الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته بدل النبي محمد صلى الله عليه وآله وسلم ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa tó bá fẹ́ràn ànábì wa sallallahu alaihi wa sallam kásì máa tẹ̀lé tiẹ̀ nínú tá a fẹ́ àti ìdá àfẹ́ nínú tọrọ wa lọ́rùn àti ìdí òní rọrùn fún wa ní kọ̀kọ̀ àti ní gbangba àdúgbò pàpà gan àìníjà alábi sọlọ bá àdìsọlọ ó túmọ̀ sí pé ìyẹn ṣe mùsùlùmí ni ìgbéni tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó fi ń la yí wa nínú ẹgbàá wa kan tó fẹsẹ̀ nílẹ̀ ìṣẹ̀lẹ̀ tó mú wa mọ̀ yí pé dandan ni ká fẹ́ràn alábi jùlọ àwa lọ. أمر النبي صلى الله عليه وسلم لا أنت أحب إلي من كل شيء إلا نفسي لا زادي وانا ممتع في جدود دون قلق يعتقد في مقدين ودي على نبي وعن نبي النبي صلى الله عليه وسلم أنا تبادت بين أجاته في جلوه بابو بولاتي أجاته تاتي جانتا جلوه بابو anabi sallallahu alaihi wasallam ní alùjẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣáájú kátó nífẹ̀ẹ́ wọn anabi ti gbogbo nǹkan lọ títí dórí ara wa. ó mọ̀ ọ̀rọ̀ dágbà yìí ẹ̀ka náà ló ti pa ìlú rẹ̀ dà ní tòdodo náà ìfẹsẹ̀ mọ̀ náà ṣòfò ó ní ní báyìí mo fi ọlọ́gbọ́ra pé mo ti wá fẹ́ràn rẹ̀ ju gbogbo nǹkan lọ títí dórí ara mi mo fẹ́ràn rẹ̀ jùlọ àmì lọ. Ànábìrin ní ìsìn lójú tẹ̀sẹ̀ jẹ́ mi tẹ̀sẹ̀ lọ́wọ́ bá gbọ́. A rí i pé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí. Ìdíkàlùkù tí wọ́n máa fànú jáná sọ náà ni wípé àwọn fẹ́ràn ànábì Mùhàmmad sallallahu alayhi wa sallam làwọn ṣe ń ṣe lẹ́ẹ̀ṣẹ̀ táwọn ṣe torí ẹ̀ ẹni tó ń tẹ̀lé súnmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam yóò ní torí tó ń fẹ́ràn ànábì ẹni tó sì ń takò súnmọ́ ànábì sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba òun náà máa kó ìkòsí fẹ́tọ̀ níta ànábì sallallahu alayhi wa sallam ló fà dáwọ́ ànílódodo lẹ́ni tó níbi ànábì Muhammad sallallahu alayhi wa sallam. púpọ̀ nínú àwọn ènìyàn ní dúró alukur'an àti sunna anabi yanjú yẹn ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ náà sọ ni pé yẹn tẹ̀lé ọ̀dọ̀ náà kí ti parí. ìyẹn ni pé àwọn ò lásìkò táwọn ẹni gbọ́ táwọn làwọn fẹ́ràn àbáwọn lọ́sẹ̀ ẹjọ́ tó ti dọ́gbẹ́ dàrú kìá. eléyìí òun náà ni ó fà á tí ó fi jẹ́ pé àwọn àṣetí kọ̀ọ̀kan tó ṣe é pé ní gbogbo ọ̀nà kọ́nà ló fi takò súnà nàbì Muhammad sallallahu alaihi wa sallam kò ní yé ṣẹlẹ̀ gba owó apá kan nínú àwọn ẹni tí àwọn náà ń jẹ́ mùsùlùmí kódà kó ṣe pé mùsùlùmí lórúkọ lásán lórúkọ wípé kódà tó bá ṣe pé nìsìnà làwọn bá wà àwọn ọ̀lásìkò táwọn lè fi tẹ́tí gbọ́ àlàyé báwọn ti ṣe sìnà lẹ́nu èèyàn bíi tàwọn. torí ẹ̀ tó bá jẹ́ pé orí làwọn bá wà kó ti jẹ́ ògbéǹda kìíyà màkọ́lọ̀ ọ̀làyà o. tó bá wá ṣe é pé ọba máa tẹ̀sí ni tó bá ti jẹ́ ògbéǹda òkèèyàmọ̀ ọ̀sẹ̀ yín lọ́rùn kọ́nà wọn láyé yín gbà náà tó bá já sí náà kọ́ wọn ní tí ó bá já sí náà kọ́ já sí náà nítorí wípé ẹni táwọn yìí àwọn ọmọ kó ń gangan lòdodo ó ti pín nǹkan kan lè takò àfikọ́ jẹ́ náà. ìdí nìkan ti jẹ́ pé المخالفات الشرعية تبقى مستمرة من قبل بعض المسلمين إلى قيام الساعة nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lásìkò bó sì lásìkò kò lè farabalẹ̀ láti tẹ́sí gbọ́gbọ́ ntutu sinà àti kékeré màdà. ìdí ẹ̀rọ tó fi jẹ́ pé alimọ́ọ̀lì anabawi àti àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ ohun tó dájú ni wípé a ní sàfẹ́kùrú rẹ̀ nínú ìgbésí ayé wa àwọn kan ọ̀rọ̀ agbálẹ̀ wọ́n sì múra sí wọn ò ní pàtì àwọn náà wọ́n sì máa fi lé ọmọ lọ́wọ́ àwọn ọmọ wọn máa fi lé ọmọ ọmọ lọ́wọ́ lórúkọ pékílànà yìí ọmọ parẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń tẹ̀lé tọ́lọ̀ tí ń tẹ̀lé tí anabi sọ̀rọ̀ wá àlè òṣèlè bá a ti ní yé rírì wọn náà nípa anabi sọ̀rọ̀ wá àṣẹlè àti ẹ̀bí sàdé wọn lẹ́yìn lẹ́sẹ̀ ظاهرين على من خالفهم أذ لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله وهم كذلك النبي صلى الله عليه وآله وسلم قل يا وكانين وجامي قولي يجي من تسويك وفولي لولي وجدي تواجد وعوني فاتي ẹni tó sì ya pátákó wọn kò ní borí wọn títí títí tí gbèjà òkè àmọ́ òkùnkè ìyẹn ni pé súnà ò ní parí láéláé ìbànújẹ́ lélẹyìí jẹ fún gbogbo oníbíbíà ìbànújẹ́ tí ìdánú ẹni rú ìlọjẹ fún gbogbo oníbíbíà láti ẹnu Ànábì sallallahu alaihi wa sallam ìgbé súnà ọmọ ẹsẹkù títí láéláé wáyé o ǹjẹ́ àwọn anígbà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni gbogbo aládàá ń pa anígbà نجي نبدا في ما يجي حب النبي صلى الله عليه وسلم من الدين النبي صلى الله عليه وسلم على على على سنة. وكل واحد منا يدعي التدين اللي قالوا سوانا نسي فانسون فس فما لا يتم التدين الا به فادعاؤه سهل عند الجميع ان كسوسيتين يوني جاي بتولي لا يجسين اصفر ما تقول àti fọlọ sọpá ní ìtọ́ rọrùn ní lọ́dọ̀ gbogbo ẹni tó bá pera rẹ̀ lẹ́lẹ́sìn. ìrẹ́ ló ti jẹ́ pé kò sí mùsùlùmí kan tó ń bẹ lórí ìpẹ́ tó sọ pé òun níjà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n ìjẹ́ pé ìṣòro dodo ni wọ́n ní àbí pé èké eléyìí nǹkan mi. ọ̀dà tí mo bá wá níjà nẹ́bí sallallahu alayhi wa sallam báwo láti ṣe dáàmú tí wọn máa lójú ni wọ́n kì í lójú báwo láti wá tó lágbájá lọ fẹ́ràn ànábì tàmẹ̀dù kò fẹ́ràn dóòlà lọ fẹ́ràn ànábì làkàtúgbì ọ̀fẹ́ràn ànábì báwo láti fi yìí báyìí ǹjẹ́ àmọ́ eléyìí ni látàrí wípé pé ni látàrí pé ń tẹ̀lé tàdábì ni yóò sì fi tàdábì ìṣeré rárá àbí ń ṣe láàmà kánìkan tẹ̀lé tàdábì sallallahu alaihi wasallam látàrí pé ó ṣe àjọ̀dún ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí pé nǹkan àbẹ́rẹ́ ńlá lélẹ̀ ṣé àmì ipa níbi ànábì sallallahu alaihi wasallam oníkàmà tẹ̀lé tiẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ni àbámi ipa nífẹ̀ẹ́ òun náà ní ká sí ọ̀dọ̀dún ọjọ́ tó wá bí ìbéèrè lélẹ̀ yìí. ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ bá ní gan anábì sallallahu alaihi wasallam kò ní ìdájú tó nífẹ̀ẹ́ rẹ̀ láì máa kàtírà mẹ́tì láì máa kàtírà mẹ́tì àwọn atírà tí wọ́n fi ń yan anábì sallallahu alaihi wasallam àwọn atírà tó sàlàyé ìròyìn anábì láròyìn fọ́ àwọn ẹsùrù àtọ́sí sọ̀rọ̀ ànábì gbé táyé ẹnu àlà tọ́nà wọn bá gbé sí títàwa náà bá sì máa karú àwọn àwẹ̀ ọ̀ táà nífẹ̀ẹ́ ànábì nítorí pẹ́nìkan sọ wípé ẹni tí kò bá ti kópa nínú ṣíṣe àjọ̀dún ọjọ́ òbí ànábì kó náà bá wọn kópa nínú mọ́wúlì wọ́n ní àmì lórí pé ànífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wa sallam wọ́n nítorí lọ́dọ̀ ọ̀tà àwọn téèyàn bá nífẹ̀ẹ́ ànábì lódodo ọgbọ́dọ̀ ṣe mọ́wúlídì ànábì sallallahu alaihi wa sallam. àwọn wá sọ fún wọn pé rárá o eléyìí ò túmọ̀ sí pé fẹ́ràn ànábì sallallahu alaihi wa sallam àmì ńlá ni lórí ìtẹ́yìn ọ̀fẹ́ràn ànábì rárá rárá rárá torí pé ànábì kò síbi tó ti ní ká máa ṣàjọ̀dún pa bí òun èyí wọn á lẹ̀ yẹra gbálé ẹ tẹ̀lé tèmi ẹ má yapa sí tèmi ẹ gbà ń padànù báwo la ṣe wá ló fẹsẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnì kan tó dáhùn oníṣẹ ìbá tí ma bá wọn ka àwọn tíra mẹkì sẹ́yìn náà máa ròyìn ànábì lárúkọ ó túmọ̀ sí sẹ́yìn méjì ànábì mi sallallahu alayhi wa alihi wa sallam àwọn aṣọkẹ́rẹ́ ara o ìfẹ́ ànábì sallallahu alayhi wa sallam ọwọ́ àníbi títẹ̀lé tiẹ̀ títẹ̀lé lánàá rẹ̀ àyíyápa tó ń tó pa wá láṣẹ ọ̀nà ṣùgbọ́n kàkà tí ra mẹ́ káròyìn ànábì sallallahu alaihi wasallam lárúkọ ìṣe lélẹ́yìn ń tọ́ka sí pé ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ o ẹ̀ ní ìkẹ́kọ̀ọ́ sí lànà ànábì sallallahu alaihi wasallam máa ṣe ẹ̀ sì níta ànábì sallallahu alaihi wasallam máa tẹ̀lé ṣùgbọ́n ànábì náà ló sọ pé lẹ́sọ̀kọ̀rọ̀ ni kama akọrẹsì nàkọ́rọ̀ bẹ́ẹ̀ ọmọ Maryam alárùkọ innama ana abidjan èmi ò jẹ́ nǹkan kan o bí ẹ bá sọ̀kan nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá a kì í fẹ́ mà sẹ́nìkan yín bá wá bẹ́ẹ̀ ròyìn ẹni ẹ máa ròyìn ní pé Abdullahi wa rasuluhu ẹrú ọlọ ìrántí ọlọ. torí ẹgbẹ́yẹ̀wò nínú àwọn àti wọn tani wá fẹ́ràn Ànábì sallallahu alaihi wa sallam. ǹjẹ́ ẹ sọ yìí pé ẹ̀yin lára mọ́ọ̀lì láti dàgbà ikpe yẹn ní sẹ anabi sallallahu alayhi wa sallam àwọn asọkò sí ẹyin lẹ madinu àbáwọn sahaba sẹyin lẹ madinu àbáwọn tabi'un tí wọn tẹ̀lé àwọn sahaba pẹ̀lú dáadáa sí ẹyin lẹ madinu àbí àwọn ẹni ẹni síwájú pẹ̀lú rárá àwọn tí ń bàjẹ́ àwọn lọ ok ju wọn lọ pẹ̀lú rárá àti àwọn ahli al-qurun na thalathah al-mufaddalah àwọn ẹni tí wọ́n wà nínú sẹ́ńtúrì kínní kejì kẹta àtàlákọ̀ọ́kọ́ ti Islam àwọn ò ṣe ayẹyẹ ọjọ́ òbí ànábì sallallahu alaihi wa sallam báwo ló ti ṣe wá jẹ́ tó ti jẹ́ pẹ́yìn lẹ́ ń ṣe tó wá sílẹ̀ sí pẹ́yìn ni àbáwọn ni ni làá àwọn tí ráyè wọn ò wọn ẹgbẹ́ ti wá tán pẹ̀lú bá ń ṣe mọ́lù tó jì láti ti sẹ́nu wọ́n ní ẹ̀jẹ̀ láti òkú ìfẹ́ àmì ẹ̀sẹ̀ àwọn ọmọ lọ́wọ́ àlẹ́ ẹgbọ́n kò sí ní ìsìn kò túmọ̀ sí pé kò ní símà kò sí ní ìsìn kò túmọ̀ sí pé kò ní símà lẹ́yìn náà ṣe sọ tẹ ní jihadi ní bí wọn lọ́nà irọ́ gidi ni jihadi tí di wọn lọ́nà fún ọwọ́sọ jihadi tí di wọn lọ́nà fún ọjẹun jihadi tí ò dín wọn lọ́nà fún oṣù fẹ́rọ́wó jihadi tí ò dín wọn lọ́nà fún oṣù fún ẹbí pọ̀ kó lóṣù abẹ́ dín wọn lọ́nà fún oṣù fún ànábì hàn tó bá pè dé mọ́lìdì lọ́ba wa. pẹ̀lú ìdí ẹlẹ́yìí sẹ́yìn lẹ́yìn máa ń pa súnmọ́ ìṣẹ̀lẹ̀ àbí àwọn sàhábà àti àwọn àtẹ̀rẹ̀ ọ̀hún sẹ́yìn lẹ́yìn tẹ̀lé fún ọlọ́ọ̀ṣìnì àbá àwọn eléyìí ìtọ́jú ni olùkálukú tí ò bá sí ìsọkúsọ tí apá kan nínú àti ṣe mọ́lẹ́dì sọ èrò ìdánilẹ́kọ̀ọ́ yìí kọ̀bá ti wáyé ìsọkúsọ tó ń sọ títí gbogbo ẹni tí ò bá ti ṣe mọ́lẹ̀ kọ̀fẹ́ràn anábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lọ́jọ́ sábàbí ńlá èrò ìdánilẹ́kọ̀ọ́ yìí gbọ́dọ̀ wáyé sábàbí ni onáà ní kọlùmọ́ àwọn àgbà ẹ̀sẹ̀ yìí rọ̀ṣí رحمه الله تعالى صاحب تفسير المنار رحمة الله عليه ولا تعني إلا أن تصل الوقوف مولد أو أنت تقول من لم يحتفل بالمولد الشريف كفر تقول جانتو غازة المولد مولد كثيرين أعوذ بالله من الشيطان الرجيم سبحان الله تقولين ونفع متواني بكاس tàbí ìgbà ó ti rẹ̀ ká sàlàyé kìíní ìgbà ó fi lè ba àyè ẹni tó yẹ kọ́kàn má yọrọ ike bóyá àwọn ahlu sunna nǹkan kan ní ìlọ́fà táwọn náà fi ṣe mọ́lù kì í sàwọn ẹ̀rí tó múnádóko lè ba àmọ́ fún àwọn ẹ̀rí tó múnádóko صلى الله عليه وآله وسلم wọ́n sọ pé kìí sí lànà nítorí pé kò sí ní tọ́lọ̀ ọ̀sẹ̀ rán ànábì kọ́dà ń dẹnu tánàbì takò tánàbì sì pa wọn látẹ̀jú gbogbo wọn takò kí ló dé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn ẹ̀rí mi nínú alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam alakoko onáà ní hadithi ìyá ńlá wa aisha radiyallahu anha. eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde nínú ìṣúra wọn níbi tí anabi sallallahu alaihi wasallam tó ti sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ẹnikẹ́ni tó bá sàdáadáa lẹ̀ kankan nínú ẹ̀sìn wa yìí ní ti kì í sara ẹ̀sìn tó fẹ́ gbé wọn ẹ̀sìn dájúdájú o á da ẹrù rẹ̀ padà sí á da ẹrù rẹ̀ padà sọ́dọ̀ rẹ̀. أصل ولاية من الرواية إلى في إمام مسلم جدد في إمام البخاري ناس جدد التعليق عن النبي صلى الله عليه وآله وسلم قال من عمل عملا ليس عليه أمرنا فهو رد يعني كان تبقى سكة تجي على أساس títí ìsì ولا قلة kó ṣe tó fi jẹ́sì dájúdájú ó á dàka ọlọ́wọ́ ọba ò ní í ṣe kankan ọlọ́wọ́ ọba ọ̀sọ̀ ọ̀rù rẹ̀ ló ní báyà eléyìí jọba láti fi mà wọ́n mọ́ òní kò sí nínú dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àìsẹ́lẹ̀ tó mú wa tó pè láàrin ẹ̀sìn wa eléyìí tọ́ka sí pé ẹnikẹ́ni tó bá ṣayẹyẹ lọ́jọ́ ọ̀bí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àìsẹ́lẹ̀ ọjà ti pé ẹrù rẹ̀ ńkọ́ ọlọ́wọ́ dá padà fún ẹrù rẹ̀ ọlọ́wọ́ dá padà fún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n ní na òṣè lóòótọ́ àwọn kò síbi tó ti ní ká má ibi tó ti ní ká má lórí torí pé man fi ma laysa minhu wọ́n náà lára bí òṣè wọ́n wá ní bọ́lọ́ ti ní ibi tó ti ní ni ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn tiwa yìí tí nǹkan náà ò sí nínú rẹ̀ tẹ́lẹ̀ tó bá lọ́dún òsè láti mọ̀ kókò sí nínú ẹ̀sìn. ìwọ́n ti fẹ́ gbé wọ́ anábì wa sọ fún ọ̀gbọ́dọ̀ sí o torí tí wọ́n bá sí sọ̀kùn ọ̀rọ̀ àdàkáyà rẹ̀ padà fún. ọ̀rọ̀ tó yẹ wa bákan náà àti ìtìtò tún sọ pé lọ́nà àmìlà àmàlẹ̀ lẹ́yìn ìta àlẹ́ ìdè àmúrónà sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá ti sẹ́kàn tí ò sí àṣẹ wa lórí pé kò sí ìyẹn nípa rẹ bí ò sí kò sì sọ pé kò sí ajẹ́sìtìmọ̀ rẹ nípa ọ̀gbọ́dọ̀ sí tọ́ba ọ̀nà ti péré tọ̀wọ́ rọ́t àdàkáyà rẹ padà kọ́ ó lè má yí ẹlòmíì torí ẹlòmíì ọ̀ma ní rò wọn ọ̀ma ní rò ẹlòmíì ti ponú wá láti inú ìyá rẹ̀ ó ní à tí a bá fi lẹ́tà ránṣẹ́ káfá kó lẹ́tà ní ìsìtàbùdá àsìkò tó dàbùdá sí àwọn wá àdírẹ́sì yẹn wọ́n á retí wọ́n wá tẹ̀sára envelope yẹn pé back to sender sùsẹ́mi pé látàbújá sílẹ̀ yìí ó lè sọ̀tẹ̀ méjì kó tó tún padà dé kó tó tún bá nínú bọ́ọ̀sì rẹ̀ pé ẹni tí a ní ká fi ìwé jíṣẹ́ fún ìwé ọ̀dọ́dọ̀ rẹ̀ adàpadà sọ́dọ̀ ẹni tó ti wá ó ní kí ló burú mi ó ní ọgbẹ́ ìrònú padà ni torí ẹlòmíì pinnu wá láti inú ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ àrùn kọ́rọ̀ tá à ń sọ yìí rí o ìwọ ti fẹ́ ẹ̀jọ̀sọ̀ ìwọ retí ẹ̀san lórí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọ̀nbẹ kọjọ́ kan nínú àwọn sábàbí ìlú yìí tí ó ti kọ̀ ìfọ̀ akọ ńlá wọ̀ ní rọ́ọ̀rù ọba tí ní ńlá bàbá wù tó ṣe yìí mọ̀ kọ́ ìfẹ́ àbùkù tó tó ọ̀la ìtò. sáàsì gbogbo ìjọsìn tó ṣe ní kọ́ parí sọ láti lè tẹ̀ kọ́lọ́ wa lè tẹ ìmọ̀lẹ́kẹ̀ dàlù. gbogbo zakati sọ yẹ ìmọ̀lẹ́kà ẹ dàlù ẹ fẹ́. tọ́mọ ọmọ tó fẹ́ ẹ fọ́lù ẹ fẹ́. láti sọ ní òkúta lọ sí wa láti títí títí ọlọ́ọ̀ni fẹ́ ẹ dàlù. wàláhì kò sí àbùkù tó tó. gbogbo ẹjọ́ bá ní làákàyè. oríṣi eléyìí báyìí ẹ̀yin náà ti sọ ní Yorùbá lẹ́wọ̀ ẹnu ìfẹ́ ọ̀sàgbà mo bọ̀ èèyàn lẹ́bùn nínú ìsìnkú wọn lé epo kọ́ wa wọ́n lọ́jà kọ́ mọ́ wa wá nǹkan tó jẹ nìkan lójú ẹ̀kú tí ọba fún lẹ́bùn yọ jẹ lójú yóò jẹ kíkẹ́ tó ń bẹ láàrin tó tún lé kùsì wọ́n á ra àwọn nǹkan yìí lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lówó gégége wọ́n náà wá gégé ẹ̀tún wá wá ọ̀rá sí máa tẹ̀ yínrín ẹ̀fí owó gbogbo nǹkan tẹ́ ra wáyé wọ́n wá ń sẹ́rù kalẹ̀ wọ́n ń sẹ́rù kalẹ̀ wọ́n ń sẹ́rù kalẹ̀ wọ́n á ní ẹ̀fẹ́ ní sálámà sí bàbá tí wọ́n bẹ́ ń lé wọ́n á ní wọ́n bẹ́ ń lé wọn ọ̀dọ́ọ̀dì kan inú àwọn máa ń ti ń dùn inú ìyàwó ń dùn wọ́n kẹ́dùn wọn fọ́kọ bàbá àwọn ìyàwó ni wọ́n kẹ́dùn wọn fọ́kọ àwọn máa ń dunú kẹ́dùn wọn fún bàbá àwọn bàbá àwọn ò ní dájẹ́ àwọn ìyàwó náà kọ́kọ́ àwọn ò ní dalè àwọn náà sáré bẹ́ẹ̀ bí ẹni tí wọ́n kẹ́dùn wọn fún tó ń jáde bọ̀ tọ́kẹ̀ ní gbogbo ẹrù gbèlè mọ́lá ni wọ́n ní gbogbo òkú lélẹ̀ ìtàlọ́kọ̀ tuntun bẹ́ẹ̀ wọ́n ti dọ̀tí ẹ̀bùn ni wọ́n ti wá fún ọ̀yà oníyọ̀ kí n sẹ́yìn adúgbò ti kó gbogbo pàǹdùkú fún bí kí ni tí mo fẹ́ ní kó sẹ́yìn pàǹdùkú mọ́ sí mi. láàrínláà wa àbújá rẹ̀ káyé pé ah, ọkọ̀ ńlá àbùkù àbùkù yìí pọ̀ àbùkù yìí Ah, àbùkù pọ̀ àwọn àtúntò ló ṣe eh, mẹ́tò ń sọ kí ló ṣe mẹ́tò ń sọ kí tó bá tún sọ àbùkù yóò tẹ̀lé fún. ìta náà bá gbọ́ pé yẹ ọ̀sẹ̀ ìmílẹ̀ tí ń sìn fún ọdún bẹ́ẹ̀ lọ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni subhanallah eléyìí tó bá jẹ́ pé lọ́ọ̀tọ̀ dá wa ń kọ́ ọlọ́ọ̀tọ̀ dá wa ìlú ọ̀lọ́wà jẹ́. ní àwọn ẹ̀rí tí àwọn olùmọ̀ tí wọ́n rí bí wọ́n ti sọ pé mọ́ọ̀lì kò gbófin ọlọ́mu kò náà lọ́rọ́ náà wọ́n tó rẹ̀ tẹ̀lé ẹ̀ṣẹ̀ ayé ẹlẹ́kẹ̀jẹ ọlọ́ni wọn náà tẹkùn mọ́ rọ́sọ̀rọ̀ fàkùrù wọn náà nà ha kò mà ń fi tẹ̀lé àti pé gbogbo ní sáà bá mú wa fún ẹsẹ̀ wọn gbà ó gbogbo ní tó bá ti kọ̀ fún ẹ̀jẹ̀ náà sí ẹ̀dá wọ́pọ̀ òdì rẹ̀ a ti ti mà ìkẹ́ mọ́wùlì kò sí nínú sànàbì mú wa fún wa à ń bọ̀sibọ̀si pàápàá tẹ́wọ́ gbà ó ti ẹnu sẹ́nu sànàbì kọ̀ fún wa òdì ní ìjọ fi jọ́ra ẹ̀ ká jìnà orúkọ ti sọ pé mẹ́ta hamilá hamilẹ́n lẹ́yìn sàárẹ̀ ìdí amúrúnà sọ̀fún ọ̀rọ̀ ọ̀nbẹ́nu sànàbì kọ̀ fún wa àgbẹ̀dẹ̀ jìnà ọlọ́run ẹlẹ́dàá wa nínú sọ́dọ̀ آية تتعلمكتا ولفليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم قوة في يقاتة النبي الله صلى إيه، الله عليه وسلم قوة في يقاتة النبي صلى الله عليه وآله وسلم قوة صلى الله عليه وسلم أن تصيبهم فتنة تريك فتنة وما سوى والصلاة فتنة وما سوى فتنة يا إمام أحمد قل الشرك يسمى صلاة بتاعتي يا قاتل النبي أنا دسته الصلاة èyí tẹ́ ìyá pa títà nábì tẹ́ ń tó mú ní sí ẹ sọ́ra o èyí فيشوف السماء ربع السنين أو يصيبهم عذاب أليم أبي كيري أتيت عن كيري ربع جتوا أوكي أوعد السماء سنو يقع سيدنا النبي صلى الله عليه وسلم ọ̀nà àlìkámọ́ aláǹsá yẹyẹ ọjọ́ ọ̀bí rẹ̀ inú ìyá pátákì rẹ̀ lórí tó sọ pé ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ìsàwọn alápá láti tó ṣe é tó sì ṣe sọ́kà pẹ́kì á sọ̀ka ya fún aṣọ من سورة الأحزاب آية قال ولقد قال كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال يا وكثر يوم بأسه النبي محمد صلى الله عليه وآله وسلم أو كثر يوم بأسه يوم بأسه يوم بأسه tó fi ẹran kan sí rere lọ́jọ́ gbẹ̀ngà ìsìlámù tó fi ń sí ẹran ti ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn làwọn pẹ̀sẹ̀ rere yóò wúlò àwọn ní gbẹ́sẹ̀ anábì kú tẹ̀lé àwọn ní sùn sílẹ̀ sí tánàbì ní adúlẹ̀ á ti sí mi pé kí ló wá fẹ́ kó wá òkọ́sẹ̀ anábì nínú rẹ̀ nínú mọ́lì tó ń ṣe tó kúkú sí anábì ló ṣe ẹ̀hẹ́n tánàbì bá ṣe wọn náà sọ pé mò ń ṣe gẹ́gẹ́ bá anabi ṣe ṣe ni pépépé ó sì wọn fi sọláàtì wọn ní mò ń lọ sí ṣe sọláàtì wọn sọ pé ìnáwó àwọn sọlẹ كما كان النبي صلى الله عليه وآله وسلم يصلي منذ صلاة ما الذي كما تجري بكما في صلاة ما في عليه ike sàrà kéèké ibà tó lọ ti bẹ́ẹ̀ à mọ ní ike sàrà ni torí pé mo lè nínú àdúgbò ànábì sọ̀rọ̀ wà ní sẹ́yìn àtúntò alójú kòkòrò ká máa ṣe kéwì ká máa ṣe sàrà. àwọn àti mọ̀ọ́lì mọ̀ọ́lì wọn wá ta ní má bẹ̀. ìdílé ní sẹ́yìn tó gbọ́dọ̀ tí a jẹ́. kí lè jẹ́ parọ́ rẹ̀ náà rí. ṣé à ń ṣe bá ṣe ni ẹ ti ṣe à ń ṣe bó ṣe ní ká máa ṣe ni ti ní ẹ ṣe à ń ṣe bá a ṣe gbàgbọ́ yẹ pé pàtàkì tó ká ṣe ni níbo ti ṣe níbo ti gbàgbọ́ yẹ gbàgbọ́ yẹ kò sí yìí lórí àdúgbò ọlọ́run ibẹ̀ ayé ti ẹ̀ wá ṣẹ́gilé gbogbo àdáda lẹ̀ ọ́ ṣẹ́gilé lẹ́yìn ọ̀rẹ́ ọlọ́run ni máa ń fún وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ọlọ́run ló ní o ọjọ́ àràfà ni á ti dágbére ilé ìtàn àbí sọ̀rọ̀ bá àṣẹ náà ṣe tó òpè méjì òní o mo ti pín ẹ̀sìn mi fún yín mo ti pín ìdẹ̀ra mi lóyún lórí mo wá yọ ní sí Islam fọmọ jẹ́ kìíní ọlọ́run ọba òun náà lọ́rọ̀ rẹ̀ jẹ́ dòdò jù wọ́n mẹ́rin ọ́fíìsì dọ́kúnmí náà wọ́n á fi kéyìlá. ومن أصدق من الله حديثا من آية مجي أطوطو يقال آية مجي أطوطو من سورة النساء فما وقعت يسعى ورئيسها ومن أصدق من الله حديثا قال إما ترى لي جدد ومن أصدق من الله قيلا قال إما تقولون لي جدد جدلون تنسي ولو وقعت يسعى ونعم وقعت يسعى ó ní al-yawma akmaltu lakum dīnakum lónìí o mo ti pín ẹ̀sìn yín fún yín islam ti pé adúpẹ́ sọ́nà tí nǹkan bá ti pé kò bùkátà àfikún náà ní ìtìjọba mmalé yàrá tó wà normal lẹ́yìn foundation láti fi wọ́n gbẹ̀dúrọ̀kù méjìlá ó gbélé ra wọn blọọkù méjì láwọn ẹ̀yìn rẹ̀ wọ́n láwọn kàlẹ́ wọ́n ti wá kàlẹ́ tán wọ́n ti wá ní rárá o wọ́n máa so blọọkù tó lórí páànù wọ́n ti so méjì láàyè tó lórí páànù gbogbo ẹni tó bá ti yọ ọlọ́ọ̀kan tó bá rí irú ilé bẹ́ẹ̀ pé orí páànù lẹ́yìn tó so blọọkù sínú kò dájú pé bàbá onílé yìí orí rẹ̀ pé orí tiẹ̀ dàrú kí lọ́wọ́ àtọ́kọ́lọ́ àwọn tó bá mọ́ gbàtẹ́ wọn mọ̀ pé wọ́n kó wọ́n ṣe búlọ́ọ̀kù sórí páànù kí ló ti ọpọlọ àwọn bíríkìlìyà táwọn fi ń bá ti búlọ́ọ̀kù sórí páànù kí ó ṣe pé bóyá wọ́n ń dídé bú rẹ o ò gbé búláìsì lé ya o rárá o wọ́n ti wọ́n ti kọ́ nọ́málì ìsinmi kan fẹ́ jẹ́ gbayawu tó fẹ́ ti búlọ́ọ̀kù bí orí páànù wọ́n ti ń to búlọ́ọ̀kù sí wọ́n ti búlọ́ọ̀kù sí èso ó túmọ̀ sí pé bóyá orí bàbá ń lé dàrú bóyá dàrú tó ti bá kò ń sọ gbogbo nǹkan tó bá ti pé láyé wọn bá tún ṣàfikún lórí rẹ̀ ń tọ́ka sí kọ́lẹ́lún fìlà ákì wípé nǹkan kan sọ pọlọ ni. àkàràmọ̀ kó mọ̀ máa àtiwọ́ bùbá àtiwọ́ ṣòkòtò sí lóṣù pàgádà làbẹ́ wọ̀ àtiwọ́ agbé bùbá mi lórí bùbá agbé ṣòkòtò mi lórí ṣòkòtò àtigbé bùbá mi lórí ẹlẹ́rìn àtigbé ṣòkòtò mi ilé àtigbé bùbá mi ilé àtigbé ṣòkòtò mi ilé gbogbo wa lọ bí ìpele mẹ́ẹ̀ẹ́dógún pé kí ni ń dàgbà báyìí láàmú. torí gbogbo tó bá ti pé kọ́ kátó máa fi kún un túmọ̀ sí pé nǹkan kan sọ̀pọ̀ lọ ni. torí di eléyìí báyìí ọ̀kún lè fẹ́ ìdá máa tẹ́mà ní kòtò ọ̀nù gbogbo nǹkan láyé lẹ́yìn pípé rẹ̀ àdẹ́kùn ní gbogbo nǹkan ìbátan ṣe. ẹ̀sìn ọlọ́run bá ti pé òbúkátà àfikún òbúkátà àtúnṣe òbúkátà àgbéyẹ̀wò àtúnyẹ̀wò torí náà ló ti wá ok tí ẹ̀sìn ọlọ́run bá ti wá pé láì jẹ́ pé mọ́lìdì wà náà ẹ̀sẹ̀ ti pé mọ́lìdì tó ara jẹ́ pẹ̀lú kan ní ìṣẹ́kẹ́ ni àdáda alẹ̀ ẹ̀yà àti tí wọ́n bá sọ pé pẹ̀lú mọ́lìdì yóò ti pé a sọ pé wa àìsàn mọ̀tọ́lẹ́mọ̀ bí tẹ̀lé ìyá rẹ̀ wá ọ̀rọ̀ lásán ní kí yìí torí ẹ̀ ìsìláàmù sílẹ̀ ìsìmọ́lì báwo wá ni mọ́lì tó ń sọ wá jẹ́ kò sí é má sí. ó túmọ̀ sí pé ìmọ̀ ṣàfikún mọ́lì sáré ẹ̀sùn tọ́lọ̀ ọ̀gbìn ánàbì Muhammad sallallahu alaihi wasallam àdínkù ní nínú ẹ̀sìn rẹ̀ àdínkù ní nínú ẹ̀sìn rẹ̀ ìsìn máa pọ́nlọ́ lókùn rọ́ ni onípọ́nlọ́ ọbẹ̀ ẹlẹ́dàá sọ pé ẹ̀sìn tó ń ti pé òṣìṣẹ́ mọ́lì dì báwo ló ti ṣe wá jẹ́ pé láìsí mọ́lì ẹ̀sìn òpé ajẹ́sẹ̀yìn lẹ́ díẹ̀ sẹ́kù nígbà tẹ́ ẹ sọ pé mọ́lì di ara ẹ̀sìn ni. lọ́nà kan àbọ́nà míì ẹ̀sìn ìpọ́nà ló kúrọ̀ nítorí pé jàǹfọ̀n náà lè sẹ́mìnà dínì dínà ìdí ìta ara ẹ̀sìn ẹ̀ sọ́ bẹ́ẹ̀ sẹ́. gbẹgbẹjẹ ẹni tó ọba máa ọ fún ọ náà wọn dáwó fún ọjọ́ tó ń ṣe mọ́lì oníwájú ilé rẹ ni fún ti máa wá sí jẹjẹjẹjẹ ìlàpò ráìsì tó wà lórí igbá rẹ kò jogún lọ oní wọn wá gbé márùn kó fi ṣe mọ́ọ̀lì torí ìfẹ́ ànábì tó ní ẹgbẹ́ náà lórí lọ. bàbá ń tòmátì oníṣẹ́jọ kú tirẹ́là tòmátì tó ní ó ní kí wọ́n wá fi ọkọ̀ pánpán ajé ìforo kí wọ́n wá fi pánpán bíi mẹ́wàá kó wá fi kó tòmátì tó ẹ̀ síbẹ̀. àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ oní òun náà ní kí wọ́n wá lu ẹrù ibi ọgọ́rùn ní ìwé ìdáná ìwé mọ́lẹ́dì yìí báyìí bàbá bàndérì tó ń ta bàndérì ó ní kí wọ́n wá kó bàndérì ní ọgọ́ta tí wọ́n mọ àlùbí tí wọ́n mọ tó pálápálá nítorí ìfẹ́ ànábì náà ni táwọn bá lu bàndérì tí wọ́n ya kúrú nítorí ìfẹ́ ànábì náà ni la hawla wala quwwata illa billah torí ẹ ọlọ́run bá ti pẹ́sìn wa fún wa láì sí mọ́lẹ́dì ń bẹ̀ ètò mọ́lẹ́dì bọ́ àdẹ́kùnrin lára ẹ̀sìn wa ìlànà àwọn aṣíwájú rere ni pé wọ́n ṣe mọ́ọ̀lì wọ́n ṣe mọ́ọ̀lì tí wọ́n fi sùn wọ́n ṣe ẹ̀ma tó ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi sùn ọlọ́run sì yọ́nú sí wọn ọlọ́run yọ́nú sí wọn. èyí tẹ ẹ wá dé tẹ gbádùn má mọ́ọ̀lì ẹ wàá wọ ẹrù wá fún wa lórí pé mọ́ọ̀lì ni ó mú kọ́lọ́ yọ́nú kẹ́yì ọlọ́run sì yọ́nú sáwọn kan láì ṣe mọ́ọ̀lì pé àwọn lọ́yẹ káwọn pọ̀ sí àbáwọn ẹni tó dé sí ọ̀lẹ́yìn lórí nǹkan tó ti pọ́ta pẹ̀sìn tí wọ́n ń ṣe bí i ṣe ẹ̀rí tó ṣàlàyé pọ́ta pẹ̀sìn náà táwọn sì fẹ́ wò. ọlọ́ni والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم ọlọ́run bá ṣe olóògbé lọ sórí tọ́ọ̀bà ayọ̀ gbọ́ ọlọ́run ní àwọn ẹni tó ti síwájú àwọn ẹni àkọ́kọ́ tó ti síwájú àwọn ẹgbẹ́ ẹgbẹ́ kọ́sẹ̀ nìyẹn o àwọn ẹni àkọ́kọ́ tó ti kọ́kọ́ síwájú nínú àwọn tó ṣe hijira láti Mẹ́kà wá sí Mẹ́dínà táǹkì nìkíni almuhajirun àtàwọn ẹni àkọ́kọ́ tó ti síwájú nínú àwọn ará Mẹ́dínà táǹkì nìkíni al-ansar wal-ladhina ittaba'uhum bi ihsan àtàwọn tó dé lẹ́yìn wọn àwọn at-tabi'un àwọn tó dé lẹ́yìn àwọn sàhábà táwọn ọ̀nàǹfààní àti ránàbì ṣùgbọ́n tó rẹ́ni tó ránàbì àwọn sàhábà làwọn rí ṣùgbọ́n àwọn ránàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn tí pẹ̀lú wọn pẹ̀lú dáadáa wọn yìí báyìí àwọn lọ́yọ̀ pẹ́ kọ́ọ̀tù tó ló dé lórí pé wọ́n fi yẹ mọ́ àwọn àná ọlọ́run yọ ẹ ṣàkíyèsí ọlọ́run yọ nísọ ẹ òfin mọ́lù bá ọlọ́run sì yọ nísọ ẹ̀rú sì gbárí má mọ́lù ẹlẹ́ẹ̀fẹ́ ìlànà àwọn ẹni tó síwájú kí òfin mọ́lù yẹn ìyọnu tí wọ́n máa rí lẹ́yìn wá náà ìmọ̀ ìbínú lèyàn lè bá pàdé ń nítorí kò sí nínú ìlànà ọlọ́run yọ nísọ ọ̀rọ̀ ẹ̀mí àwọn náà sì وأعد لهم جنات تجري من تحتها الأنهار وفي كتلة أعوان الجنة كاليفورنيا àwọn ọgbà àdẹ́rà ọlọ́run ti pèsè rẹ̀ ẹlẹ́kalẹ̀ fún wa àwọn ọgbà àdẹ́rà yìí àwọn akérèmọ́bù odò ń sàn lábẹ́ wọn. khalidina fiha abada inú àwọn àlùjáná yìí wọ́n bá fẹ́ títí láéláé jẹ́rìí kéṣe bẹ́ẹ̀ ni kẹlifọ́ǹsì làwọn yìí ilé ìlú èrè ń jẹ́ ilé ìkótó ọlọ́run bá dàtọ̀ mẹsì àlùjáná lè wọ gbogbo wa ọlọ́ndàpọ̀ mẹsì àlùjáná lè wọ gbogbo wa. a ti ṣe ma níta nàbí ọ̀sán ọmọ àwọn àríwá ni sẹ́lẹ̀ ó ti tọ́ka gbogbo dáadáa fún wa gbogbo ìjọba kúta bá ṣe àkóríire anábì tọ́ka rẹ̀ fún wa gbogbo ìjọba bá ṣe orí dúró ń bẹ́ẹ̀ anábì ló wà jìnnà sí kò sí kankan tó ẹgbẹ́ tó yẹ bá ṣe ìwé òṣèlú rẹ̀ àti tó kọ́ anábì tọ́ka rẹ̀ fún wa. kò sì sí nǹkan kan kó sì káàná bí mà kó tá a bá ṣe orí bílíọ̀nù jáde àti kọ́jọ́ pé ànábi ti tìlọ́ rẹ̀ fún wa. gbogbo eléyìí ló yé nínú àwọn ẹ̀rí eléyìí tó múnádóko. ìbára kan wá látọ̀dọ̀ abdullahi ibn amr radiyallahu anhuma qala qala rasulullah sallallahu alayhi wa sallam ma ba'atha allah min nabiyyin illa kana haqqan alayhi an yadilla ummatahu ala khayri ma ya'lamuhu lahum وينذرهم شر ما يعلمه لهم رواه مسلم ولا نبي محمد صلى الله عليه وآله وسلم صديق كان نبي كتولا وبارا وكي النبي كتولا وبارا نبي فكذا في وانا يعني ليه النبي يباي كتوكا تجدوري تبما فهو جوري ọ̀ràn ẹ̀yà ni lórí gbogbo ànábì kọ́tọ̀ kàti gbogbo tó bá mà lórí táwọn ọ̀dọ́ rẹ̀ ó sì ànábì sallallahu alaihi wasallam ó lọ gbá fún gbogbo ànábì tó síwájú ó lọ síwájú fún gbogbo ọmọ ànábì Adam tó ṣe ti fáàrí tó bá ti jọ́ gbẹ̀ndà òkèèyàn tó wá rò yí fáwọn ànábì tó síwájú àwọn sàlàyé gbogbo dáadáa fáwọn èèyàn wọn wọ́n ti kìlọ̀ fáwọn èèyàn wọn nípa gbogbo aburú ànábì tó wá ní ọ̀wá ṣe bẹ́ẹ̀ kalla ó sì ṣèkìlọ̀ fún wa nípa gbogbo aburú lọ́nà tó pé jù lọ́nà tó pé gbogbo ní aka ìjọba gbọ́ yóò ṣe ìtọ́jẹ́ dáadáa yóò sì jìnnà sí ìṣe ọ̀dà. a ti mà tó kò sí nínú dáadáa ilé ìtànàbí mà pé ń bẹ fún wa tànàbí sàlàyé rẹ̀ fún wa pé ká máa ṣe mọ́lì. kò sí nínú dáadáa tànàbí sàlàyé fún wa. báwo ló fi wá arápálá wọnú Islam eléyìí túmọ̀ sí wípé àdáda lẹ̀ jù kìíní. ànábi ti ṣe ìkìlọ̀ fún wa nípa gbogbo aburú lábẹ́ ìkìlọ̀ tó ṣe fún wa nípa gbogbo aburú mọ́lìdì wọ́ọ̀bẹ̀ nítorí pé kókó mẹ́ta àmìlà àmàlẹ́nu lẹ́yìn ìsàlẹ̀ ìdí àmúrúná fàbọ̀rọ̀ na tó bá ti sẹ́kì tó ṣe ní sẹ́kì láì pẹ́ fáwọn aláǹfà láti pèsè àdàkáyà rẹ̀ padà mọ́. a ti wọn ń tẹ̀ máa gbogbo ìgbà nínú kútùbà rẹ̀ ní gbogbo ọjọ́ ìjọba lórí bí hadith eléyìí tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ jábìrì ibn abdullah radiyallahu anhuma nínú sahihi muslim oníkà anabi sallallahu alaihi wasallam tó bá ń sọ kútùbà lẹ́yìn àti wá sí ayé alukur'an kan yóò máa sọ pé amma ba'd fa inna khayra al-hadith kitabullah wa khayra al-hadi hadi muhammad sallallahu alaihi wa alihi wasallam wa sharra al-umuri محدثاتها وكل بدعة ضلالة رواه مسلم النبي ما قيلين تاو يا لسي من بعض عظمي أمو للسي زكاة ضلنا النبي محمد صلى الله عليه وآله وسلم أنا ما قيلت نجنجو إلي إلي رجل نار سناني أرى الله ترى الله قل له رجل نار سواء وصف سطوع سطوع للفاتي أجل القرآن الله فدازك وقبادك فإن خير الحديث كتاب الله إن تدور من وراء قلنا القرآن ọdọ àti fáwọn èèyàn mi wọn kàn máa ń kàwé ìwé ìrònú bí wọn ti fẹ́ ronú torí pé nínú ìtọ̀rípọ̀ ọ̀gbọ́dọ̀ ronú tó bá ronú òní jẹ́ onítọ̀rípọ̀ eléyìí tó ṣètò yọ gbòkù. nítorí pé wọ́n ní alẹ́ mọ̀rí rí أن يكون بين يدي شيخه كالميت بين يدي غاسله وأنا مريدي مريدي كنت لشيء أول ما سنوات أفارق gẹ́gẹ́ bó kù tí ṣe máa wà fọ́rọ̀ gidi níwájú ẹni tí máa ń wẹ̀. àbẹ́rẹ́ tí wọ́n ń wẹ̀ kú kárí láyé tí wọ́n ń rora tó kù bá rora ẹni tó ó kú lẹ́nu àti bàbá yóò kí kù. náà ni mòrídìí níwájú ṣéèkù rẹ̀ mòrídìí ọ̀gbọ́dọ̀ rora gbogbo ẹni tó bá wù sóhùn ló lè fi mòrídìí ṣe ó dàbí ọ̀rọ̀ lówó àtẹrù rẹ ni torí rẹ iṣẹ́ ó máa ń ha kẹlẹ̀bẹ̀ mòrídìí ọ̀gbọ́dọ̀ gbórí kò ibi tó bá wù sóhùn ló lè títí lára rẹ. bákan náà wọ́n ti sọ pé mẹ̀nsá ànàṣẹ̀yẹ kọ̀ọ̀hó kẹ́yìísà wẹ̀límà máa aflaha abàdà ẹnikẹ́ni mòrídìí tó bá fi lè fi sóhùn rẹ lóore báwo ni nǹkan tó wá jẹ́ bẹ́ẹ̀ èé ti rí tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní kò ní sí oríire láíláí. la ilaha illallah a ọ̀dájú pé ẹni tí ó ti tọ̀rí pọ̀ tí wọ́n sì fún lóṣù nínú tọ̀rí pọ̀ ọ̀dájú pé yóò rọra dẹ̀dẹ̀rìn dẹ̀pẹ̀ díẹ̀. ọ̀gbọ́dọ̀ béèrè àìbéèrè tí wọ́n ìbẹ̀rẹ̀ àgbọ̀nù ìbẹ̀rẹ̀ àgbọ̀nù nígbà tó ṣe é ṣe dírẹ́fà yọ̀ọ́kà kò ní di ẹni tó ní mọ́tò tó bí la ń lọ lónìí ọgbẹ́ni tó ràn bá jáde ó ti kíkì mọ́tò lọ́ba bẹ̀rẹ̀ sí ní tẹ̀ náà mọ́tò. bó la ń lọ kò béèrè sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ àgọ́ ni ibi tó kó bá ti sẹ́lá àdùn. bákan náà wọ́n ní mòrí bí yọ wà fún rògbòdì mú níwájú sóòwù rẹ̀ kò gbọdọ̀ ríra ó gbọdọ̀ pé ń tẹ̀sí yóò sẹ́mi lọ́rùn èyí ti ń tẹ́ máa àtìlẹ́gbẹ̀sí mi lórí ọ̀fẹ́ tó rí mi tó ìdí nìkan jẹ́ pé sábà tẹ̀ kàwé gan kì í yé wọn kì í yé wọn bóòlù tó lè kà á nù Jawahirul Ma'ani pé Amadu Tijani ọ̀n sọ fún wa ike sọ̀láṣì fúláṣì ẹ̀yọ̀ kan ojú àlùkùránì lọ wọ́n ti wá ń ṣírò yìí ìgbà fún un. tí bá jẹ́ pé máa ronú èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ àbàbà ìrọ̀ yìí ti ọ̀tún á pọ̀ ju ojú eléyìí hàn ìsọkúsọ rọ́bì àwọn onísọ bẹ́ẹ̀ àwọn sọ pé táwọn bá sọ pé sọkúsọ gan àwọn lè parẹ́ ń bẹ̀ táwọn bá pe rọ́bìṣì ní rọ́bìṣì àwọn lè parẹ́ irọ́ láti torí ìdè olóyè báyìí alukur'an anabi sallallahu alayhi wa sallam olóòní ọ̀rọ̀ tó lóore wa khayra al-hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam ètò ti lóore jù nínú mọ̀nà onáni mọ̀nà anabi wa muhammad sallallahu alayhi wa sallam wàlláhi àwọn olùsúgbà pààrọ̀. bẹ́ẹ̀ yìí ló fi tí ń bá àwọn ò lè sí ọ̀nà anábì bá parọ́ sọ̀rọ̀ tànábì ọ̀sẹ̀ ọlọ́run ló fi ti kàdírí ọlọ́jọ́ àwọn kàdírí yà tànábì wọn ọ̀sẹ̀ ọlọ́run ló fi ti tìjàníyà tànábì wọn ọ̀sẹ̀ ọlọ́run ló fi ń jẹ́ tànábì òru ló fi ń eléyìí tó lóore jù ẹni títà ni sànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo jọjú mu a nínú kútubà ànábì náà sọ hábà máa ń gbọ́rọ̀ ilé náà ànábì sallallahu alaihi wa sallam ẹsẹrẹ lomori mahdaka tó a ètò burúkú nínú gbogbo ọ̀rọ̀ iná àdáadáa lẹ àdáadáa lẹ gbogbo nǹkan ló burú ọ̀họ́ ó ti wá sí gbogbo àdáadáa lẹ ló burú nínú ọ̀rọ̀ ẹ̀sìn àdáadáa lẹ ló burú jù. wọ́n ní ẹ̀sìn tẹnu mágídí àyíkọ́ ọ̀rọ̀ anábìrin náà lọ fà ó lè ló burú jù àdáda alẹ̀ ló burú jù nínú ẹ̀sìn ẹ̀yìn ti sọ wípé àtàdáda alẹ̀ gbọ́rẹ́ lẹ́yìn àtàdáda alẹ̀ gbẹ́yìn lẹ́yìn àtàdáda alẹ̀ gbókun lẹ́yìn tó làwọn ti wá dákẹ́ àní dákẹ́ pé nìkan kọ́ tó sallallahu alaihi wa sallam anábì tí ìyàwó àjà ló ń tẹ̀ wọ́n ní wọ́n gbé ilé bí dáa téèni bọ̀dẹ̀ ẹ̀rẹ́ gbogbo àdáda rẹ̀ àná ni tani fẹ́ pọnawọ́ ẹ̀rí tó gbogbo àwọn yóò fọ́ pọnawọ́ náà àwọn kan tó sì gbọ́n àwọn ọmọ tó kéde gan kíni ta kíni ta kíni ta ní fẹ́ wọ́n sáré náwó tó máa fẹ́ náwó wọ́n sọ pé mi ní náwó tuntun mọ̀ nǹkan náà ẹni tó gbọ́n nù àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ó ti náwó torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́n èyí tó pọ̀ jù náà àwọn èèyàn àwọn ọmọ ẹ̀ ti bí àgọ́ ni ibi táyé bá yí lọ lẹ́jà bá wọn yí lọ làwọn. àwọn tó tó wá náwó náà ló ti bá ní ọ̀nù ní. Ah, kálukú kò tètè káwọ́ ọlọ́mọdé ọlọ́mọdé sórí. subhanallah. tó alóbìnrin wọn kún lẹ́bi náà ṣe é bọ̀dọ̀ ẹ̀dá gbogbo àdáda lè àná dáadé sánú ọlọ́mọdé. ebi táwọn bàjẹ́ ní àná làwọn ti ń tẹ̀lé àná sallallahu alaihi wa alihi wasallam lẹ́yìn fún àwọn tẹ̀lé ànábì ọ̀nà wa ló lè gbà tó di àkàlẹ̀ fún wa táàní gbà wà dànù rẹ̀ gbà táàní fọ́n bọ́ọ̀lù dànù kò sí ọ̀nà náà tó lè gbà wá. tẹ̀lé ìtumọ̀ sí pé ànábì sallallahu alaihi wasallam máa ń tẹ̀lé ìmọ̀ àwọn sàhábà lórí. bẹ́ẹ̀ bá ti tẹ̀lé sáájú àwọn ẹ̀rí wọ̀nyí náà ló mú kí èso pọ́jù nínú àwọn olùmọ̀ àdáda burúkú tí ọ̀dà gbogbo àdáda ló ti burúkú gbogbo àdáda náà ní ọ̀dà ara rẹ̀ náà ní kẹ́ máa ta ayẹyẹ ọjọ́ ìbí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam orí rẹ̀ mẹ́tò ẹ̀jìnà sí o ẹ̀tọ́ra fún o wọ́n sì ń lọ fáwọn èèyàn lójoojúmọ́ wọ́n sọ fún wọn nítorí àwọn ẹ̀rí tá a ti dárúkọ apá kan nínú wọn wọ̀nyí àwọn ẹ̀rí tó kúnlẹ́ tó kú tọ́sọ fún wa ọ̀dà ti já rẹ̀ láti dọ́kẹ́ náà ti tẹ̀sán ẹ̀ títí di ọjọ́ ìdàlùkìyà èyí ò bá ti dára ẹ̀sìn sí wa láti dọ́tọ́ lọ ti pín ẹ̀sìn pẹ̀lú ìdára ẹ̀sìn títí di ọjọ́ ìdàlùkìyà nínú àwọn olùmọ̀ àbá tí àwọn ti ẹ̀sìn kọ́ńtìrà tí kọ́ńtìrà nítorí àtọ́jáde gégége tó sì ń bẹ fún gbogbo ẹni tó bá fẹ́ kà òun náà ni alàlámà al-imam abu hafs tajudeen al-fakihani al lọ́láyè olùmọ̀lánì nínú àwọn olùmọ̀ màlìkíyà màlìkíyà tó ti pọ́ àwọn náà lẹni tó pọ̀ jù táwọn èèyàn ń katira wọn láfíríkà wa ń bí àbí ní nàìjíríà wa precisely. bàbá yìí ètùtùrà ètùtùrà fún wa nípa bí òtútù jẹ́ ìlànà ìjọba máa ṣe mọ́lẹ̀ bí òtútù jẹ́ ìjọba máa ṣe àjọ̀dún ọjọ́ ìbí àlọ́ ìṣẹ̀lẹ̀ wà ní ìṣẹ̀lẹ̀. nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ táwọn tó nírọ̀lẹ́ ayé táwọn wò pé òfin tó burú bẹ̀ pàápàá jùlọ táwọn èèyàn bá ti lè fún àwọn mẹ́jọ nìkan òfin tó burú bẹ̀ nínú àwọn wọ̀nyí wọ́n yàrá ṣeré al-Hafiz Ibn Hajar al-Asqalani al-Hafiz bàbá tó ṣe Fathul Bari. شرح صحيح البخاري تقول في سلاية صحيح البخاري ابن حجر الحافظ عند النار عند طيب قبول يسمى باتي أول أن تقول تاخذ شريعة تسمع، تسمى لا يجي جزء لا يسعى ما على àbí gẹ́gẹ́ bíi táwọn obìnrin tó máa lùpọ̀ máa wọ́n fún un àbí gẹ́gẹ́ bíi ká máa lùlù ká máa lu bàndéèrè ká máa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó sọ̀rí à tọ̀tọ̀ tó tọ̀tọ̀ hábìrì ní hajar olóhùn báyẹn o ń ta bá ti mú àwọn nǹkan yẹn kúrò mbẹ lọ́dọ̀ ọ̀sẹ̀ òṣèṣin tó burú mbẹ. pàtíkì pàpà ágá tí gbogbo àwọn nǹkan burúkú bá ti kú rẹ̀ àjẹpọ̀ àlekò ní bídà àtún hasana bídà àtún hasana àdàdà àlekò dá àbẹ́ ẹ̀jẹ̀ òṣèlú alhàtò ìfowópamọ́ àti Allahu akbar yẹsùlẹ jẹwàárí nkẹdùnwá kò sí ẹsìn tó mèrè sáàtì ìkọsẹ̀ kò sí ẹsìn tó mèrè sáàtì ìkọsẹ̀ ìlú ti kọsẹ̀ tí wọn subhanallah tó àwọn arire àwọn arire tó alhadu ibn hajar àwọn sọ ikú kò burú lọ́dọ̀ táwọn tábà ti lè rézi àwọn nǹkan táwọn olùkókò dáńkó ń bẹ̀ nígbà tí àwọn olùmọ̀mí bí alìsàkè hàní táwọn olùkó ọgbóró ọgbóró jáì agbọ́dọ̀ jìnnà sí wọn bá paláró ju bẹ́ẹ̀ lọ agbọ́dọ̀ jìnnà sí. àwọn àti ti mà wípé ńgbà tí ìyàpá bá wà láàrin àwọn olùmọ̀ tẹnìkan sọ pé ẹ ṣe ẹnìkan sọ pé ẹ má ṣe tẹ ìtẹnazà ترجوه إلى الله والرسول إلى قبضت تساري إفان كك رسالة فلسل ọ̀dọ̀ náà àtọ̀dọ̀ ànábì muhammed sallallahu alayhi wa sallam aa a sì dá padà sọ́dọ̀ lọ ààrẹ mọlẹbi nínú quran kò tẹ sínú tọlọ nípa ṣe níta ti ẹrí nù rẹ nípa ẹsà fún a sì dá padà sọ́dọ̀ súnà òun náà sì ní ká fún kíra wa kù náà dábàá àdìl nínú nǹkan tó lanu lẹ́nu lọ́n lẹ́nu lọ́n náà ní kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí wa lónìí wọ́n máa ṣàkóso láti jùmọ̀ à ẹlòmíì ti wá jùmọ̀ à ó ti pẹ́sẹ̀ ju mélòó ẹlòmíì ga ti ẹtì lé lóṣù ju mélòó ẹlòmíì kan ti lé lọ́dún ó ti wá ṣàkóso láti jùmọ̀ à ẹni tí ìwà àti jùmọ̀ tí wọ́n máa ṣe sọ̀lọ̀ wá bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú wa kọ̀wá ti sọ̀rọ̀ láti máa mọ́sálásí wá mọ́sálásí ẹ wá rí tìkẹ́tìkẹ́ wọn làwọn lọ sí mọ́lì àmọ́lẹ̀ ti ti dé o akóríire o akóríire ọjọ́ bí ànábì o àwọn ọ̀tá ànábì tó ń ṣe àjọ̀dún ọjọ́ bí ànábì wọn tẹ̀lé mú wa kíkà tẹ̀lé ká tó ṣùgbọ́n ni ká má ti ká ẹ̀yà ẹ̀yẹ wọn dáadáa kí ni lànà ànábì níbo làwọn dúró sí ẹ̀yẹ fẹ́ sì mọ̀ pé ṣé olólùfẹ́ ànábì làwọn eléyìí àbọ̀tà ànábì olólùfẹ́ làwọn eléyìí àbọ̀tà ẹni tó bá lójú ẹ̀ náà lè dájọ́ ẹni tó bá lójú lè dájọ́ ẹ̀rì pé ní gbogbo ọ̀nà kọ́nà tí wọ́n fi yá pàṣípà ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn ló sì jáde tí wọ́n gbé táìbọ́ọ̀dù lọ́wọ́ pé àwọn olólùfẹ́ ànábì sallallahu alaihi olólùfẹ́ ànábì abólólùfẹ́ ìbílẹ̀ ẹ̀yin náà yẹra yín wò tó ló lùfẹ́ ànábì lẹ́yìn àbẹ́jọ́ lùfẹ́ ìbílẹ̀ wọn mọ àlùkùránì kí rárá ṣùgbọ́n gbogbo mẹ́tì wọn há sórí pẹ̀lú ẹni kí ayé àlùkùránì kan ayé kan àti sínú ẹ̀dógún ni ayé àti kúrìjì ní múdà mẹ́ta dókítà sínú ẹ̀dógún. subhanallah ẹni tí wọ́n ń ka ooo. مولاي صل وسلم وكون كده ọyá ìwọ pé àwọn mọ̀mọ́ mọ̀mọ́ orí wọn máa wú àwọn olórí gàrí bẹ́ẹ̀ iman àgàgà òṣìṣẹ́ ńlá orí tó yẹ̀rọ ọ̀la ẹgbẹ́ wọn pé fàtíà àti ilé àkàrà òṣìṣẹ́ ó lè ní wọn náà rà nílà òun ni wọ́n náà rà á lílẹ̀ ìtọ́lọ́dún náà nàbí wọn ò máa kà èyí irú wọn irú wọn péjọ tí wọ́n forí ogun tí wọ́n jìyà lé lórí nítorí pé ní alkiyama irú wọn gbà nàbí tayọ àlà ànábì sílẹ̀ gbọdọ̀ sí bẹ́ẹ̀ kò lè wọn ha tó wọn lè wọn mọ iye orúkú níta lórí ẹlòmíì tó ti ayé alukuraani lórí ẹ torí ẹ àwọn wọn yẹ ọ̀pọ̀lọpọ̀ olùdáná bí mo wà wà láì wà ọ̀mọ́ ẹ̀ sì kápùn kankan ẹ̀ kápùn kankan òṣùwọ́n bíi bíbí àbí àdádálẹ̀ ẹ̀ wo tí iná ọ̀hún tí àmà lè dùn. àpẹẹrẹ wọn bẹ lára ṣẹ wọn gbogbo àwọn tó ṣe mọ́lùdì ẹ̀tọ́ bá wù ṣẹ wọn kò bíbí àná. gbogbo bẹ́ẹ̀ ń gbèsè ayé wọn lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bíbí àná. bíbí àbá wa kún bíbí à kọ̀ yà yàn tí ẹ tẹ́lifẹ̀ lé súnmọ̀ tí wọn náà wà lọ jókòó ń bẹ̀ ni tí ẹ lọ́ọ́ yà lẹ́nu ó lè fẹ́ lọ sàlàyé síra fún wa ni wọ́n pè é ní pé síra tó nàbí ló lọ sàlàyé ń bẹ̀ and you can see the institution. but to me ọkọ̀ sábà invitation ká akẹ́kọ̀ọ́ sọ fún wa nípa àkàn ìgbésí ayé ànábì wọ́tọ̀ jáde jam aljamiya ti islamiyya bilmadina ti nabawiyya ah nǹkan sí ọ ó lọ́ọ́ bí ọdọ́ tuntun wọn lórí nǹkan sí ọ ọwọ́ líla gbọ́dọ̀ fi jẹ́. ده يعني مئة جامعة إسلامية لا إله إلا الله جامعة آه أقطع أقطع في جامعة ومجد تكوني لا ولو في جيئة ملو بدو إذا ما سوى أساس إذا جاء بنك اليوم الدعوة وتخصصه العقيدة أما يعني كم ده أقطع رسمه كلية الدعوة تشلعزيشن عقيدة انتو مستقلو بابو òun náà wọ́n ti wá pè pé wá sọ fún wa nípa síra níbi mọ́lì níbi wọ́n ti ṣe àjàgbálẹ̀. ó ní ẹ nígbà tó ń sọ fẹ́ sọ mọ́lì jẹ́ ẹni ní ní ní ní city level city level ìpè Lagos city level Ìbàdàn city level Ògbómọ̀ṣọ́ city level Ìlọrin city level lọ́sàn-án ni mo ti lọ because I had to learn how ràlá yóò dédé ṣe irọ́ lásán. tí wọ́n ti kúkú bá débẹ̀ ìwé wọn sọ fún ọ pé bí dáa tẹ̀sí àdáda lẹ̀ ní gbogbo yẹn ti túká ẹ ti gbọ́dọ̀ padà síbi rẹ̀ mọ́ títí láéláé wọ́n sì gbọ́ wọn gbà á pẹ̀lú lọ́tọ́ ọlọ́dà àmọ́ ń bo ìwé ọwọ́ wọ́n sọ pé bá bá rẹ fún ọ̀dẹ́ sọ bẹ́ẹ̀. lẹ́yìn náà à ń pọ́ kúlé là ń pọ́ pọ́sẹ́ ọ́ akàtọ́ gbogbo ọwọ́ agbègbè àti ìfẹ́ ṣe láti fi ọmọ wájú àwọn èèyàn fẹ́ àwọn ọmọ sẹ́gbẹ́ mọ̀tílẹ̀ gan ọ̀tá tó bá a ti mọ́ wá nù. tó yé ìdáhùn náà ti fẹ́ àti ìlànà

ṣé ọlọ́kẹ́kọ̀ọ́ fún kárí ni ìdí dídí àná wọ́n ti dá ẹni tí ń di dídí ti lọ́la tó pàtẹ táwọn ẹni lánàá àná ni kí ló ń ṣe ẹ mọ́tò bàbá yìí máa ayé ń jẹ tàbí mọ́lì ní ìbọ̀lùbà ah, àná ń gbọ́ yẹn ẹ̀yin náà bá ń di mọ́lì lánàá ó ní tòǹtòrí di eléyìí báyìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ẹ fẹ́ fún àwọn èèyàn mọ̀nà láwùjọ wa àwọn ọ̀gá ló sùn wọn lọ́nà àwọn ọ̀gá ló sùn wọn lọ́nà nínú aburú ọ̀nà ni kí wọ́n gbà gbogbo táwọn bá ń sọ mọ́lẹ̀ alábì máa wá wọ́n gbà fún alábì máa wá ẹ̀rí tí wọ́n bá ń sọ mọ́lẹ̀ wọn ni gbogbo ẹ̀ ti dé ó ti dé ẹtìjẹ ẹtìjẹ tí a ti palẹ ẹtìjẹ tí a ti yẹ ẹtì lọ́dọ̀ àwọn ẹtìjẹ tó kùrùkù lọ́pọ̀ ti dé àkótìdé olóńtòkè olóńtòkè ọ̀dọ́wọ́ láìsọ̀tọ̀ láàrin ọ̀sán àti náà àwọn ti dìde ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ni àlẹ́bí wo ló dé irọ́ ọmọ ẹ̀ta láàrin àwọn olóògbé irọ́ ọmọ ẹ̀ta burúkú láàrin àwọn olóògbé sáà ní ti dé sọ̀rọ̀ kọ̀kọ̀ yíyàtọ̀ sọ̀rọ̀ àwọn ti yó àlẹ́ ọmọ dáhà ti yó náà máa jẹ wọ́n sọ pé bàbá àwa ń pèyìn àwa ń bẹ̀yìn wípé kẹ́ ẹ sọ̀kalẹ̀ sáàrin wa bàbá sọ̀kalẹ̀ sáàrin wa bàbá sọ̀kalẹ̀ sáàrin wa bàbá sọ̀kalẹ̀ sáàrin wa a ah, ó ti mọ̀ ó ti mọ̀ ẹ máa wọlé ẹ máa rọra ẹ máa wọlé ẹ máa rọra kí ẹ ti lọ. wọ́n bá bàbá ti sọ̀kalẹ̀ lẹ́yìn kẹfà yàtọ̀ síta àwọn eléyìí bẹ́ẹ̀ wọ́n bá nàbí ti dé kálukú ó ti nàbí dé ó ti ń dókòó. tún jókòó àgànàdà wọn ní sọ̀rọ̀ bá ní imáni àlérí sọ̀rọ̀ pé irọ́ burúkú títí ọ̀rọ̀ bá ní imáni àlérí ànábi sọ̀rọ̀ bá àlùfẹ́ ànábi tó gbọ́n wá wípé ti kú ti ti ti kú ولو صفوا ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون لئن ثبت ذلك ثم تشوف إلا القيامة لا تجي عندي ولا سورة المؤمنون آية كذبك آية كذبك آية آية أنا من تصفوا عن حديث كيف سيرين أنا أول من تنشق عنه الأرض يوم القيامة وأنا أول شافع وأول مشفع anábìlẹ̀ mi làkọ́kọ́ ẹni tí lọ́kọ́kọ́ yanu fún tó bá di dọ́wọ́ gbẹ́ndé alikiyama kó tó di dọ́wọ́ gbẹ́ndé alikiyama òkú kọ̀ sí tí wọ́n ti tẹ́ jáde tẹ̀síntara ẹ̀jọ̀ yóò bá lẹ́bù àkúdà ayà irọ́ lásán. èmi làkọ́kọ́ ẹni tí lọ́kọ́kọ́ yanu fún lẹ́yìn òkú tó bá di dọ́wọ́ gbẹ́ndé alikiyama kó tó di dọ́wọ́ gbẹ́ndé alikiyama òkú kọ̀ sí tí wọ́n ti tẹ́ jáde. èmi làkọ́kọ́ ẹni tó ti ti pẹ́ èmi làkọ́kọ́ ẹni tó irọ́ burúkú tó ń pa fún àwọn ànábì wọn tó wá sáàrin wọn irọ́ burúkú ni. tọ́ ẹ̀yẹ lè láyé wá sá wá wà lónìí àwọn arísí pọ̀ nínú àwọn olùmọ̀ àtàwọn ẹni tí wọ́n mọ̀ tí wọ́n gbọ́n lórí ọ̀rọ̀ al-Hafiz ibn Hajar wípé mọ́lù kò sí ń tọ́ burú ń bẹ̀ gan kò sí ń tọ́ bàjẹ́ ń a máa rí wọn lórí ṣiríṣiríṣi tó nǹkan níbi ká dá ọkọ wọn wọn pọ̀ bàjẹ́ ni tí wọn sọ pé wọn ṣe mọ́lè wọn ṣe mọ́lè lọ́lọ́kan ọ̀jọ̀kan nínú àwọn tí a rí tó ọkọ̀ níwèé ìmọ̀ ìlú ẹnìkan wọn sọ Dr. Muhammad ibn Alawi ibn Abbas al-Maliki bàbá yìí à ń bẹ nínú àwọn tó ń ṣe àtìlẹ́yìn pé wọ́n gbọ́dọ̀ ṣe mọ́lìdì náà ni. ó gbé kí àwọn àbá àtàn ti síwájú jáde àwọn àbá àtàn kọ pé kò burúkú àti mọ́lì. gẹ́gẹ́ bí alimullah ali bin al kan nípa pé mọ́lì ọ̀dà ó sì yẹ ká máa ṣe. ó kò síra yẹn ní alimawuri pẹ̀lú mọ́wúlùdì nàbàwí. tó bàbá tá a sọ ní Dr. Muhammad yìí bínú adáwọ́lì alimáàlìkì alhassani olùbàdì tura ìjáde. ìgbà tí wọ́n kọ ìwé tó bẹ̀rẹ̀ tura yẹn òun náà wá kọ́ tó jẹ́ àdàmà wípé bàbá mọ́lẹ́ pẹ̀sà lélẹ́yìn náà. tó bákan náà ẹnìkan ustaz yusuf ẹ̀sẹ̀yìn hashim arìzáì à ti ẹ̀lẹ́tì lè kàǹkà òun ti ẹ̀kọ́ sínú ìwé ìròyìn ni àlùmọ̀jẹ́lẹ̀ ti fi ẹ̀sìn yẹn kúrẹ́ ìsì yá magazine ti ń jẹ́ ẹ̀sìn ẹ̀sìn yá ti kúrẹ́ ìsì ó jẹ́ àwọn spirit ọ̀rọ̀ ogbejáde nínú rẹ̀ láti fèsì fún olùmọ̀ àwọn àgbà Sheikh Ibn Baz nígbà tó ná kọ̀wé jáde pé mọ́lídìí ọ̀tán eléyìí wá kọ àwọn àwé tọ́lọ̀ fi tẹ́ níbi pé tọ́ba jáde tọ́ba jáde yọ sínú òrùn yóò sì tún tari wọlé torí abúlé ìtọ́gbà láyé yìí tírélé ló kó torí ẹ̀ ló jẹ́ pé tó o wá sí ìmọ̀wé dáadáa tó o mọ̀ ṣe dáadáa má kọ́ síra o kọ́ bá kọ́ síra àbùkù tó o bá pàdé ó kò sọ. àti pé kẹ́ra rẹ̀ ni tó o kò rí kọ́. Ah, update débi pé tàkùnmí ò lórí ọ̀nà ẹni kẹta oúnjẹ ìfowópamọ́ tiẹ̀ pamọ́ ìfowópamọ́ rẹ̀ pamọ́ ó ní òǹkọ̀wé kan láti sàódì ó lóókọ́ ní lọ́yà àwọn òkọ̀ lóókọ́ rẹ̀ nígbà tí yorùbá ti dára rẹ̀ lójú náà ni ọkọ̀ òwe tí ọkọ̀ lọ yá ọkọ̀ lẹ́wọ̀ alẹ́ mọ̀ àti kí wọ́n sọ pé ẹni tí ọkọ̀ òwe yìí òun ò tí ì sọ lóókọ̀ tọ́ àwọn eléyìí àwọn àtàwọn àtàwọn àtàwọn púpọ̀ míì láyé táwọn wò pé kò sí tó burú ń bẹ̀. àti láwùjọ wa ẹ̀yà mélòó ní sọ pé kò ẹ̀yà mélòó ẹ̀yà mélòó fẹ́ ní sọ pé burú káṣí mọ́lìd nàìjíríà yìí ẹ̀yà mélòó wọ́n rò pé àwọn alùsùn náà ẹni alùsùn àbíbẹ̀ kọ́ ni ìyẹn ni káwọn ìṣe alùsùn náà táwọn alùsùn àwọn àhàlẹ̀ ìgbẹ́dà wọ́n fọ́ aládàáda yẹlẹ àti kápẹ́ yẹlẹyẹlẹ gbogbo wa ní sọmọ lè. a àwọn tí ń tẹ̀wé wọn pawó gan-an lásìkò mọ́lì wọn lọ ya fọ́tò wọn abẹ bàbá tó fẹ́ ṣe mọ́lì pẹ̀lú láwàní tẹlẹfẹtẹ tẹlẹfẹtẹ ọmọ tó kọ́ tó lè ho iṣẹ́ bẹ̀rẹ̀ lóṣèlú òun mọ̀ láwọn lóṣè mọ́lì. tọ́ kí lè rí àwọn tí ń ṣe mọ́lì kí ló dé táwọn náà fi sọ mọ́ọ̀lù ẹjẹ́ àwọn olóko kan káṣí fara balẹ̀ nínú sírèkì yìí lọ eléyìí ni ẹ̀rí táwọn olùmọ̀tẹ́ tí wọ́n ti sọ pé mọ́ọ̀lù dìgbà láti ìgbà tí wọ́n ti ń ṣe tó o ṣe ọ̀rọ̀ fún seven hundred sẹ́mi ẹ̀rí tiwọn náà ni tó àwọn ìṣòwò àláwùjọ wọn kà máa jí kọ̀ọ̀kan mú bẹ́ẹ̀ àbí wọ́n tẹ̀sẹ̀ lè rí ká gbọ́ káwọn náà máa fi sẹ̀rí àhán ẹgbà gbogbo ẹ̀rí táwọn mọ́lìdì tí wọ́n máa fi ṣe ẹ̀rí lóde wọn bá ṣètò bá ṣe gbà wá. alákọ̀ọ́kọ́ nínú súrọ̀tì yóò nà áyà kejìdínlọ́gọ́ta ọlọ́ni kọ́lùdé fọ́gbẹ́lẹ́ lẹ́ẹ̀bí wọn bí rahmatihi fẹ́bi bẹ́ẹ̀ lè tẹ́fẹ́ lè yẹ ó. tọ́fọ́ pé àjùlọ ọlọ́run àti ìfẹ́ rẹ̀ eléyìí ni fún wa máa dọ́nà sí. sọ fún wa ìlà nabi Muhammad sallallahu alaihi wasallam àjùlọ ọlọ́run tó lọ sí fún wa ìfẹ́ rẹ̀ tó ṣe fún wa eléyìí ni ká máa dọ́nà sí. ayà yìí ó nínú ẹ̀rí tó ní agbára jù táwọn ẹni ṣe mọ́ọ̀lì tí wọ́n fi ń sẹ́yìn ọ̀nà wo lè léyìí ti tọ́ka sí ká ṣe mọ́lẹ̀ wọ́n ní ẹ padà sínú Suratul Anbiya ayà kejìlélọ́gọ́rùn ọlọ́run bá sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin àwòrán wa nabi Muhammad sallallahu alaihi wasallam àdúgbò olùgbà jẹ́ ìjọ fún gbogbo àgbáńlá yìí ẹ wá padà sí ayà kejìlélọ́gọ́ta ti Suratul Yunus kí lọ́nà sọ́ńbẹ́ẹ́. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا sọfún ọtí àjùlọ ọlọ àti ìfẹ́ rẹ̀ eléyìí ní kẹ́ máa dunnú kú Ọlọ́run ti fi ànábì lẹkẹ pẹ̀lú wa ma arsalnaka illa rahmatan lil alamin ti ànábì lẹkẹ àti pé Ọlọ́run ní ká máa dunnú sí débi tí wọn bí ànábì rẹ̀ àwa lè fún ní sójú fífẹ́ bí ànàbì lẹ́nu wa àfi ká máa ṣàjọ̀dún ọjọ́ tí wọ́n bí. òkè ẹgbẹ́ ti bá ṣe ti fi ẹ̀rí fún mọ́ọ̀lì eléyìí jẹ́ ẹ̀rí tí wọ́n lórí rẹ̀. ìdáhùn eléyìí òun náà ní pépé lánàá àbónú láyà ìsọ̀kalẹ̀ ni àbẹ́yìn ló sọ̀kalẹ̀ fún àbádàbí Muhammad sallallahu alaihi wa sallam. wọ́n ní kí n sàn ànábì sọ̀rọ̀ bá àdúgbò ló ti sọ̀kalẹ̀. báwo wá lẹ́yìn ti gbọ́ sí ànábì ọ̀gbọ́ yéyé bóyá lẹ́yìn ti gbọ́ táwọn sọ̀hábọ̀ ọ̀gbọ́ yéyé ọjà títí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń tẹ́ ẹlẹ́gbọ́ yóò fẹ́ pé ní mànà àmì pàǹgbélé gidi ni. ẹ ti fẹ́ gbé àyà sórí ìtumà tó yàtọ̀ fún dáná lè gbọ́ yóò ẹ̀fẹ́ bí àyà sórí ìtumà tó ń dáwọn sàhábà tí wọ́n gbọ́ àlàyé àlùkùránì lẹ́nu ànábì sallallahu alaihi wasallam tí wọ́n gbọ́ yé eléyìí túmọ̀ sí pé ǹjẹ́ ẹlẹ́gbẹ́ yóò àná gidi ni. الإمام الشافعي رحمه الله من سرع الموافقات في أصول الشريعة أني دجلج أن الوجه الذي لم يثبت من السلف الصالح العمل بالنص عليه لا يقبل ممن بعدهم دعوى دلالة النص الشرعي عليه أنا جاي اليوم بدي àgbọ́yé لك tí kò لا wá سوى جواري aṣíwájú wa rere pé wọ́n sì fáyà ṣiṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá dé lẹ́yìn tiwọn lẹ́yìn ìgbà tó gbèsèrè gbèsè gbèsèrè bì tó bá lóun gbọ́ àgbọ́yé kan lára àyà kan lágbọ̀yé tó takùn yìí táwọn aṣíwájú rere àwọn sàhábà táwọn tó tẹ̀lé wọn gbọ́yé rẹ̀ à lè gbà lọ́wọ́ rẹ̀ o. kílódé ìlọ́sà nàbẹ́lì lẹ́nà àlẹ́ yìí lẹ́nu yẹn àjọ àlùfẹ́ lè sàhábà tó wà torí tó bá jẹ́ wípé nǹkan yìí gbọ́ yóò bẹ́ẹ̀ gbẹ́nẹ́ lórí kọba ti sápamọ́ sí ẹnìkan nínú àwọn sàhábà ọlọ́wọ́ bá ti yẹ ẹnìkan nínú àwọn sàhábà náà ọlọ́wọ́ bá ti yẹ ẹnìkan nínú àwọn tàbíyìn náà nítorí pé ànábì sọ pé láti sọmi ọmọdé àná ọmọ náà rẹ ìjọ mi kì í péjọ lórí àná káwá kó òdodo ọ̀hàn títọ̀ ábí òdodo ọ̀hàn títà bẹ̀rẹ̀ òdodo ọ̀hàn títà bẹ̀rẹ̀ sàbẹ̀rẹ̀ ọ̀hàn títà bẹ̀rẹ̀ sàbẹ̀rẹ̀ sàbẹ̀rẹ̀ òdodo ọ̀hàn sẹ́lẹ̀ ká àgbà tí wọ́n ti wá ké lẹ́yìn ẹgbẹ̀rún kàtọ́gọ́rùn mẹ́rin ọdún àbà àbà òdodo tó hàn sí ọ ó túmọ̀ sí pé tìlà ó túmọ̀ sí pé ìsìnà ni sọ eléyìí jẹ ọ̀rọ̀ ìmáàmù sọ pé ó túnbọ̀ sí pé sẹ́ẹ̀rì nínú àyà yẹn ẹ tó wà mí wà. pẹ̀lú fọ́bílì náà ìwọ́n bí rahmatì rí tẹ̀lé náà ní kẹsàn-án yẹn fúráhù kò sẹ́ẹ̀rì ń bẹ̀ fún mọ́lì. pẹ̀lú tó bá sẹ́ẹ̀rì ń bẹ̀ ń bẹ̀ ni ànábì náà lọ́ba kọ́ sáyẹyẹ ọjọ́ ìbí ara rẹ̀. lánàá bí ọba tẹ̀ wá sí àbáríkọ́ àwọn sàhábù sí àwọn sàhábà náà lè fún àwọn sáà ó wá nínú sahih Bukhari àti Muslim à ń ka ẹ̀rí àwọn ẹni gbọ́dọ̀ kúta kí wọ́n àwọn àgbàṣe mọ́lìdì nìyẹn o à ń fi èsì èsì fún. ó wá nínú sahih Bukhari àti Muslim sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tó dé ìlú Madina ọba àwọn Yahudi ibi wọn máa kẹ́ ní orúkọ ẹ̀sìn fọlọ wọn máa ṣe ọ̀sìyàn ní ọjọ́ àṣúra ọjọ́ àṣúra yìí ó sì jẹ́ ọjọ́ sọ́nà ọba tẹ̀síra àwọn àtàwọn èèyàn rẹ̀ yìí ó sì jẹ́ ọjọ́ tọ́nà ọba ní amúfẹ́ àtàwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé táwọn ọ̀rọ̀ ìwé títà sí fáwọn ẹ̀mí sọ̀rọ̀ máa ṣọlá nígbà tó bí wọ́n léèrè ìdí tí wọ́n máa fi tọ́nu rótẹ́sì tọ́nà lọ́jọ́ yìí. فنحن نصومه شكرا لله عز وجل ìdílé táwọn náà fi ń sọnù ró táàfin fẹsẹ̀ fọlọ láti dúpẹ́ fọlọ lórí lílà sọlá musa àtàwọn èèyàn rẹ̀ àti títẹ̀ sọtẹ̀ fìràwọn àtàwọn èèyàn rẹ̀ ó sì pa àwọn mùsùlùmí láti ẹ̀ka àwọn ọmọ àti kí ló dé torí pé sàánà àkọ́kọ́ bí Musa alayhi salam mẹ́ǹkọ̀ torí pé mọ̀ lẹ́sẹ̀ sí Musa jù lọ èmi mọ̀ lẹ́sẹ̀ sí Musa jù lọ. tọ́ àdéhùn yìí báyìí bóun lẹ́rìí fún wa ń bẹ̀ tó fi ṣe mọ́ọ̀lù ànábì dé Madina ọba fún àwọn Yahudi wọ́n fi fìyà mọ́jọ́ Ashura wọ́n sì ní àtàwọn èèyàn rẹ̀ ó sì tẹ̀sí ráúnà àtàwọn èèyàn rẹ̀ rí à ń dà láti fi láti fi sọ pé fọlọ anábì wa lè mímọ lẹ́sọ̀ọ́ sí musa dùn lọ anábì náà bá ń bá wọn fẹ́ fi yá mọ́ bẹ́ẹ̀. alhafiz ibn hajar ọlọ́sì àdìsí ló fi fẹ̀rí ibẹ̀ láti mọ̀ pé sọ ikú burúkú ọ̀sẹ̀ mọ́lì. wọ́n fi léèrè nípa tá a lè àbá a lè fún mọ́lì. gẹ́gẹ́ bí ọlọ́sọ̀rọ̀ ìfọ́ ẹ̀sìnwó tó ń bẹ náà sọ́dún kan ṣe lọ́ọ̀lù torípé ní tíra kan ó pè ní husnul maqsad fi amali mawlid husnul maqsad fi amali mawlid tíra yìí ó ń bẹ nínú tíra ní ìfísìwó tó ti kọ́ tó ń pè ní alḥawi tòlfẹ̀tẹ́wì alḥawi tòlfẹ̀tẹ́wì nínú rẹ̀ ní tíra rẹ̀ yìí náà wà nínú rẹ̀ ẹ̀sìnwó tó. أسر حافظ إفعال وردلين إنك أمامي الحافظ ابن حجر قرأت أيك أصل عمل المولد بدعة تاتي تقوقت مولد تاريه أعداد علم أجت يا أكيد لك لك نرى ومميو الحافظ ابن حجر أم مولد لا تتفقط أبدا لنا لم تنقل عن أحد من السلف الصالح في القرون الثلاثة wọn ò bá wá lẹ́nìkan nínú àwọn aṣíwájú wa rere wọ́n da wò wọ́n ṣe wò ní àwọn sẹ́ńtúrì mẹ́ta àtẹ̀sẹ̀ Islam ọgọ́rùn-ún mẹ́ta ọdún tí Islam ti dé kọ̀tíṣẹ́ni tó ṣe mọ́lù. torí rẹ̀ aṣíwájú wa rere kankan ò pé náà ma'a dhalik ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Al-Hafiz Ibn Hajar lọ ẹni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tẹ̀lé ṣùgbọ́n mẹ́lẹ̀ tààlà màhásínà wọ́n bẹ̀ bẹ́ ha. ó ní síbẹ̀síbẹ̀ àwọn tó dá wà nínú mọ́ọ̀lì àwọn tó sì tún dá wà ń bẹ̀. tọ́mẹ̀ntì hàrọ̀ fi amẹ́lẹ́ alimahasi torí náà ẹnikẹ́ni tó ń bá sàkíyèsí nígbà tó ń fẹ́ fi mọ́ọ̀lì àwọn tó dá tó dá tó dá tó dá nìkan ló ń ṣe. wọ́tẹ̀ jẹ́ nàbẹ́fẹ́ bá ha tó sì jìnnà sí gbogbo ń kó dáadáa dáadáa dáadáa dáadáa nìkan làwọn tó ń bí fún wọn wọ́n jìnnà sí tó ọ̀dà káànà bídà àtẹnu àtẹnẹ ajẹ́ ikú yọ ọmọ ẹjẹ́ àdáda alẹ́ tó dànù Ibn Hajar ló sọ̀rọ̀ yẹ o wẹ́yì ńlá fẹ́lẹ́ tí wọ́n bá ti wá lè sọ́ra báwọn tí ọ̀dà lọ́sì gbọ́nu mọ́lù ajẹ́ ikú mọ́lù dì náà kọ́ kò ní jẹ́ ti hàn sí mi fi sẹ̀rí ikú mọ́lù dì ó lè dá tá a bá sọ́ra fún tí ọ̀dà lórí ẹ̀rí kan tọ́fẹ́ fẹ́rin lẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam ẹ̀rí náà wà nù Bukhari ó sì tún wá nínú Muslim òun náà ni hadith tí anábì sallallahu alaihi wa sallam ó ti kú ní Madina ó sì gbàgbọ́ àwọn yahoo wọ́n gba wọ́n sọ síyàmù ọjọ́ Àṣúrà kí ló dé wọ́n náà wọ́n ti ń dúpẹ́ fọlọ́ọ̀nù lórí lílà tọ́lá Musa àti títẹ̀ tẹ́tẹ́ sọ̀rọ̀ àwọn àtàwọn èèyàn rẹ̀ rí lọ́jọ́ àwọn tó ń dúpẹ́ fọlọ́ ni. alhafiz wa ni ẹ̀yìn sọ̀fẹ́ ẹ̀dùn mẹ́lùú àǹfààní bẹ́ńdẹ̀ fẹ́ẹ̀lì sukuru lillahi ala ma manna bihi fi yawmin mu'ayyan eléyìí túmọ̀ sí pé ọtọ́ ká máa dúpẹ́ fọlọ́ lórí ìjẹ́ra tó bá ti fún alọ́jọ́ kan lórí ìfẹ́ ìní àmẹ́sí látàrí ìjẹ́ra kátó fún wa أو دفع نقمة أبغى كدام سوا ويعاد ذلك في نظير ذلك اليوم من كل سنة أما سبع نقول جوزا تجمع بعد تدودو أما سبع جوزا تجمع بعد تدودو فالشكر لله يحصل بأنواع العباد الحافظ أني إذا فلو أما سيسي دعونا أريد رسي جسد kẹsìdì lẹ́yìn ká forí kalẹ̀ fọlọ́ sẹ́mi àmọ́ kó forí kalẹ̀ سجود àtàǹtẹ̀ nìkan ni sojoo ẹsẹkọ káfíńtì kalẹ dúkẹ fọlọ wọfúnyà àti lè dúkẹ fọlọ látàrí ká fẹlẹrú wọfọdàfà àlè dúkẹ fọlọ pẹ̀lú títí sara wọfúnyàwọ àlè dúkẹ fọlọ pẹ̀lú títí alukur'an wàá yẹ nàmẹtì àádọ́mọ mìíràn nàmẹtì bèbèrè bèhẹ́dẹ̀ nàbí nàbí yẹ rahma ìbẹ̀rẹ̀ àwọn olóṣèlú ìbẹ̀rẹ̀ ayé yẹjú sanabi sọlọ nìkan yẹjú sílẹ̀ ayé sọlọ nìkan bí sáyé lórí ọjọ́ òkú ìbẹ̀rẹ̀ aláàlì adé فعلى هذا حافظوا عن زواجه تبدأ قطعتين زي ما تاير وهذا تبع النبي صلى الله عليه وسلم ينبغي أن يتحرى اليوم بعينه هذا سيقات واجب أو قد تبع النبي أقول الله أقول أقول حتى يطابق قصة موسى تتتوب تتوب إيشاتي عن نبي موسى ترى الله عن وسلم موسى قال عن عاشوراء adẹ́pẹ́ ẹ̀rọ mọ́lìdì náà ẹni tó fara mọ́ mọ́lìdì ni tó ń sọ fún ọ ó kúrẹ́ sí wàhálà kan lọ ṣe ẹ ṣe wádìí ọjọ́ tó wá ṣe kíni tọ́jú ànábì dáadáa àti mádéèkì náà dùn láàyè náà ẹ lọ wọ àmádéèkì jẹ́ tó wá dùn torí tó wá dùn náà ló kú wàbí ẹ̀ náà wọ̀ nìyí tọ́jú ànábì làánábì tó kú àmádéèkì ló gán wàlá àtẹ̀sẹ̀ nìkan ìrẹ́ni alḥafiz ibn nígbà tó sọ nípa àtàn náà bùsùn lọ́wọ́ àrùsọ ó nìkan ìyàlẹ́nu oṣù tí wọ́n di lóṣù oṣù sẹ́ni tó máa dé kì kò sẹ́ni tó máa dé kì ìjọ tí wọ́n bì. ìbéèrè fún pé tabara àwọn kẹta ta ẹyẹ ọjọ́ tí wọ́n di ó súnmọ́ pẹ́jọ́ pé wọ́n ṣe ìdùnnú pàdánù kú ni. èkó ti ṣe kú náà nítorí di eléyìí kò sì lè yà lẹ́nu láwùjọ Yorùbá sẹ́nu kó <laughs> nígbà tó gbàgbàdà kadà pé ẹkú ìyàwó ìlú ẹkú àjọyọ̀ ìwọ kan ní ìrè ìrè orí òní ìrè agbada sẹ́gbẹ̀ kan òkú lọ́wọ́ kù á ìbádọ́rọ̀ náà sáyé. tọ́ torí bẹ̀rẹ̀ ó ní wọ́n gbọ́dọ̀ wá ọjọ́ náà pàtó. alhafi bọ́sọ̀rọ̀ ọ̀wá ni tí mọ́lì tó bá ti kúrò lọ́wọ́ àwọn nǹkan báyìí báyìí báyìí báyìí tá a kà sílẹ̀ bí à ń lòlò bí ọkùnrin lùpọ̀ ọmọbìnrin bí à ń sọ̀sọ̀kúsọ bí à ń rúrukúrù àjọṣepọ̀ ìbòrú. الحافظ الكبائر إدارة أقول لك الله أكبر كسبع عشان لما تسوني لا تسوني كسبع عشان لما تسوني لما تسوني يقول الحافظ بس لما تسوني أو تسوني قوي كاكو الرسول يقول لما هو السيد رشيد الرضا ومقول يا والي ẹni bí hafiz ló ti ṣe jẹ hafiz tó tó ní ìmọ̀ ní ìmọ̀ tó pọ̀ tó ju ti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ nípa hadith ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ kúrú nípa akáyọ̀ òfin jáde lára àwọn ẹ̀rí ó kúrú sí tọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àtọ́jọ́ gbélé ayé. kò sì sí tó fi hàn wá bẹ́ẹ̀ ju ike wọ́n lọ pé òtẹ́ẹ̀lì kan tó ṣe àdádálẹ̀ ni látẹ̀sẹ̀ kọ́kọ́ sí kò sì sẹ́nìkan tó ṣe irú fún sẹ́ńtúrì mẹ́ta ní Islam fún olóṣèlú ẹni tó bá yẹ pé ọba lágbọ̀ yìí tó fi máa mẹ́rin dẹ́tọ́ dáa ni yóò tún mọ̀ pọ́rọ̀ òun ti takora wọn bẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti takora wọn bẹ̀ lóṣù tí kò béèrè kò ní tẹ́lẹ̀ dájọ́ máa mú jẹ́mọ́ lẹ́yìn kọ́ ní àdáda kò sínú lànà kọ́ wa sọ pé ẹ ṣùgbọ́n àwọn dáadáa wà ní ọ̀rẹ́ aburú sì tún wà ní ẹ̀ tó o bá ti lè sọ́ra fún àwọn apawó tí èsì tẹ̀sí ń pawó ẹ̀jẹ̀ kókò ìgboro pa ẹ̀rọ pé àwọn ti takora wọn nígbà tá a ti ní àdájá lè mi àdájá lè mi ó làwọn bá máa gbìyànjú lówó ń bẹ̀ kó wọ́n má gbowó. tòlé ìtumọ̀ sí pé ẹni tí bá ń sọ̀rọ̀ ó máa kí èsì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ píparí ọ̀rọ̀ ọmọ tako ìbẹ̀rẹ̀ rẹ̀ píparí bá ti ń tako ìbẹ̀rẹ̀ ló túmọ̀ sí pé bàbá yìí ó ọmọ ronú ti ń ti ń sọ káàtì ronú sọ̀rọ̀ ọ̀sàgbà ká sọ̀rọ̀ torí ẹ̀ ìdá mi òun náà ni ẹ̀yin náà sọ yìí pé àdájọ́ àlẹ́ mi tó gbọ́rùn mẹ́ta ọdún kò sẹ́ni tó ṣe nínú àwọn aṣíwájú wa rí ilé ìgbé ẹtí wọn sọ jẹ àmọta wo dáadáa tó wà ń bẹ àpèsè bá ti sọ̀rọ̀ abáyé dá burú wọn bídà hasana bídà wo lọ wá dáa o anami àti lọsọsọ òfin la bídà àti bọlẹẹlẹ gbogbo àdáda lè bídà hajar òun náà kún àwọn ẹgbẹ́ tá a ti àtọmọdé rẹ̀ alimami kọ́hásì àtàwọn àtàwọn kan nínú àwọn tá a ti gbáyé ní ìdílé Usman bin Fodio òun náà nínú tíra rẹ̀ ìyá òsínà òun náà nǹkan fúnbi dé àkọsọ́nà márùn òun kú lọ́dọ̀ àwọn eléyìí nǹkan pọnú tíra àwọn lòun náà kú kọ́ tó dáa gbogbo bídí àni ọ̀dà torí pé ọ̀gá wa ẹni tí ìsọ̀rọ̀ kọ́ parọ́ ẹni tí sọ́lọ́ ní kọ́sọ́ ní máa sọ ó ní wọn kú lọ́dọ̀ àti ẹni bọ̀dá àdá gbogbo àdáda àlẹ̀ ńkọ́ àná wọn á pè bíbí à ti bíbí à tún wájibà bíbí à tún mandóba bíbí à tún muharrama bíbí à tún makruha wọn kàn á bíbí à tún mubaha a'udhu billah. wọn máa ti ti sára rẹ bọ wọn máa ti ti sára rẹ wọn lè ní mọ́tò náà inú bíbí à ní àbẹ́rẹ́ nǹkan mẹ́ àga náà inú bíbí à ní wọn lè pè bíbí à tún mubaha ẹgbọ́n kan ṣé bíbí à ń sọ náà àbí mọ̀fọ́lẹ́wọ̀n mọ̀rọ̀sálà náà ló ti ẹ àwọn ilé ìwòkọ dáadáa ṣùgbọ́n ọlọ́run lọ́mọ bí táàsì tètè wá bá wọn ọlọ́run lọ́mọ bí táàsì tètè wá bá tó ráwọn olùmọ̀ ńlá gidigidi ni wọn. ṣùgbọ́n tọ́nà bá fẹ́ sìn yàn lọ́nà ẹnìkan yóò sìn yàn náà nìkan kò sí tọ́kọ lọ́n pẹ̀lú kó lùmọ̀ ńlá ni kọ́nà dá kọ́kọ́ má sì wà lọ́nà. tọ́ bákan náà ìwọ harvard ọ̀rọ̀ rẹ̀ wọlé fẹ́ àdéhùn ẹ̀sán àfẹ́ràn alhaji ibn hajar dáadáa ṣùgbọ́n àfẹ́ràn òdodo jùlọ àti ìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ́kùsọ gani ẹ̀gbọ́n tó bá wà mọ́lẹ̀ tó sọnù. ẹni la yuslihu akhira hadhihi al-umma illa ma aslaha awwalaha. nǹkan kò lè tún àwa tá a dé gbẹ̀yìn ṣe nínú ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sí tó ṣe àtúnṣe àwọn èèyàn àkọ́kọ́. yorùbá wọ́n ní agbọ́dọ̀ sí opportunity ìjọba ti fún wa ti lọ́jọ́ yẹn bó la ti wá pé táyọ̀ fún àfẹ́mi abúlù fún mi táwọn ẹlẹ́sìn kiri ó táwọn ń gbà fún kí lọ́wọ́ kàn wá kí lọ́wọ́ kàn ẹgbẹ́ ilẹ̀ tọrọ rẹ̀ bẹ́ẹ̀ bá tọrọ rẹ̀ kí lọ́wọ́ kàn jọba ẹgbẹ́ ilẹ̀ tọrọ pé fẹ́ gbà sílẹ̀ bídíà wọ́n sì fún ìsìnlẹ̀ bídíà wọ́n ní pẹ̀lú pẹ̀lú àwọn làwọn pọ̀ jù lórílẹ̀‐èdè pẹ̀lú ìgbọ́ náà ẹ̀rù tẹ́ ẹ̀ máa dé kìlọ̀ ojoojúmọ́ ni àwọn súnà wọ́n máa gbà pé lójoojúmọ́ pẹ̀lú ìgbọ́ náà nírọ̀rùn ó ti ṣe ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nítorí pé sọ̀rí kan ní ìjọba ló ń fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kí ni ọkọ̀ yẹn náà rí. adéyìn náà máa ti dá lẹ́kọ̀ọ́ ó wá ń sọ láàrin ara pé kí làbá máa kọ́ yẹn síbẹ̀ wá rí màá ní láà gbé kalẹ̀ náà rí. àbí mẹ́tì Allahu akbar àbí tẹ̀sí báyìí láàpò kalẹ̀ lórí ti ti tẹ̀sí eléyìí tá àti ìsẹ̀yìn eléyìí tá àti ìsẹ̀yìn eléyìí tó dá lẹ́kọ̀ọ́ torí ẹ̀ ó lè jọba àwọn tó bẹ̀ kò sẹ́ẹ̀rì ń bẹ̀ àwọn ìjọba lẹ́nìkan tó bá má di ti wá kò sẹ́ẹ̀rì ń bẹ̀. lẹ́yìn náà wọ́n sọ pé kí wọ́n lọ wá ọjọ́ pàtó sánẹ́bì tí wọ́n ti táyé sẹ́yìn tó tẹ́tí bá wọn mọ́lẹ̀ kò sí wọn ò lè mọ láéláé torí kò sí lákọọ́lẹ̀ kò sí lákọọ́lẹ̀ ẹ̀rí mi àlè ìnáwó ìbẹ̀yìn àpò ó gbé àdéhùn kọjá ní nínú àdéhùn yẹn wọn ni ọkọ nàbí sallallahu alaihi wa sallam an nafsihi ba'da an-nubuwwah wọn lànà bí pẹ̀ràn súná fúnra rẹ̀ lẹ́yìn ìgbà tó ti dà nàbì wọn lẹ́rìí lọ lórí mọ́lì ẹ̀dá púpọ̀ ló ti jọra àwọn torí tọ́lọ́ ajẹ́ pé gbogbo ọmọ tẹ́ ń pa ẹran àkókò fún ẹ̀ ń ṣe mọ́lì bí rẹ̀ nù ẹgbẹ́rì àgbọ́yò tọ́ kílẹ̀sì rẹ̀ èsì rẹ̀ ni pé àdéhùn yìí kọ̀ fẹsẹ̀ rí rẹ̀ kọfẹsẹ rin lẹ asi ma bí àdìsẹ bá ti fẹsẹ rin lẹ kẹfẹ wà fún mi ní ìlú pẹjà Ọlọ́run bá ó ti bá lè fẹsẹ sí dáàmà sí kálukú òsì mi àdìsẹ fẹsẹ rin lẹ kíláà fẹ máa kó kíláà fẹ múnú rẹ sí. ẹlẹ́ẹ̀kejì alimami ibn Rushd nínú kíra rẹ al-Muqaddimat al-Mumahidat ó ní wọn Malik lóore nípa àdìsẹ wọn bí Malik lóore nípa àdìsẹ ìṣòwò ńlá nàbì sallallahu alaihi wasallam ní bábùlù àkíkà tòǹkà ń tìmọ́lì fèrè pé ǹjẹ́ táwa náà tẹ bá mọ̀ sí wọn pa àkíkà fún wa táà lè pa fúnra wa tá a bá dàgbà nípa gbọ́ àdéhùn Anas tó lánàá bí sọ̀rọ̀ lọ́wọ́ àti lápá àkíkọ̀ fúnra rẹ̀ lẹ́yìn ìgbà tí ó dà nábì. wọ́n wá fi mánìkì lórí mánìkì wá ní أرأيت أصحاب رسول الله صلى الله عليه وسلم الذين لم يعق عنهم في الجاهلية كل عادة يسا نفع صحابة النبي صلى الله عليه وسلم هو أخيرا حقيقة نبع تواجه وكيف تعبه سودي أعقوا أن أنفسهم بالإسلام في وقتنا حقيقة فراون لم في إسلام دو تقول صحابة أخيرا حقيقة فراون هذه الأباطيل ولسا في الصلاة تتسوقا إمام مالك لي أعوى سوقا لا تتسوقا ثلاثة sẹ́yìn bá ti fi yẹ kò sí ọ̀pẹ̀rẹ̀ àfikọ̀ fún ọ kí islam òdodo ìgbà tí islam òdodo wà ní kọ́ ọmọ pẹ̀rẹ̀ àfikọ̀ fún ọ òfin olólùkọ́ pẹ̀rẹ̀ àfikọ̀ fún ẹ̀ka kí islam òdodo. tonti kó tó wá nínú ẹgbà wa ikú bàbá bàbá ànábì táǹkì ní abdulmuttalib abdulmuttalib ọ̀pẹ̀rẹ̀ àfikọ̀ fún ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá pa adékòbẹ́yà ajẹ́kùn bẹ́ẹ̀ nù mílà nàbì ibrahim alayhi salam wọ́n sọ ike abdulmutalib lọ́pẹ̀rẹ̀ àkíkọ̀ yẹn bá nàbì sallallahu alayhi wasallam tí o bá di ẹ̀ pa kí lànà bí fẹ́ máa pẹ́rẹ́ àkíkọ̀ fúnra rẹ̀ sí lẹ́yìn ìgbà tí islam lẹ́yìn ìgbà tí islam ti dé. bákan náà ìbéèrè wa ni o táwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àdìgbẹ́tẹ́ yìí náà bá bí bẹ́ẹ̀ máa pẹ́rẹ́ níbi tí wọ́n ti sọ pé sáà bá dé màá bá fẹ́ràn o ṣe bá wádìí rẹ̀ kẹ́kẹ́ pé wa àbẹ́yìn ìbàdí tí wọ́n ti rí pé tí wọ́n bá dé màá kọ́ fẹ́ràn o àmà pé àwọn mùsùlùmí tó ń bá gbé ni wọ́n ń kọ́ sí ìrọ̀ àwọn òyìnbó tí wọ́n gbẹ̀sìn wá bá yín kò sí lẹ́kọ̀ọ́ lẹ̀ tí wọ́n ń pẹ́ran táwọn bá dì máa o kódà kò sí róòmù kátó sí London kò sí Vatican kátó sí ní Paris àdúgbò fọlọ́ àwọn tó ti ń bẹ mẹ́kà ní ń bẹ nàìjíríà lọ́dọ̀ àwọn mùsùlùmí kí dábàá bímọ ká pa àkíyèpá. oníkàtà wo síra a sọ yìí pé ó wò tí ó sùọ ó kà tí ó sùọ ìwọ ló máa sú kò ní í sọ àwà àdúgbò fọlọ́. tọ́ alẹ́kọ̀ọ́ kò fẹ́ẹ̀rì nínú sábẹ́bí fẹ́ràn àfikọ̀ fúnra rẹ̀ tó ń tọ́ka sí pé ànábì ṣe mọ́lì ẹ̀rí mi wọn lé anabi sallallahu alaihi wa sallam ó máa ń sọsọ ìyá àmọ́ ọjọ́ àtìní wọn lé anabi sallallahu alaihi wa sallam ó máa ń sọsọ ìyá àmọ́ ọjọ́ àtìní wọn ti di léèrè ọ̀nà ìdáka ẹ̀ ọmọ nù wọ́n lè sọ̀fì ọjọ́ tàbí nínú kọ̀tàbí anabi lọ́pọ̀ tó mọ́lẹ̀ pé ń sọsọ ìyá àmọ́ ọjọ́ tàbí ok ọjọ́ tẹ̀lé ń sẹ́lẹ̀ yàrá ló dé bẹ́ẹ̀ ṣe ti lọ́dọọdún èsì àkọ́kọ́ nù èsì ẹlẹ́ẹ̀kejì ṣìyàmù kọ́lẹ̀ yìí ń sè ẹ̀ ń pa màálù ẹ̀ ń roka ẹ̀ ń ṣe ráìsì àjẹpàbẹ àyà ìlọ̀pọ̀lọpọ̀ ń jẹ alòlò tàbí léke ìlú máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn àkọlù rẹ̀ ni lọ́kùnrin lóbìnrin ló máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ bíráàmà lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan tánàbí lè sọ̀kalẹ̀ ẹ̀fọ́ o ẹ máa wulẹ̀ ẹ máa rọra ànábì o ẹ máa wulẹ̀ ẹ máa rọra ẹkú orin o ẹ ṣe oúnjẹ wáta àárín wa o àmọ́ lóore o ta hawla wala quwwata illa billah. aláfíò oníkókò tuntun jẹ mọ́wùlì mọ́wùlì kò kọ́ ó tún káàdé sí mi. alẹ́ nìkan lọ́wọ́ àlè òṣèlè wọ́n yẹ máa ń tẹ̀síyàn ọjọ́ àtìní àti ọjọ́ àlùkàmẹ́sì kílódé àdájọ́ sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àmàlù alọ́láhi fi hàdà ilé yọ̀ọ́mọ́ yìí wọ́n máa kú sí táwọn ẹrú bá dé wọ́n máa kó ọ̀hún náà láwọn ọjọ́ méjèèjì yìí báyìí. wọ́n wá wù mí nígbà tí wọ́n bá kú sẹ́sẹ̀ mi hàn náà kí n jẹ́ ní kíkọ́ ní orúkú sẹ́sẹ̀ fọlọ́. tọ̀gbọ́ yé wa àtọ̀jọ́ àtìmú àtọ̀jọ́ àlùkàmì. ẹnì ọjọ́ tá a fi musáyé tó máa fi sọ̀sọ̀ yá láti kọ́ sí alẹ́mú sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ rárárárárá tó ti bá jẹ́ lánàá ni àbúkọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ ìjọsọ bí bọ́ọ̀nù ọmọ ìsọ̀sọ̀ yá Umar náà bá bẹ̀rẹ̀ ìjọsọ bí bọ́ọ̀nù ọmọ ìsọ̀sọ̀ yá àbí ẹ̀kọ́ ni sẹ́yìn ìdúpẹ́ sáré ọ̀nà bá bẹ̀rẹ̀ ìjọsọ bí bọ́ọ̀nù ìsọ̀sọ̀ yá àìsà gan nílẹ̀ ànábì mọ̀lọ́wà ọ̀nà bá bí mi wọ́n ní ọ̀dà ẹ̀lọ́ síbí báyìí. àdìsí kan wá o àdìsí kan wá eléyìí Shamsuddin ibn al-Jazari ọ̀nà ìbẹ̀rù àgbẹ̀ni mọ́lẹ̀ ìdìdá Shamsuddin ibn al-Jazari ọ̀nà ìbẹ̀rù àti mọ́lẹ̀ ìdìdá ọ̀nà ìgbà wọn ọ̀rọ̀ kan wá ìmáàmù Bukhari kò sọ fún wa imaamu bukari ti so nínú sùrà rẹ̀ àmọ́ tí àlè pa ó sọ̀rọ̀. ọ̀wá pẹ̀lú sánà wọ́n ní Abu Lahab tó bẹ́ẹ̀ náà mà ká ní mùsùlùmí tó ọmọ Abu Lahab ó ti di torí pé àmọ́ sóràtù sóràtù mẹ́tẹ́d tabbat yada abi lahabin wa tabba ah bàbá yìí ó sọ ní ọlọ́dà kò mọ̀ sí alólórí ibú àti kékeré àti nílá rẹ̀ àmà Abu wọ́n ní wọ́n rí lójú àlá o nínú ẹ̀rí mọ́lìd náà là ń kà yíká tàwọn mọ́lìd ara tí wọ́n fi ń pẹ̀lú nù wọ́n ní wọ́n rí Abu Lahabi lójú oorun wọ́n wá sọ fún yín pé máa ha lóka báwo ni kí ló ń ṣẹlẹ̀ sí ọ kí ló ń ṣẹlẹ̀ sí ọlọ́run o ọ̀kan Abu Lahabi wá dáhùn náà kí ló náà lò wà àwọn èèyàn níbi kan ń sẹ̀ lálàá ìkọlọ̀ ọ̀sẹ̀ kẹta أبي لهب ودب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب أكيد سيجي جدان لوغان سيصلى láìpẹ́ ní kò pẹ́ kó jìnnà yọ wọ̀ náà sínú sí ìtọ́nà sọ́ndẹ̀ sẹ̀yẹ́ plan yẹn ni pé kò ní pẹ́ kò ní jìnnà tí fi wọ̀ ikú ní eré títí ìwọ̀ náà tàbí wọ́n á sọ̀tọ̀ pa àlàlà wọ́n á sọ nùnà ló wà ọlọ́run ti قالوا من هو إلا أنه يخفف عني كل ليلة اثنين أيا في سيت بعد ببو أريجو أتني وما دي يانا كفني كان يسرع ولا بلا هم لجو ألانو وأمص من بين إصبعين من بين إصبعي ماء بقدر هذا وأشار لرأس إتبعه ó ní tó bá di bá ma yẹn màá fa màá rí omi mu kò sómi à wọ́n ní omi náà á ah, kò sómi nínú náà torí tọrọ omi tó bá lọ́sọ̀ tó fún ó dín àkùtọ̀ òun tún á láǹfààní àti mú un ó ní yẹ òun ò rí fún mu lára ọmọ àtọ̀ òun ọwọ́ ànàká ọwọ́ ànídéédé kókó kan nínú ọmọ kan ọwọ́ báyìí iná lómi tó wọ́n rí eléyìí kan alẹ́ nìyà ọlọ́mọ

tí èyàn bá ti wọ́n náà yọ ọmọlé ayé láì jẹ́nà kọ́lọ̀ mọ́sọ̀ wa lọ máa ná. wọ́n á ní màá láǹfààní àti mọ omi tí òjò báyìí lọ iná kà fún jẹ̀rọ bá. tọ́ wọ́n yé nínú ẹ̀dá ẹ̀ríkà ó ní ìdẹ̀kùn tí màá máa rí sílẹ̀ sí gómi pọ̀ lọ́jọ́ àtìmú tí mo sì máa fi ń rí omi rẹ́ńdó báyìí mu omi tó ń tó báyìí mu. òun náà ni bíbọ́ tí mo bọ́kọ ẹ̀rú kúrò lọ́rùn oṣù wáyé ìgbà ọmọbìnrin kẹtọ́ jẹ́rú fún Abu Lahabi. عندما بشرتني بولادة بولادة النبي صلى الله عليه وسلم نجع تقول نور وقع فيها النبي محمد صلى الله عليه وآله وسلم وفي أذني لك قصة فوق pé àti bí ànábì sọ̀rọ̀ bá àṣọ̀rọ̀ torí pé àbúlá àbẹ́ torí yẹn gbogbo torí ibú yẹn ó sì lọ́jọ́ fáànàbì wa Muhammad sọ̀rọ̀ bá àṣọ̀rọ̀ ọmọ ìyá bàbá rẹ̀ ni. onígbà tó sọ fún mi wípé wọ́n ti bí Muhammad inú mi dùn mo sì ẹrú kúrò lọ́rùn rẹ̀ torí ẹrú tí mo lọ́rùn rẹ̀ ni àti nítorí tí mo fún mi lọ́jọ́ tó fún ẹjọ́ àtìmí ó ní mò ń sì ṣe máa rómi róńdó báyìí mu lọ́ba dọ́jọ́ náà tọ́ bàbá tó fi sẹ́rí ibn al-jazari wọ́n ní sẹ́yìn dáa kan náà Abu Lahab ní káfíìr tó bá jẹ́ pé Abu Lahab tó jẹ́ kéfìrí alladhi nazala al-Qur'an alladhi nazala al-Qur'an ètò ìfẹ́ al-Qur'an. ọsọ kalẹ̀ bí lẹ́ńbìlì láti sàlàyé ẹsẹ̀ rẹ̀ yóò di ẹ̀sìn náà rí bí farajihi lẹ́yìn lẹ́tọ̀ mọ́wùlì bí nàbí sallallahu alaihi wasallam ọlọ́run ọba ń san lẹ́sàn nínú náà pẹ̀lú pé máa dín ìyá àkùkù lọ́jọ́ àtìmí ọjọ́ tó bí ànàbì sallallahu alaihi wasallam nítorí dáadáa tó ti sànàbì sallallahu alaihi wasallam báwo wá ni mùsùlùmí al tí ń sọ̀rọ̀ wọn bá lọ́kàn min ummati nabi sallallahu alaihi wasallam nínú ìjọ ànàbì sallallahu alaihi wasallam yẹtura yẹtúrò lè mọ òlédè sínú rẹ ń dùn pẹ̀lú bíbí tẹgbẹ àdàbí sọlọlá àdìsọlọ irú ẹsàn olè rò tọlọ wọn sàn ẹrí nù fa ẹrí nù tó lórí mọlì lẹ́nu wọn báwo lẹ rò fẹsẹ àti mùsùlùmí àjẹ wọn ni yẹkùnú jẹjẹrẹ owó mi náà wáhìí kẹrin ẹsẹ tọlọ wọn bá ọlọrẹ tí wọn sàn wọn náà ni àyè kúkìlà owó fi sọfún yìí jẹ náà ti náà yìí kọlọ wọn bó fi sálì náà pẹ̀lú bẹ̀rẹ̀ rẹ eléyìí náà alimami Suyuti ló tún wá nínú tírà rẹ̀ alḥawi lẹ́lifẹ̀tẹ́wì. wọ́n fi eléyìí sẹ́rì lórí káwọn alálàárí Abu Lahab ọlọ́run tó dẹ̀sùn yà fún Abu Lahab látàrí ọbọ̀kun ẹrú kúrò lọ́rùn ẹrú tó fún onírò fún abíyá nàbì tẹ́jọ́ ẹrú rẹ̀ àti nítorí títí ilẹ̀ tó fi ilẹ̀ sórí ànábì sallallahu alaihi wasallam bó wà mùsùlùmí bó làwọn òṣèlú sàjọ̀bọ̀n ọjọ́ bí ànábì èsì rẹ̀ ni àkọ́kọ́ àdìsí tó rìn lẹ́nu. ọ̀fẹ́sẹ̀ rìn lẹ́sìn lábẹ́ òkúté torí báyìí tó gbà wá wọ́n pè ní Urwa ibn Zubayr ọmọ ya Abdullah ibn yìí nínú àwọn lọ́wọ́ fún wa nípa ọ̀rọ̀ yìí nítorí pé àlàfo ń bẹ láàrin àtẹnitọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí àlàfo tó wà láàrin àwọn olùmọ̀pẹ̀ ní mọ́rùsẹ̀ ọ̀wọ́ alásọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam sáábì wò lọ sọ fún kò sí sáábì tó sọ fún tó ń gbọ́ lẹ́nu anábì sallallahu alaihi wasallam wọ́n èyí ti sẹ́lẹ̀ látàrí ipa dábàá rẹ̀ wọ́n sọ rọ̀rọ̀ yìí látàrí ipa dábàá ọgbọ́dọ̀ lẹ́nu ilé ìjọba alhaji ibn hajar òun lọ pa àwọn lẹ́nu mọ́tò fún kọ̀tẹ́rì mbẹ́ oníkọ̀tẹ́rì mbẹ́ tọ́ ẹlẹ́kẹ̀jì kò lè sẹ́rìí ń bẹ̀ nítorí pé ni àwa kì í mọ èrì tá à ń fi sẹ́sìn lára àlá al Hajar náà ló tún sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n náà ti ta àti ṣe kẹ́kọ̀ọ́dù ọwọ́ abẹ́rẹ́ sí tuntun báyìí. tó ẹlẹ́kẹta lóun tó sọ lẹ́yìn wọ́n ní ọ̀rọ̀ yẹn kẹ́ ṣe ọ̀rọ̀ tó wà tó fún àbúlá lérò máa bí ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan náà èló ti fún ẹ̀sùn wọn nígbà lómìnira kò rí bẹ́ẹ̀ wọ́n ní gbèrègbè gbèrègbè ọ̀pẹ́ ga lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù ló tó fún lómìnira kéṣe kéṣe lẹ́ẹ̀kan náà ọ̀tàkùn tá a rí kànú àwọn tíra síra ọ̀tàkùn kọjọ́ra ẹ̀fínlẹ̀ kẹta ẹlẹ́ẹ̀kẹrin eléyìí tó takò alukur'an alḥadud ibn hajar olóso pélé ibò wa o olóso takò alukur'an bóòlù tó takò alukur'an wọn ni torí pé ń tọ́ka sí pé iṣẹ́ rere tí káfíìrì bá ṣe yóò ṣe káfíìrì láǹfààní tó bá ti tọ́jú ilẹ̀ alukiyama alukur'an ti fi hàn pé rárá tó gbé dáadáa tí káfíìrì bá ṣe ayé ló ti bẹ̀sán rẹ̀ pẹ̀lú ìtàkàtì ọgbà tọ́jú ilẹ̀ alukiyama torí ẹni bí sẹ́mi àti sọ yìí pé gbogbo dáadáa tí káfíìrì bá ṣe yọ gbẹ̀sán rẹ̀ láyé kò ní nǹkan kan tó ń gbà jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmà bó wàá lọ lọ́wọ́ tuntun kúrò fún wa Ibn Taymiyyah ó ní dáadáa wọn wọ́n ti gbẹ̀sán rẹ̀ láyé àìdá wọn ọlọ́run fi hàn wọ́n tó bá jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àbí wọ́n kọ́ lóṣù tó wọ́n kọ́ lóṣù lé tó wọ́n kọ́ èmi náà ni èmi náà ni ẹ̀kọ́ sínú náà ìṣirò tí wọ́n sùn fáwọn ọ̀nà ìjọba ìdàlùkìyàmù báwo lẹ tí wọ́n sọ iṣẹ́ iṣẹ́ sí Abu Lahab ṣe yóò sọ láǹfààní tó bá dúró àgbẹ̀ ìdàlùkìyàmù sẹ́yìn ọ̀kà Al-Qur'ani ni nínú Suratul Furqan ááyà kẹtàlélógún tó bá lọ sọ iṣẹ́ wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura ọlọ́ni gbogbo tẹ́tà gbé kọ́ńtẹ́tì gbogbo tẹ́tí wọn ti láyé ọlọ́run sọ́dọ̀ orúkú tàbí gbogbo dànù gbogbo dáadáa wọn ọlọ́run gbogbo dànù ẹ̀yin wá ń sọ pé ẹrụ lọ́rọ̀ ẹ̀rú kan yóò jẹ́ kí àná ya náà lè koko mọ́tẹ́lẹ̀ náà irú àwọn Abu Lahab olórí ibú àgbà ọgbà gbogbo òdòdó níbi ká tó ibú fídì màṣá náà pè ní àbújá náírà fídì eléyìí ń pọ̀ nínú náà tó kò ní bẹ̀rẹ̀ kọ̀sẹ́rì ń bẹ́ẹ̀ torí ẹ̀sọ́ bá gbọ́sẹ́ nìkan sọ pé àbúlé àdìgán ọlọ́run péjọ kò fún látàrí kó dunú títí títí àbí àná gbogbo àgbẹ̀rì mi wá kọ̀sẹ́rì ń bẹ́ẹ̀ wá ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀. secondly iṣẹ́ rere tí káàkiri ṣe kò lè wúlò fún lẹ́yìn ikú kò lè wúlò fún lọ́la bí ẹ̀dà kìyàm. bákan náà ẹlẹ́kẹta eléyìí ti takun tó wá nù síra kódà tó bá jẹ́ pé kọ́fẹ́sẹ̀ rìn lẹ̀ kọ̀sẹ́rì ń bẹ̀ torí pàlà lásán yóò yọ ọ̀wọ́ tó ṣe tọ̀rí kọ̀ sẹ́wọ̀n kó wọn náà lè tọ̀rí pàlà gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀lẹ́rì kan jẹ́ àlá lọ àlá yìí náà ní gbogbo ìgbà bẹ́ẹ̀ lálàsùn bẹ́ẹ̀ lálàsùn ònlálà òórí kìíní kan nígbà tó ń gbà títọ̀ rí kan náà di àlá lọ́gádé àlá lọ́gádé wọ́n lè sọ fún àwọn àlá rí nǹkan kan àdẹ́sẹ́fún ní ẹ̀rọ àwọn rọ́bì ẹ̀mí ìfi sọ fún mi tó ń dọ̀rọ̀ wá látọ̀dọ̀ ọlọ ẹ dọ́rọ̀ ẹ̀mí rẹ̀ mọ̀lẹ́kà dìbírò eléyìí jẹba tọ́ ẹlẹ́sàárùn àbí ẹlẹ́kẹ̀fà nínú àwọn ẹ̀rí tí wọ́n mú wa fún mọ́ọ̀lì tí ò fẹ́fẹ́ rẹ̀ ń bẹ̀. wọ́n ní àkọ́kọ́ ẹni tó kọ́ sí mọ́ọ̀lì jìrì òun náà ni asultan mudaffar sultan erbil wọ́n ní ọba tí wọ́n pè ní mudaffar òun ní àkọ́kọ́ ẹni tó kọ́ sí mọ́ọ̀lì òun sì jẹ́ ọba erbil ọjọ́ ọba kan tó ní ká ṣe déédéé àwọn olùmọ̀ ńláńláńlá ẹ̀rọ ọgbẹ́ ìdá wọ́n lò náà wọ́n ti mọ́ọ̀lì. àṣẹ̀ǹtàn mọ̀bọ́fàn tọ́jú ọba bo irbil wọ́n lò ńlá kọ́kọ́ ẹni tó kọ́ ti mọ́ọ̀lì wọ́n á lè kíni sáàdà bí nù. bí ìlà yìí ti wá wà ńlẹ̀ irọ́ bìbì. wọ́n ní àwọn olùmọ̀ yìí wọ́n yìí sáyẹrẹ ní ìlẹ̀kìn sáàdà bí wọ́n á ní. wọ́n ní tí ó lùmà ibnu khalakan ibnu khalakan ó ń ṣàlàyé as-Sultan Muzaffar yìí ọwọ́ ròyìn bó ṣe máa ń ṣe mọ́lìdì rẹ̀ àti àwọn oríṣiríṣi bí ṣe máa ṣe ó sì ń ròyìn rẹ̀ pẹ́ni rí ni wọ́n á ni kí wọ́n á sọ mọ́lìdì tó ń da kí ni a fẹ́ fi ṣe irọ́ lásán. bákan náà wọ́n ti ní Abu Shama tó jẹ́ àáfàá al-Imam an àbùsàmà oní ọ̀rọ̀ yìí ọ̀sùnfọ́n mọ̀fọ́fà oní ẹ̀sìn sọ pẹ̀tẹ̀ máa ń sọ mọ́ nídìí rẹ̀. nítorí wọn àwọn olùwọ́n ńlá ńlá báyìí tí wọ́n fi ní irú bàbá yìí wọ́n lè fi abẹ́ sẹ́kọ̀ọ́ mọ́ nídìí ọ̀dà ìmọ̀lọ́wọ́ adá sí àwọn olùmọ̀ sàábẹ̀ lé wọn irú mọ̀fọ́fà tí wọ́n ti yìn ipò lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ànẹ́rì ni. kí ni yàtọ̀ sílẹ̀ ìgbà ìsọkúsọ ni kẹsàn án pé ẹnu ìmọ̀bọ̀sọ àbí ẹnu ìmọ̀bọ̀sọ làkọsọ ẹni tó kọ́ bẹ̀rẹ̀ mọ́lì kò ṣe déédé nítorí pé tó ṣe déédé ni àwọn olùmọ̀sọ àwọn olùmọ̀sọ kọ́kọ́kọ́ àwọn ẹni tó kọ́ bẹ̀rẹ̀ mọ́lì àwọn náà ni àwọn ẹni tó ń pè ní ṣíà alùbẹ̀yìdíyà alùfọ́ọ̀fìnìyà àjọ ìṣẹ̀lẹ̀ àwọn ṣíà àwọn ọmọ ọ̀bẹ́yì tí wọ́n ń pèrè àwọn onífọ̀ọ̀fìnìyà lórí rọ́ àwọn ìlàkọ́kọ́ ẹni tó kọ́ sí mọ́lì lẹ́yìn ìgbà tí alukóró tẹ̀lé tẹ̀tẹ̀lẹ̀ mọ̀fọ́dọ́lá tó ti tán lẹ́yìn ìgbà tí sẹ́ńtúrì mẹ́ta tó dáa ju ti lọ ìgbà náà ni wọ́n ti àdáadáa lẹ̀ dídí à àwọn tó dáa bákan náà ti fi lọ́dọ̀ ipò nínú tíra rẹ̀ ọkọ̀ tíra kan àfa yẹn yóò ṣe àfa àti ọkọ̀ الباعث على إنكار البدع والحوادث انتم وما تقع ذلك lọ́nà tó rà yẹn bàbá yẹn sàlàyé wípé àsùntàn mọ̀tọ́fà òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe mọ́ọ̀lì ní alimọ́ọ̀sẹ̀lì mọ́ọ̀sẹ̀lì ìlú kan ní al-Iraq òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe mọ́ọ̀lì ní Iraq kí n ṣe ń gbogbo àgbáńlá yìí òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe ní Iraq. aha no ọsọ pé almulla almulla umar ibn muhammad almulla ipe mulla umar ọmọ muhammad almulla ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ olùkóso ẹni kọ́ ti mọ́lẹ̀ nílùú mọ́ǹsìn òun wá ní asuntan mudafar lóhùn kọ́tì bóyá ní sọ ajá mudafar lọ́kọ́kọ́ ti mọ́lẹ̀ bíi ayé torí pé mudafar náà wo umar ọmọ muhammad mulla èyí kọ́sì torí pé umar ọmọ muhammad mulla làkọ́kọ́ ẹjọ́ kọ́sì mọ́lì níbo ní al-Mosul nílùú al-Iraq. àṣeyìntàn Muzaffar òun àwò kọ́sì tí wọ́n á túmọ̀ sí pé Muzaffar ló kọ́sì mọ́lì jùláyé kí ẹ̀ ń sọ sọkúsọ nígbà tẹ́ ẹ̀ sáńtọ́ dá. ó túmọ̀ sí pé tọ́ba àti ọ̀rá jẹ́ pé bẹ́ẹ̀ náà tọ́ba àmẹ́jẹ bẹ́ẹ̀ pé Muzaffar rẹ̀ sànàbí ọ̀hálòmù àwọn tó yìn nípa abé làwọn ni wọ́n yìí ṣe sáábì torí rẹ̀ gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ ni. wọ́n ní báwo lẹ sọ aṣọ pé mọ́lúdì ọ̀dà nígbà tá a kà nínú tóra Ibn Taymiyyah tí Ibn Taymiyyah sọ pé ó ṣeé ṣe kọ́lá ọ̀sán àwọn míì lẹ́sàn-án rè nínú àti ṣe mọ́lì pẹ̀lú Ibn Taymiyyah Ibn Taymiyyah tó bá fún àyàn àgbà náà nù bàṣí kẹ́nà mọ́ nígbà tá a fún àyàn àgbà bá sọ pé ṣeé ṣe kọ́lá ọ̀sán àwọn ẹlòmíì tí àti ṣe mọ́lì lẹ́sàn-án rè ẹ à ń bọ̀ ló ti sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹlọ́wọ́ síra ìkpèbọ́ síra ọ̀tẹ̀lmùtàkì ابن تيمية سيكي وكذلك ما يحدثه بعض الناس إما مضاهاة للنصارى في ميلاد عيسى عليه السلام وإما محبة للنبي صلى الله عليه وآله وسلم وتعظيما له والله قد يصيبهم على هذه المحبة والاجتهاد لا على البدع ابن تيمية قل لا بعد ذلك قلنا نتفق لما ويأتي وياه وانسي مثل أن يقع في واه قسع والنصارى مكا جزتا أنا ما يسير حاجة دوجو بيا الذي عيسى توقف كريسماس أبيكو تيجتين في الأوان سي تريكي أوان نجا النبي محمد صلى الله عليه وسلم أبا ما ننسي نتريكا وفاسي سي النبي صلى الله عليه وسلم ó ṣe é ṣe kọ́lọ̀ wọn bá kó sanwó lẹ́sàn lórí ìfẹ́ tí wọ́n ní sànàbì àtìyànjú tí wọ́n ń gbà ṣùgbọ́n kì í ṣe kọ́lọ̀ wọn sanwó lẹ́sàn lórí àdàdà rẹ̀. ẹ dákun bí wọn ní gbọ́dọ̀ ní àti sọ pé ọlọ́run lè san àwọn àkàn nínú àti ìṣe mọ́lìdì lẹ́sàn ọ̀rọ̀ ti pé méjì àbí èso méjì ó ló ṣe é ṣe káwọn kan máa ṣe mọ́lì nítorí pé wọ́n wá òkọ́ṣe nàfọ́ra ẹni tí ń ṣe nítorí tó ń fi kọ́sì àwọn tí ń ṣe ọjọ́ ìdí ànábì Ìsá dájúdájú ẹ̀ṣẹ̀ ni wọ́n gbà kò ní gbalada ṣùgbọ́n ní tí ń ṣe nítorí pé níbi ànábì Muhammad sallallahu alaihi wasallam àti torí pé ń ṣe àgbéga ànábì sallallahu alaihi wasallam dájúdájú ọlọ́run ní sẹ́lẹ̀sẹ̀ lórí mọ́lìdì tó ṣe ìyà ni ó jẹ́ ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó gbà ń bẹ̀ ṣùgbọ́n tí gbọ́dọ̀ ní aṣọ ni pé wọ́n lọ́rùn kọjú òfin ìdòfin àlẹ́ ọlọ́run lè fẹ́ lẹ́sàn lórí ìfẹ́ tó ní sànàbì yéé ṣe lórí tó ṣe ń torí pẹ̀lú sànàbì. bọ̀dọ̀ pé wa ẹ̀fẹ̀ ọlọ́run lè fẹ́ lẹ́sàn lórí ìfẹ́ tó ní sànàbì àmọ́ kẹsì pé wọ́n fẹ́ lẹ́sàn lórí lórí tó ṣe lórí tó ní sànàbì tó bá jẹ́ bẹ́ẹ̀ ah, àwọn ọmọ tó torí pẹ̀lú sànàbì. bọ̀dọ̀ pé wa káṣẹ̀ wá kẹ̀sì ọ̀rọ̀ ibùdó tẹ̀mí àná gbọ̀ tó ń tó kékeré ṣe ń tó sọ lẹ́yìn gbọ́ yìí قل وما آتاكم الرسول فاحفظوه وما نهاكم عنه فانتهوا هذا رد الجملة أوامر ولا لا تفعل يعني ابن بطوطة ابن بطوطة بابوني أتقاني إنه قتل yóò wálé yìí nìsín yóò mọ̀ wá àwọn olùmọ̀ká lẹ́yìn tó bá dọ́dọ̀ wọn gbèsè pé wọ́n gbà máa wọn wọ́n wọ́n gbọ́ tán àwọn àgbẹ̀ wọn dé gbọ́dọ̀ ẹgbẹ́ ìlẹ̀ ti wá mà bó àti gbọ́dọ̀ ẹgbẹ́ rí yàrá ti gbẹ́lẹ̀ yẹn wọ́n tún lọ sọ́dọ̀ ẹ̀lẹ́ wọ́n tún lọ sọ́dọ̀ ẹ̀lẹ́ wọ́n tún fi lórí ilẹ̀ wọ́n tún lọ sí lómi. arahala olórí àjò alárìkà olùbàtòkọ olùlọ mẹ́kà ìbàtò ìdó mẹ́kà lọ́dún tó ìdó mẹ́kà ọ̀nbá muhammad ibn muhyiddin al muhammad ibn muhyiddin al bàbá yìí ọjọ́ kan lọ́sọ̀rọ̀ bá ti mẹ́kà nínú àwọn adájọ́ mẹ́ta òun á gba ikú bàbá yìí tó bá ti fi jọ́ọ̀bù bí anabi muhammed sallallahu alayhi wa sallam ọmọ ọmọ dáná rẹpẹtẹ ọmọ ìṣe oúnjẹ jáńtìrẹrẹ yóò máa kọ fáwọn yẹn yóò máa hàn jẹ fáwọn yẹn láti fi ṣe ayẹyẹ ọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam wọn ni ibùdó bàtú tọ́nu ọlọ́dún mẹ́ka òun bá muhammed ibùdó muhammed bíi ó ń ṣẹjọ́ bí anabi sallallahu alayhi ọ̀ eh, ń dàbí anabi muhammad anabi muhammad ebi ìgbà tó tọ̀ bóòlù náà jẹ́ ebi ọ̀kọ̀tà lásán ìta ló ń kọ́ bí olùmọ̀wá ní pàtó hí bí olùsọ fún agbé mọ́lì dídá kọjá lọ́rọ̀ tiẹ̀ wá la ní ìdí bí a ní kọ́ sọ́tà mọ́tà fún wa ní. ọlọ́run tó tá a bá dé mọ́tà tó ní kọ́tù láti bẹ̀rẹ̀ ní àbí haram ẹ̀dá fún

nígbà àwọn èèyàn mẹ́ka wá dá lọ sílé tá a ká àti bí ànábì ní mẹ́ka oníkàlùkù dá lọ sọ wọn jẹ wọn dùnú ẹgbọrọ torí ẹ ló ti jẹ pé á àwọn ìjọba àgbẹyẹ wọn ti dá o gbogbo irú àwọn àyè wọn ò sílẹ̀ wọn kílíà rẹ wọn ò sì sàmì síbẹ̀ tuntun bá sàmì síbẹ̀ ó lè pẹrẹ wá nígbà ọlọ mẹ́ka ìpẹjọ àti bí ànábì ojú gbogbo ìṣẹ̀lẹ̀ ẹrẹ kéwì nínú bá ń rìn yẹn nínú bá ń rọjú lọ́wọ́ tó mú láti mú gẹ̀ẹ́ kan parí nù bàbá máa rí pẹ̀lú gbogbo ni wọ́n sílẹ̀ àti sílẹ̀ àdúgbò sọlọ torí ẹ kọ̀sẹ́ rí ń dẹ́ náà tí wọ́n á mi wájà rí wọ́n ní ẹ̀rí mi tún ni bẹ́ẹ̀ ilé ìlú wọlé wọ́n ní ká ṣe ayẹyẹ ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam ìrántí ni ìrán rẹ̀ ní ni. nípa abánẹ́bí ti ṣe pàtàkì tó anẹ́bí gan ló kìlẹ̀ ká máa rántí anẹ́bí tọ́lọ́ rántí ayé ọjọ́ kẹfún gbogbo àgbáńlá yìí tó ti pa gbogbo yẹn láti kọ́ tẹ̀lé lánàá rẹ̀ ìgbẹ́ yìí náà káyà in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkum Allah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim ìgbẹ́ wọn sọ̀tún lọ́kọ́ kana lakum fi rasulillahi uswatun hasanah torí ẹ̀ta bá ti mọ́lù jàmáà ayọ̀ fi rán ara létí ni nípa ànábì sallallahu alaihi wasallam ìtànàbí mú wa ìlànà ìtànàbí mú wa torí pé ọjọ́ ti pẹ́ ànábì ti lọ ti pẹ́ àwọn èèyàn tó wà láyé ní ìsinmi mọ́mọ́ ànábì àmọ́tà máa ń ṣe lórí jẹ́ wọ́n fi máa rántí ànábì sallallahu alaihi wasallam tànàbí lọ́wọ́ ayẹ ká máa ṣàjọ̀dún ọjọ́ tó bí ni àbáwọn olórí orílẹ̀-èdè kọ̀ọ̀kan. nílùú kọ̀ọ̀kan ní ìsinyìí báyìí ẹ̀yin náà láyẹyẹ tẹ́ ẹni tí wọ́n máa ṣayẹyẹ ọjọ́ òbí rẹ̀ wọ́n máa ṣayẹyẹ dáadáa tó gbé wọbẹ nísìnyí yóò bá lè wo tuntun tó láwọn ṣe odùdú adé odùdú à kí ló á jẹ amálẹjà ànábi sallallahu alaihi wa sallam àwọn tó sọ̀rọ̀ yẹn sọ pé pé ọjọ́ òbí odùdú àlọ yẹ kẹ máa ṣe ní àbíkà ànábi bákan náà wọ́n lo àràmíyàdè àràmíyàdè. Ọ̀rànmíyà lọ́jọ́ ọmọ Odùduwà ó tún máa sọjọ́ tiẹ̀ náà ṣé Ọ̀rànmíyà lọ́yẹ̀ tẹ́ ẹ̀ṣẹ́jọ́ òbí rẹ àbánàbí sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ wọ́n ti sọ ike nílùú mi wípé àwa ti wá ń bì àwa lè máa ṣe ogun lọ láti ogun lọ sọ̀ ń bì tó ogun lọ láti pé ọjọ́ ogun lọ́lá lọ́yẹ̀ tẹ́ máa wá ṣe ni àbọ̀tọ̀ tàbí mi. nínú ọ̀rìn àwọn lè ṣe ṣé wàá rí mi dèrè iṣẹ́ wa yìí nì lẹ́yìn tẹ́ ẹ máa ṣe déèrè ni àbáyọ̀ mi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ tẹ́ ẹ máa gbọ́ fún ma búrọ̀ṣì ọ̀nà yìí pé ẹ̀yin tẹ́ ẹ ṣe eré pé kàlẹ́ bìlọ̀ ẹ̀ṣẹ̀ sí màdí sí i. tọ́ gbogbo eléyìí náà wọn àwùjọ sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ẹ ti wá ní ìwájà rẹ̀. torí pé ìgbà tẹ́yìn sọ pé yóò ti káwọn èèyàn máa gbọ́n pa ànábì ṣé ọjọ́ kan á lọ́yẹ̀ kí pa tí nǹkan kan dárúkọ ànábì sọlọ lọ́wọ́ àti sọlá gbogbo ìgbà tó máa ń sèkò fún sọlá yìí. mo ti Saudiya Sheikh Muhammad ibn Ibrahim àrùsẹ̀ ẹ̀rọ̀sẹ̀ ìdáàgbà àgbà yìí ni. ó lọ dájú pé kìí kìí ẹ̀yin ìjọ kan sèkò fún sọlá tàbí. ashhadu anna Muhammadan rasulullah tani wọ́n dákọ̀ ìgbà náà lè sọ lọ́wọ́ gbogbo ojúmọ́ wọn dákọ̀ ó kéré jù láì mẹ́lẹ́ lójúmọ́ ẹ̀ máa rún sẹ́yìn ìbá sèkò fún sọlá ti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 asisi hàn lakọọlẹ pé Muhammad bàbá ti akọrọ akọ sallallahu alaihi wasallam o ti akọ sí gbogbo yín tí ẹnu yín lè ṣe àtẹkọ ti sọ Muhammad ọlọ́rọ̀ asọ lásọ màbúsí màá sọ ọlọ́rọ̀ sọ sallallahu alaihi àdìsí nìkan. bákan náà ó ṣé Muhammad ibn Ibrahim ó nínú sọlawàtì wa ó wà dákọ anabi sallallahu alaihi wasallam ó ń dákọ anabi sallallahu alaihi wasallam sọlawàtì wa tó ìgbà wọn bá káyà tó ní Muhammad wa arábìnrin náà ń gbéra àlẹ́ Muhammad وما محمد إلا رسول قد خلت من قبله الرسل ابن محمد نجي وندا قاري أها محمد رسول الله هو وان صلاة عن دوم فما تتشهد أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فما تتعيا وقام وتنوري من أتعيا وقام كما أنت صلاة النبي صلى الله عليه وسلم قلت اللهم صل على محمد وعلى آل محمد إن الصلاه كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تبا وأنت وأنقى حديثه قال إنه لا دافع النبي لا يجي يزعل كما أنت لسان النبي قال èyàn máa sọ èyàn máa béèrè àmọ́ pé ìlànà ànábì mu yóò máa béèrè pé ṣé èsì bálànà bẹ́ẹ̀ ni ọba mu rárá ọba mu. nígbà tó kẹ́yìn òní lọ bí ẹ̀ ní hmm? torí ọgbà tayọ pé kó jẹ́ pé ẹ̀ka lọ́dún ara ti rẹ̀ á ọ̀tá ni ọ̀tá lẹ́ni tí sọlọ́lá àríwá rẹ̀ sọ́lẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún lọ́wọ́ ń dákọ̀ ànábì ẹ̀ẹ̀kan lọ́dún lọ́wọ́ rántí ànábì ọ̀dà tó tẹ̀ka ànábì lọ. ẹlẹ́dàá ka tíra ń bẹ̀ tíra ìdí mọ́lìdì lẹ́sẹ̀ á ka tíra kí ló dé tẹ̀ lẹ́lẹ́tẹ́. lẹ́yìn náà ètò ìfúnnakọ́lá ká máa sọ̀tà gbèsè ayé ànábì fúnra wa ká máa sọ fọ́mọ wa ká máa sọ fúyàwó wa ká máa sọ láàrin ara wa ká ẹ̀ṣẹ́ rasheed rẹ́bà àwọn dáhùn lórí ọ̀rọ̀ àwọn tọ́sà ike torí pé kálí máa rántí ànábì làwọn ṣe ń sọ mọ́ọ̀lì àwọn dáhùn wọ́n ní dájúdájú àdámọ́ mi yàn wọ́n gbà fún ká máa ṣàgbéga àwọn aṣíwájú níbi ẹ̀sìn àbí àwọn aṣíwájú nípa ètò ilé ayé ní ìgbà tí àwọn èèyàn bá ti kọ́lẹ̀ láti ṣe ń tọ́jú ọ̀ràn àyàn lórí wọn nínú ẹ̀sìn tó bá ti kọ́lẹ̀ láti ṣe ń tọ́jú ọ̀ràn àyàn lórí wọn fáwọn aṣíwájú wọn nípa ọ̀rọ̀ ilé ayé tó bá kó gbogbo ẹni tí ó bá jẹ́ aṣíwájú tá a gbọ́dọ̀ tẹ̀ láti rẹ̀ gbogbo bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àṣẹ rẹ̀ la gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tọ́lọ̀ fi hàn la gbọ́dọ̀ tẹ̀lé ìgbà táwọn yẹn bá ti wá kọlẹ̀ nínú kọ́ tẹ̀lé lánàá tàbí sọ̀rọ̀ bá rè fẹ́lẹ́ wọ́n wá da ìbáàtì ìtẹ̀yẹ fún oṣù lọ síbi kí wọ́n máa ṣàpálẹ̀ ànábì sọ̀rọ̀ bá rè fẹ́lẹ̀. ọ̀gá rẹ níbi iṣẹ́ òfin wà níbi iṣẹ́ tó gbọ́dọ̀ tẹ̀lé lórí iṣẹ́ tó gbà àwọn iṣẹ́ báyìí báyìí báyìí báyìí báyìí ọgbọ́dọ̀ ṣe tí yẹn bá ti kọ́lẹ̀ láti ṣiṣẹ́ tí wọ́n ti tì sí lọ́dọ̀ ìjókòó tí wọ́n máa ṣe oníkọ́ máa ṣàpálẹ̀ ọ̀gá sódà tó ọgá ò ní lè wádìí fáìlì rẹ̀ bèbí pé tó ń ṣiṣẹ́ tá a fi ṣiṣẹ́ ọlọ́dọ̀ dáadáa bó ṣe. ìwọ tó ṣe pé báyìí mẹ́wàá wọ́n lọ gbọ́dọ̀ yanjú rẹ̀ lójúmọ́ kan ọwọ́ ajẹ́ pé fáìlì kan gan-an ìjọ mẹ́ta ló ń ṣe ẹ̀rí tó rú rẹ̀ ní ọmọ ta ọ̀gá ní mẹ́ta mẹ́wàá ike the original ọ̀gá the original ọ̀gá tó ọ̀gá yẹn orí rẹ̀ náà máa wú ẹ̀kú tí máa ń yẹ sáìdì àwọn míì wò lọ́dà tó wọ́tá fàárẹ̀ fún wá tó ń jarí ọ̀gá mi ọ̀gá mi tí máa ṣe kú tí máa ṣe kú tòbí nígbà pé títí wọ́n kú ti gan ló ń wá yẹn lọ́sọ́ gá mi bá dé wọ́n á tàkì ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ẹni tó yẹ kó tẹ̀lé ká níbi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ̀lẹ̀ ẹni tó yẹ kó tẹ̀lé àtẹ̀rẹ̀ ẹni tó yẹ kó jìnà sí ẹni tó yẹ kó jìnà sí kọ́ máa ṣe ẹni tó yẹ kó ṣe kò ṣe nítorí kó jìnà sí kó jìnà sí òun wà tẹ wá dí gáàpù yẹn lára pé òun sàpẹ́lẹ́ ànábì ìdí nìyẹn tó a ti pọ̀ ń di mọ́ọ̀lì ìdí nìyẹn tó a ti fi sọ pé majority ẹni tó ṣe mọ́ọ̀lì ẹ̀rì tí wọ́n ń takùtà ànábì àwọn wọn wò pé gbogbo gáàpù yẹn ibi táwọn ti di òun náà ní káwọn láwọn ń sàpẹ́lẹ́ ànábì àwọn ilé ànábì àwọn ń gbé gáà so ẹ̀ṣẹ́yẹ rọ̀ṣẹ́dẹ̀rẹ́gbà olóńtò wà láǹfààní yẹn

wọ́n lè jẹ́ lọ ebi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìdí à ń sàpọ́nlé ọ̀gá làwọn ò kù sí wọ́n ní kí ẹ bá rí àwọn aṣíwájú wa rere àwọn ọlọ́gá jù wọ́n ga jù àwọn tó dúró nígbẹ̀yìn lọ níbi sísàpọ́nlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ànábì wọ́n tún sàpọ́nlé àwọn al rashidun kódà lórí kí wọ́n sàpọ́nlé ànábì wọ́n sàpọ́nlé àwọn àrólé ànábì àìmọye ẹ̀mẹ́yẹ ẹ̀mí ló ṣòfò lórí tí wọ́n ṣàpálẹ̀ anabi wa muhammed sallallahu alaihi wa sallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn àtàwọn ẹni tí wọ́n dé sẹ́ńtúrì mẹ́ta tó dáa jù yẹn àwọn ọ̀fẹ̀sẹ̀ ráàlì níbi fífi àpálẹ̀ anabi sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé láyé sùn kò sí àkọlé kátẹ́nìkan tó bá nàbì nínú àwọn aládàáda lẹ̀ àpapọ̀ lé lásán wọn kọ́ nàbì lílọ síbi ìfọ́tẹ̀lé lánàá rẹ̀ wọn kpana bi lọ síbi kan tẹ lọ́nà tó lọ fúnra àfọlì rọ àfọlì gbẹgbẹ ẹni kata wọn fè. òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n ibà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ọlọ́gàjù olóṣù lẹ́sẹ̀ sí kásàpẹ́lì rẹ̀ jù nínú àwọn èèyàn ṣùgbọ́n kò sí nínú kásàpẹ́lì ànàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ kọ́mọ wọn sàdáadáa lẹ̀ lẹ́sẹ̀ tọ́lọ̀ fúnra nàbì o kò sí nínú kásàpẹ́lì ànàbì kọ́dà nínú kásàpẹ́lì ànàbì àkànàbì fún kàkà ọ̀n sàdáda alẹ̀ ọlọ́ọ̀pá nàbí ni àkọlé ìwọ àná bẹ́ẹ̀ àdáda alẹ̀ tó ṣe ológun pànàbí ni àfikún ló ṣe nẹ́ẹ̀sì ọlọ́ọ̀ni àbájọkù àbáyípadà àbótó ẹ̀sìn kankan kú òsìn kankan kú láyé rẹ̀ nítorí pé ọ̀fẹ́ pànàbí ni. ọ̀wá mi àníyàn wá dáa àníyàn tọ́ dáa láti ṣe mọ́lẹ̀ àníyàn dáa kìí tó àdáda alẹ̀ di ntọ́tọ́ àníyàn dáa kìí tó àdáda alẹ̀ di ntọ́tọ́ nítorí pé àníyàn wá dáa òun gangan ni sábà fi ń tọ́ba ẹ̀sìn àwọn ẹni tó síwájú jẹ́ tí wọ́n ti tó gbogbo àfikún sí lẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù gbogbo gbogbo àfikún tó ṣe sínú rẹ̀ àníyàn wa da àníyàn tó da aláfi ṣe àníyàn tó da aláfi ṣe àníyàn tó da náà ní tọ̀rítọ̀ fi bá ìsìláàmù débi tó bá dé àníyàn lọ́lọ́wọ́ wò àníyàn lọ́lọ́wọ́ wò wọ́n ti ń ba ìsìláàmù jẹ́ torí ẹ̀ á rí sí àwọn aṣíwájú wa rere wọn sọwọ́lẹ̀ ìdínà gbogbo tó bá ti rádà dálẹ̀ wọ́n takò tó bá ti sọwọ́lẹ̀ ni ẹ̀sùn bá bàjẹ́ bàjẹ́ tó tó dọ̀dọ̀ wa torí àwọn náà tá a dé bẹ́yìn a gbọ́dọ̀ sọwọ́lẹ̀ o a gbọ́dọ̀ máa kọ àdádálẹ̀ fún gbogbo ẹni tó bá ń ṣe ká máa wá ọ̀nà láti dáhùn èèyàn padà sí di ìpìlẹ̀ ẹ̀sìn tí ṣe àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni tí ọgbọ̀ọgbọ̀ ẹni tí ò ní gbà kò ní gbà láìláì ṣùgbọ́n àwa ká dìímú dáadáa eyín parí ẹ̀tẹ̀ wa ni ká sì ti dìímú eyín parí ẹ̀tẹ̀ wa ni ká sì dìímú torí kọ́ mọ̀ bàbá mọ́ wa lọ́wọ́ eléyìí ọ̀rọ̀ olùmọ̀gbà ẹ̀sẹ̀ yé wọ́sí ìdẹ̀rẹ́bà olùmọ̀lá nínú àwọn olùmọ̀sùnà. àrẹ̀fẹ́ مثل السعودية الشيخ محمد بن إبراهيم رحمه الله àwọn aṣọ ife nígbà tó fẹ́ ṣe wọ́n máa ṣe ayẹyẹ iṣẹ́ ńlá táwọn olórí kọ̀ọ̀kan ṣe láwọn ọdún kọ̀ọ̀kan láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó ti wọn lọ́yẹ̀ fún ọmọ ìṣẹ́jú àbíta lẹ́bi bàbá yìí wá dáhùn mọ́tò sàrọ́dì ìyá òun ni àfa Sheikh Ibn Baz àwọn wá dáhùn wọn ní sọ bá ti bẹ́ẹ̀ ní sẹ́rò oníkíkà máa fà lẹ́bi ìwé àwọn olórí wọ̀nyẹn ìdílé tó ti gbọ́dọ̀ máa ṣayẹyẹ ọjọ́ bíi ànábì táwa lẹni tọpọlọ rẹ pé tí ọmọ kànábì ṣe déédé àwọn olórí rọrùn àbí òye wa ṣé ẹ wọn ti pè é dùdú àlẹ kànábì wò yìí nígbà tí wọn ń ṣàjọ̀dún ọjọ́ bíi òdùdú ẹ máa ṣàjọ̀dún ètò òdùdú àná ìjà mọ́lẹ́jọ ànábì ṣé ẹ wọn ti pè gbogbo àwọn táwọn míì nílùú kọ̀ọ̀kan tó ní màá kànábì wò yìí àjẹpé ọpọlọpọ òṣìṣẹ́ gbádùn tó bá ànábì wí àwọn eléyìí ànábì gbàdúrà lọ anabi sallallahu alaihi wasallam ọ̀gá jù bẹ́ẹ̀ lọ àti bá àti gbé alánàbí ọ̀sọ́ pé kásọjọ́ kásọjọ́ ọ̀dù ẹni tó bá ti fi àdáda alẹ̀ lóṣù kò sọ́nà tó lè gbà sájàdà. wọ́n ní lọ́dọ̀ àwọn ẹ̀rí mi lọ́dọ̀ àwọn mọ́lì wọ́n ní kò burúkú ṣe mọ́lì lójoojúmọ́. ìdáhùn rẹ̀ al-Hafiz ibn Hajar ti dáhùn ìgbà tó náà sọ pé kò burúkú ṣe mọ́lì ó ní àmọ́ wọ́n wọ ọjọ́ náà ọjọ́ náà pàtó tán bí ànàbì tán bá ti ṣe lọ́jọ́ náà ó tún ti dídí àkàdà dídí àná ni láti pilẹ̀ ẹ má wùlẹ̀ dára yín náà alhafi dídí àná láti pilẹ̀ oníkàlùkù gbọ́dọ̀ sá fún ọlọ́mọṣẹ́ wa ló ń dídí à. wọ́n ní ẹ nígbà tí wọ́n sọ pé mọ́lídìí ọ̀dà tí báwọn arísọ́ra kan tó ibùdó kẹsìrì sọ́kọ tó lọ mọ ibùdó kẹsìrì sí àní àgbàní nínú àwọn olùmọ̀ọ́lù súnà ìwádìí fi hàn tíra tí wọ́n sọ wípé ibùdó kẹfìrì kan pa mọ́lì kìí ṣe ibùdó kẹfìrì lọ́kọ̀ kìí ṣe ibùdó kẹfìrì lọ́kọ̀ wọ́n ní ọ̀dà ibùdó kẹfìrì ọ̀bá kọ́ alimami Sakhawi òun náà ti kọtura ní àwọn olùmọ̀lá alùsùn náà nù òun náà sọ pé mọ́lì dìda ibùdó Sakhawi òun náà kọtura kankan pé mọ́lì dìda àtúnṣe ìwádìí torí tura kan àti àfi máa wàá wo kọtíra yẹn wọ́n sọ ní tó ṣe fọ̀. ìwádìí tó fi hàn pé ibùdó alimami Sakhawi kọkọtíra kankan pa mọ́lẹ̀ kàkà bẹ́ẹ̀ wọ́n bọ̀ ń bàjẹ́ ni wọ́n ní kọ̀dà. tán wọ́n lẹ́rìí mi fún mi ẹ̀ bá mi gbà aláàánú gbà torí ó bìyà tẹ bá rẹ̀ gidi mú wa wọ́n ní ọ̀dà ọ̀rọ̀ kan wà o ọ̀rọ̀ kan wà. adúlọ̀ mọ̀ islam tó sọ pé kò burú táwa lè kọ̀ọ̀rọ̀ wọn fún mi. àwọn náà wà ní kẹ̀ǹtẹ̀kẹ̀ǹtẹ̀ àwọn olùmọ̀ ńlá ńlá ńlá ńlá ṣé àlẹ́ kọ àwọn ọkùnrin àlẹ́ kọ ákùn tó lórí tà nàbì tó lórí tà nàbì ṣé kí ló burú nípa tó wọ́n sì nà kí ló burú nípa tó wọ́n sàgbèsè òfin tó burú mbẹ torí ìdílé àná kankan dáa lè gbèsè wọn kẹ́ńtẹ̀ kẹ́ńtẹ̀ awon olumo nla nla nla dà sí bíbélì màsí òdòdó sọ pé mọ̀ọ́rọ̀ ọ̀hún so pe mọ̀rọ̀ ohun musulumi hasanan tó hùwà ìndàlọ́ọ̀hì hasan wọ́n mọ̀ọ́rọ̀ ọ̀hún mùsùlùmí فهو عند عند الله قبيحة gbogbo dáhùn mùsùlùmí bá rí bá rí ọjà ajẹkọjá lọ́dọ̀ lọ á rí kọjá bá wọn kan wọn rí kọjá àwọn akókò ti sọ pé kọjá pa tọ ajẹkọ àti a tìyà panu ọdọ aládàpadà sí tába péjọ níjọ mọ́lẹ̀ kí lè rí fáǹsì ẹ̀rọ náà lẹ́sẹ̀ láyé wọn náà máa ń ṣe ìrìnàjò ọlọ́ọ̀ àti máa ṣe sàrà àti máa ń ka mẹ́jẹ̀ àti máa ń sàpọ́nlé àdájì kí ló burú ní gbogbo olóyìn à ó buyọ̀ ó torí láti torí pé kíkiri tá ṣe yẹ ẹ̀fẹ́kọ̀rọ̀ ń bẹ dẹ́rì níkiri ní tẹ́tẹ́ kàdáadáa lẹ̀ torí pé tí wọ́n kọ́ sọ̀rọ̀ àti lẹ́sẹ̀ sọ́nà bí sọ̀rọ̀ wá àṣọ náà tá a yẹ̀ wò dárí pé ọjọ́ kan náà àsọ̀lá àti sànàbí ni ká ṣe àsọ̀lá àti nǹkan fúnra ara rẹ̀ kò burú ìgbọ́n ẹ̀kẹ́ gbígbà kẹ́gbọ́n fún àdáda rẹ̀ kókó jọjọ́ kójọ fún àdáda rẹ̀ sínú náà. ilé ìlà ń sọ̀rọ̀ bídá tó ń ìgbà fún ìyà àdáda rẹ̀ ni látàrí ọ̀nà tẹ́ gbígbà. bákan náà tẹ́bà ti sàrà sàrà òṣèṣe ó dìgbà tẹ́ bá kójọ sàrà òṣèṣe ó dìgbà tẹ́ dájọ́ sí. mo là náà fi wọ́rọ̀ sóòlù ẹrú ọlọ́yẹ̀ rẹ̀ ń sọ lọ. Sọ̀rọ̀ yìí túmọ̀ sí pé ẹ̀sùn rọ́nà gbogbo àńdọ̀ náà wọ́n lè ọ̀dà píparí tábà sọ fún gbàdá bí lọ sọ fún akọlójú àlà tó ká máa ṣe mọ́lì. Àwọn àgbẹ̀fẹ́ àkọ́kọ́ náà alákàlà ẹ̀ lè rí lákàlà bí sọ̀rọ̀ bá àdúrà rẹ̀ sẹ́lẹ̀. Ẹ̀ lè rí lákàlà bí sọ̀rọ̀ bá àdúrà sẹ́lẹ̀. Sọ̀rọ̀ yìí túmọ̀ sí pé ìrọ̀lá sánà sẹ́yìn tàbí ife a kì í mẹ́rin ẹ̀sìn lára àlá a kì í mẹ́rin ẹ̀sìn lára àlá àlá lẹ́yìn sì sọ pé láì kò lè fẹ́ rí bẹ́ẹ̀ tó ilé ìtumọ̀ sí pé kò fẹ́ rí nínú gbogbo tí wọ́n mú wa walhamdulillahi rabbil alamin. ẹnì kan sọ pé nǹkan wà lẹ́ ni pé tẹ́ bá sọ pé gbogbo ń ta àwọn èèyàn kò fẹ́ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdì làkúndínù kúmọ́lẹ̀ ọ̀dì nù làkúndínù kúmọ́lẹ̀ ọ̀dì nù ẹ̀yin ẹ̀fọ́ máa ìsọmọ́lẹ̀ jì jì àwọn sì fọ́ mú mọ́lìdì táwọn. Ah, ẹ mẹ́jọ orí bẹ́ẹ̀ mùsùlùmí lẹ́yìn pera yìí abẹ́ ti káfíìrì nù orí ti káfíìrì nù lọ́gbọ́n tó nù fún ilé ẹ̀sìn ìdájọ́ èyí wa àwọn akọ mú ìsìláàmù wa ẹ̀yọ́ sì fọ́ mú kẹtẹ rí sí i torí rẹ̀ àwọn òní kẹtẹ sí ìsìláàmù lẹ̀ ẹ bá kó bára yín o iná lé o kọ̀rọ̀rùn gbà o ó lé kọ̀rọ̀rùn gbà o ẹ bá kẹtẹ sí ìbínú ti wa o ìbínú wa mọ̀ sí wọn lọ́rùn o ẹgbẹ́ bí o wọ́n tọ́ ọmọrọ́ gbọ́ tọ́ ọmọ òye tọ́ ọmọ àti gbé ọ̀rọ̀ yẹ̀ wò. wọn náà wò ó ọjọ́ òbí ọjọ́ òbí ẹni ó máa ń bá ní láyé tọ́ bá bí wa lónìí tẹ́mi bá gbọ̀ tọ́ bá dẹ̀ mí irú ọjọ́ yẹn ọba wa láyé tọ́ bá tún dọdún mi irú ọjọ́ wọn tún bá wa láyé tọ́ bá tún dọdún mi irú ọjọ́ wọn tún bá wa láyé tọ́jú pé wáyé sí ọjọ́ rẹ̀ pàtàkì ó sì gbàkásẹ̀ ẹyẹ fún ẹnì kankan ní ọ̀sán fún anabi wa Muhammad sallallahu alaihi wasallam dúpẹ́ kọ́lá ọkọ̀ nà má lọ. anabi ọba ti ṣe torí pé ọjọ́ tó ń bẹ̀rẹ̀ lọ́bì ọba nàbì láyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà mẹ́tàlélọ́gọ́ta. tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ànábì ọ̀wá lu ọjọ́ kan rí nínú ìgbà mẹ́tàlélọ́gọ́ta láti ní pé ìtayẹ̀wò ọjọ́ tó bí o ètò mi jẹ́ bí ohun ànábì màní ànábì ò sí bẹ́ẹ̀. wọ́n aka fi wá pé pé ìgbà jẹ́ pé àwọn tá a dé sọ̀rọ̀ sọ̀rọ̀ láàmú ò sí àwọn ò sí ó wá tó lọ́wọ́ pé ìkẹ́kẹ́ ń jẹ́ bẹ́ẹ̀. àwọn tí olùsọ wa fẹ́ jẹ tí olùsọ wa jẹ pé àwọn wa ara gbá lè nǹkan yìí àwọn akakẹsẹ Ọlọ́run akakun táǹtì tá a fẹ́ fi wàlìjẹnà báwo la ṣe lè wàlìjẹnà gbára àdáda alẹ. ìfúnṣẹ́ mi ti sọ pé sọ mẹ́sàn-án ló lùdí sàn takò yìí èyí sàtakò fún yín ni lórí àsìkò tẹ̀ ń ná dànù torí pé gbogbo àsìkò wa òun náà ní tó ga jù ní ọjọ́ lọ́dún wa tó wá bá ká lu àwọn àkókò yẹn lórí àwọn nǹkan tí òní wúlò fún wa tọkọdà lọ jù balẹ̀jẹ́ fún wa lọ́dọ̀ náà tó bá di lọ́la òkè ya. ìṣe ni wọ́n ń takò yín nítorí àwọn owó tẹ̀ nẹ́dàmù tẹ̀ nẹ́dàmù lórí rọ́ àti gbọ́ nípa àwọn olówó láwọn ìlú kọ̀ọ̀kan láwọn orílẹ̀-èdè benin tó tó ọkọ̀ láti gbé nínú àìníye kalẹ̀ nítorí kí lè bá àtayẹyẹ ọjọ́ ìbí àgbẹ̀bí Muhammad sallallahu alaihi wa sallam ní ìtọ́jú àdádálẹ̀ níbi tí àwọn aláìní tí wọ́n ti pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ lọ́tún àti lọ́sì láyìíká wọn láwọn ọdún gbogbo tí wọ́n retí kẹ́nìkó ti ràn àwọn lọ́wọ́ pẹ̀lú owó táfẹ́rẹ́ káwọn ọmọ ti sòrò bọ́lá ọba àwọn àlùbáríkà sí. ìbá lọ bá ru wọn ní ìjọba máa ná nàkú náà ìbá yìí ẹ ká kó fáwọn aláìní ká fi dá wọn lóko òrò fún ọmọ àmọ́ gbówó tó lè gbé kalẹ̀ láti jẹ mọ́ rí. òṣèlú tó mọ́ nìyí ẹ gan ó tún kó bẹ́kọ́nọ́mì ó kó bẹ́kọ́nọ́mì orílẹ̀-èdè nítorí pé tó lọ́wọ́ tó rú owó yẹn àdéhùn àwọn aláìní lọ́wọ́ àwọn tó ń fèrè dájú wípé ní èèyàn ẹgbẹ̀rún tá a bá ràn lọ́wọ́ ó súnmọ́ ó kéré jù kárí èèyàn bí ọgọ́ta tọ́lọ̀ wọn bó fi gbé dìde yàtọ̀ sí pé àwọn akúrú kalẹ̀ àwọn àti dáná àti jẹ gbogbo ẹ̀ náà tán lọ́ba tán lọ́ba ti parí rẹ̀ títọ́ lẹ̀. Ètò sì dájú ìní táwọn ẹni tí ń rí mọ́lìdì jẹ àwọn òní sàlàyé tó kọ̀ dáa láéláé kọ́dà tó ti páwọn náà ti lóye látàrí gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ yìí wípé kò sí inú ìfà. Nítorí pé àríjẹ ní mọ́lìdì làwọn. Ní mọ́lìdì bá jẹ wọ́n rówó. Ní mọ́lìdì bá jẹ àwọn èèyàn ra ń jẹ wọ́n fún wa. Ó gbé pamọ́ lé mọ́lìdì bá dé kọ́dà lómi lè dé àwọn tọmọ fún nítorí àlùbáríkà mọ́lìdì ti ń bẹ lóde àlùbáríkà àwọn mọ́lìdì wá ní ibi wá jẹ́ kíláàsì torí rẹ̀ máa fojú fún rẹ̀ lọ́fẹ̀ẹ́. torí di eléyìí ilẹ̀ tí má tayọ ká máa fẹ́ kọ́tánná fúnra wa mọ́lìdì òsín ní lẹ́sìn ọlọ́run ọba tó sọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam òsín náà kíkà wá ṣe ọjọ́ ìbí ànábì sallallahu tẹ̀tùbá nàbí ṣe ga tó tẹ̀tùbá lọ́ọ̀ ṣe pọn létó tí o bá sí lára ẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbí Muhammad sallallahu alaihi wa sallam ṣé mọ́lìdì tẹlómìn wà ní ọ̀tọ̀ táyẹyẹ ọjọ́ ìbí ẹlòmíì ní ọ̀wà tọ̀ rárá o nígbà tí ọ̀gá ti tọ́ kásẹ̀yẹ ọjọ́ ìbí ànábì sallallahu alaihi wa sallam kò sẹ́ni náà lábẹ́ sẹ́nà yìí tọ́tọ́ káma ta ayẹyẹ ọjọ́ ìbí ànábi sọ̀rọ̀ bá àdé sẹ́lẹ̀ òun náà náà sọ nípa ayẹyẹ ọjọ́ ìbí gbogbo ẹbí kẹ́ni lóhùn. ó ní ọjọ́ ìbí Ibrahim yá a máa bí ma ọmọ rẹ̀ náà máa bí ma ọmọ wa ní lóńkà á ń ó tún ti kí wọ́n sọjọ́ bíi ànábì wọ́n tún sọjọ́ bíi Ibrahim nyà Ibrahim nyà sí ibà àmọ́títà fẹ́ tó sí wọ́n ní à mọ̀ọ́lá àwọn nù tó wà límù sàtífíkẹ́ẹ̀tì tó kúròbù tó wà límù wọ́n mọ̀ wọ́n aṣayẹyẹ ọjọ́ bíi rẹ̀ owó tí wọ́n ná níbo míì lórí pé àwọn aṣayẹyẹ ọjọ́ bíi Ibrahim nyà sí wọn nẹ́dà kan nínú mẹ́wàá rẹ̀ lórí báwọn ṣayẹyẹ ọjọ́ bíi anabi sallallahu alaihi wasallam tí méjèèjì àti mẹ́tẹ̀ẹ̀ta àti gbogbo ẹ̀sìn gbọ̀gbá dàda lẹ̀. àwọn òwúrò yẹn wọn lọ bá wọn ìjọba ti ṣayẹyẹ ọjọ́ bíi wọ̀nyí tọ́jọ́ bíi talẹ̀ ń ṣe lónìí o wọ́n ní ọjọ́ bíi Ibrahim yan tó kọ́dà inú àwọn tó máa ń ṣe wáyé èrò láti èrò láti Senegal wọ́n làwọn wá láti Morocco la hawla wala quwwata illa èyí wá túmọ̀ sí kọ́dà àní oríṣi nàlẹ́wà oríṣi nàlẹ́wà. a gbọ́ ike inú ìsọkúsọ tẹ́ ń sọ ẹni pé nígbà táwọn ti dé ọlọ́run má yí padà bálé ayé ìdínà tẹ̀ fún ẹ̀fíìsì àjọ̀dún ọjọ́ òbí rẹ̀ àyípadà wo lọ́wọ́ bálé ayé nígbà tí Ibrahim yá ti dé àyípadà wo lọ́wọ́ bálé ń bẹ̀rù. òkè ọláìpadà gbà pẹ̀lú ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ ọwọ́ nàìjíríà ń ṣe lè mọ́mù fáwọn ọkùn ẹ̀rọ káyìpadà kan náà bẹ́ẹ̀ yọ gbọ́tọ̀ ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ máa wá nàìjíríà nígbà tí bàbá rẹ̀ ò lè wá mọ́ àbí tí bàbá tó ti máa fáwọn ọkùn ó kan tó lọ ibì táwọn olórí náà ọkọ níyàwó àlọ́ lábẹ́ kọ́rídà ìyàtíyà kala hawla wala quwwata illa billah kọ́dà gan-an lẹ́nu dọ́kítà yìí tí wọ́n pé oṣù tó wà lóde yìí àwọn ṣe mọ́lìdì náà wọ́n ní nǹkan ìyàlẹ́nu kan tó wá ṣẹlẹ̀ wọ́n ní kí ẹ bá wo ẹ bá wo spa ẹ rí sọ́kè Ibrahim ìyá sí mẹ́ ẹ gbọ́dọ̀ sẹ́yìn rí wọ́n ní báyìí nǹkan sojú yìí ẹni bá yà kọ́ sojú nítorí orúkọ kẹtàlá orúkọ kẹrìnlá orúkọ kẹrìndínlógún wọn ní Ibrahim ìyá ti ka jókòó sí ọkọ jókòó sí lọ́sùn bàbá yìí ẹgbẹ́ ọ̀rọ̀ ńlá lẹ́ni tí ẹ̀ mọ ti tọ́wọ́ àbá yìí ẹ̀ mọ nọ́mbà tó mú ẹ̀ mọ ti ń ṣẹlẹ̀ sí gbọ́gbọ́n dà sí àmọ̀ ni ọ̀hán torí ìdílé ọ̀dọ̀ wa wà o ọ̀dà ìbàjẹ́ bẹ́ẹ̀ ṣé èèyàn náà bẹ́ẹ̀ lè wo kàlẹ́ndà fún ọjọ́ sọ́jú kọ́ máa ṣe ayẹyẹ rẹ̀ bẹ́ẹ̀ àfa ẹ̀wá sàlùkùránì ẹ̀wá sàdúà tọ́lọ́jọ́ sọ́jú ẹ̀mí sára o àdáda lẹ̀mí kọ́tọ́ àfa àkọsù gbọ́dọ̀ máa lọ sórí olóhùn kí ni kí tẹ̀ ní kí àfa àgànná rí láti kí tọ́ba ti sàlùkùránì lọ sí ẹ lọ sí pawó ni tẹ̀sán sàlùkùránì kalẹ̀ fún mi tẹ̀sán sàlùkùránì kalẹ̀ fún mi níparí àtàrà àdánilẹ́kọ̀ọ́ pàkíyèsí àwa mùsùlùmí lọ sí ìdìbò ṣe pàtàkì dáadáa ó kí gbogbo akọ́kọ̀dà sí di alukur'an kọ́kọ̀dà sí di sunna anabi muhammed sallallahu alayhi wa sallam torí bí torí rẹ wà mí gbogbo ẹjọ́ bá fẹ́ sórí rẹ ẹ̀rí tó di alukur'an mi gbogbo ẹjọ́ fẹ́ sórí rẹ ẹ̀rí tó di sunna anabi muhammed sallallahu alayhi wa sallam oríire ní bọ́lá ọgbọ́n jáde ọlọ́kọ́ bá ti wá lónìí ibú. dára kan padà síbi àṣùrán àti sọ́nà ọ̀pọ̀tàkì ká ní àwọn olùmọ̀lá àwùjọ kọ̀ọ̀kan tí wọ́n máa ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn ẹ̀rọ ọlọ́ọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ tá a ma sórí ní ti ń bẹnu àlùkùránì àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam. torí tí ìbàdí bá kú láwùjọ dáadáa olùmọ̀síṣẹ́

bákan náà ó di ọwọ́ wa kájẹ́ni tó máa pa àwọn èèyàn dáadáa ká má sì pa àwọn èèyàn láì dáa ẹni tó ń fi dáadáa mọ àwọn èèyàn kò lè dọ́gba pẹ̀lú ẹni tó ń kọ́ àwọn èèyàn láburú ẹni tó ń kọ́ ni ká ṣe rere kò lè dàbí ẹni tó ń kọ́ ni fi dáadáa mọ àwọn èèyàn ká má jẹ́ni tó máa kọ́ wọn láì dáa ẹsọ dáadáa fáwọn èèyàn sí lọ́sọ̀ọ́ ẹni tí ọgbọ̀ tí ọgbà yọ ọgbọ̀ yọ gbà ẹsọ ìdá àwọn èèyàn ẹlẹ́ wọn jìnnà sí torí kẹ́ni tí ọlọ́wọ́ fi sọ̀kò ń jẹ́ pé ó jìnnà sí olùbá jìnnà sí. àwọn ẹni tí ń sọ àwọn èèyàn lọ́nà fún ọlọ́bẹ̀rù ọlọ́run ẹ̀rọ tí kíkọ́ bá tilé ayé sáà kìí àmà bẹ́ẹ̀ o kìí àmà bẹ́ẹ̀ àdẹ́dá lẹ́yìn tí máa bí ọ̀gá ẹ wò bí sáà ti ń sọ mọ́ọ̀lì mọ́ọ̀lì mọ́ọ̀lì ọlọ́run lọ́mọ ẹ̀yà burúkú máa ń ṣẹlẹ̀ látàrí àwọn pálapàla aládàradà káṣẹ tó ń ṣẹlẹ̀ rárá aládàjà lọ mọ́ọ̀lì gbàtọ́ tó gbé tèbúrò ayé nìyá sí wọ́n tó wà lọ́sọ́ ní kọ̀ọ̀kan tó dùn náà kánò làwọn kan láwọn ti àjọ̀dún ọjọ́ bíi Ibrahim Niass ni wọ́n tún fẹ́ ní wa rọ̀ báwọn fẹ́ràn Ibrahim Inyas náà ju anábì lọ ẹni tí o bá ti gbà pé Ibrahim Inyas àwọn gbọ́dọ̀ fẹ́ràn anábì lọ gan kìí ṣe mùsùlùmí tóbi ju sáwọn èèyàn ní Kánò tẹsán ọ̀pá wọn gbé wọn gbé lọ́wọ́ gan wọn gbé gbé náà kọ́dà àwọn tó àyíkọ̀ fúnra ara wọn àwọn ló gbé gbé náà alùsùnà tó tajú alùsùnà alùsọ̀yìnpọ̀ àwọn ti kọ́ pé àwọn ibi tí gbèjà àwọn pa wọn náà pé lọ kíkà dìrí kánò ti di ṣé lọ́nà àwọn bá ní àfikún àwọn agbára àjọba ọ̀ka àtìgbà tí ìjọba kó gbogbo àwọn tó sọ̀rọ̀ ìjọba kó wọn ó di wọn láti máa lé wọn ní àwọn ọ̀fẹ́ tí wọ́n kó wọn láti máa lé lọ́jọ́ pé ilẹ̀kùn wọn gbà wọn lé wíńdò lẹ́ẹ̀fì tí wọ́n á lẹ̀ wíńdò wọn gbàdọ̀ lé àwọn tó kẹ̀ tètè sì dájọ́ fún wọn ní pọ̀pẹ́pọ̀yà pọ̀pọ̀pẹ́ tó jìn àwọn sì fẹ́ wá wòrán ìjọba náà fẹ́ sílẹ̀ ọ ọmú kóòtù kan láti gbé òkè tó ń pèlè kúrúnà kúrúnà àṣàbí àwọn ẹrú ọlọ́run wọ́n ti pé bíbá sí kóòtù ààyè ògbà àyàn títí títí títí táwọn olùdó ti kó àwọn ọ̀daràn dé ìjọba náà ní ti bá àwọn bá mú wọn dé ní títí wọn ó lù ọ́ pa lọ́wọ́ àwọn. ọ̀ ya kó wọn wá nígbà táwọn èèyàn ti rí pé wọ́n ti fẹ́ dábí ọgbọ́n ìjọba pé wọ́n ní kó wọn wá wọ́n bá dáná sí kóòtù. <laughs> ìjọba náà ti ti wò tó pé ká bá kó wọn débẹ̀ tútù mú ọ̀pọ̀ àwọn yọ̀yọ̀ wa. ìjọba náà bá ṣe ìdájọ́ fún wọn níbo kẹ́lẹ́ wọ́n wá gbé sí ìdájọ́ jáde fún gbogbo aráyé kí ni ó lè fara rọ àwọn ṣèdájọ́ kú fún gbogbo wọn. alùpùpù bá sinmi. ìlànà tó bá bú ànábì tẹ́lẹ̀ náà ìdájọ́ sí ní ìdájọ́ ẹ̀ subhanallah kóòtù sẹ̀rí àkànnù táǹkì tàkì sẹ̀rí àwa sílẹ̀ yorùbá náà sọ̀rọ̀ rí ọ̀rọ̀ rí ni wọ́n ní ó láwọn ọ̀fẹ́ sẹ̀rí à ó ni wọ́n ń ó sì máa ń pẹ̀lú táàkì wọ́n ń lẹ́yìn ọlọ́run àwọn lọ́wọ́ lórí àtijọ́ dáadáa ayé tó dáadáa lélẹ́yìn tó sì ti rọrùn fún wa láti máa mú lò ọlọ́run àwọn lọ́wọ́ lórí àti máa ìbàjẹ́ níbàjẹ́ tó sì ti rọrùn fún wa láti jìnnà sí ọlọ́run mẹ́jọ sọ́jà dàrú mọ́ wa lójú tó wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó tọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu alhamdulillah والصلاة والسلام على رسول الله sọ́ba àwọn ìbéèrè míì tí wọ́n ń kà àwọn ìbéèrè yẹn ọ̀jọ̀ náà nǹkan tá à ń sọ. sọ̀rọ̀ kò sì pọ̀tọ́ kò dáa tọ́jọ́ tó gbogbo dánilẹ́kọ̀ọ́ bá wa ti ṣe àwọn ìbéèrè kan náà máa rètí. lẹ́yìn náà wọ́n ti kọ́kọ́ gba nǹkan kan gbọ́ ọ̀wọ́n afẹ́ tí wọ́n sọ lọ́nà tí gbogbo yẹn náà fi gbà gbọ́ tó ti mọ̀ pé nǹkan tó gbàgbọ́ òfin déédéé wọ́n náà ti mọ̀ pé ò lè rí ìwé òsì kò ní ìdíkẹ́ máa ṣòro àwọn abéèrè yẹn. àwọn tó bá ti mọ́ra rẹ̀ tẹ̀sí ríyà kọ́lọ́ bá wọn tẹ̀sí ríyà fún ọjọ́ náà sọ̀rọ̀ ọ̀rọ̀ ara wọn. àbí òye wa ìmọ̀ ẹ̀sìn Islam làwọn ń kọ́ yẹn àwọn ẹ̀sẹ̀ni tí máa ń pè yẹn kékeré kò sì sẹ́ni náà tó lè tì wá pẹ̀lú kan kékeré kéèké kékeré kalọ̀ mẹ́lẹ́yìn nítorí ajẹ́ tẹ̀sí ríyà fún ọmọ ẹ̀sìn ìbéèrè tẹ̀sí ríyà dá lẹ́pọ̀ tó wa kẹlẹ́ ìjẹ́bù ti ti jẹ́ kọlọ́ máa wà fún àrẹ̀ náà tó jẹ́ tẹ̀sí ríyà wọ́n jọ pàdé níbi náà eléyìí jẹ́ bòtítì jẹ́ ẹ má máa tèbi àwọn béèrè kan wà tó wá rẹ̀ títẹ̀ ó túmọ̀ sí káwọn tó ń tèbi rẹ̀ ẹ̀sẹ̀ kìríyà ni wọn tí wọn bá jẹ́ tẹ̀kìríyà ẹ̀jẹ̀ tẹ̀kìríyà ti fẹ́ sún mẹ́jẹ wọn ó jẹ́ bòtítì jẹ́. béèrè alákọ̀ọ́kọ́ wọn ní ìjẹ́ ibn hajar rahimahullah tó ní àjàgà fún ara rẹ̀ tó ṣe ayẹyẹ mọ́lù tó ṣe àdéhùn. àkọ́kọ́

kò bá àsọpọtọ kọmọtì kò bá àti lẹ́yìn ìgbà tó sọpọtọ eléyìí ọjà lọ́dọ̀ tiwa ìtọjà lọ́dọ̀ tiwa lọrọ sọsọ torí kọrọ sọsọ ló jẹ ádámù ọ̀rọ̀ tí ń sọ láyé ló jẹ ádámù tóra sọpọ sílẹ̀ ló jẹ ádámù kì í ṣe kébù òní tó ń hùwà torí ẹ̀yin máa ṣàkíyèsí eléyìí ṣé máa ń gbọ́ tó ń sọ̀rọ̀ àwọn olùmọ̀ olùmọ̀ olùmọ̀ ọ̀rọ̀ tó sọ láti dàmà láyé kì í ṣe ń tún ṣe torí ṣe é sànẹ́bì ànábì lọ́lọ́ ní ẹ máa wọ àwòkọ́ṣe rẹ̀ nke tí ń ṣe gan nǹkan àwòkọ́ṣe ṣùgbọ́n àwọn ẹni mímọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ láti dá wọn mà ó ti tó pọ́ sọ pé ọtọ́ ń gbogbo láti mọ̀ pé kí ni sáàdì rẹ̀ òní ṣe kò burú ọ ṣe ọwọ́ àti kò ṣe kọ̀ọ̀ká wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ màmú bọ́yá ọmọ píríncípù mà lẹ́sìn máa ń wọ́n ní ẹ̀mí ló lọ́sọ̀kọ́ láti ọ̀sọ̀lẹ̀ lánàbí ọ̀sọ̀rọ̀ bá àìsílẹ̀ lójúmọ́ àdéhùn káfíń hàn ibi káfíń ọ̀sọ̀ láti fànàbí lẹ́nu wà lójúmọ́ àdéhùn káfíń hàn pé káfíń ọ̀sọ̀ láti fànàbí sọ̀rọ̀ àìsílẹ̀ lẹ́nu wà lójúmọ́ òfin tó burúkú ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá ti di nọ́mbà jù òfin tó burúkú ṣe jù bẹ́ẹ̀ lọ tó bá ti di nọ́mbà jù اللهم صل وسلم على محمد اللهم صل وسلم على محمد حديث yẹn pé kò لنا وعلى lẹ́ẹ̀mẹ̀wá lójúmọ́. رواية اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فإلي باي تباشر الناس وتنتظرون باي tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ kò burú bọ́ ó gbọ́dọ̀ nọ́mbà ìpè eléyìí tó gbogbo yẹn náà lọ́ máa dá ọ̀rẹ́ àbá máa béèrè tó ti clear ta ló pe sọláàtù fàtì súnmọ́ fún wa àdáda alẹ́ ní òsínú lànà anábìá Muhammad sọlọ́lá àríwá rẹ̀ sọ̀rọ̀ tó ti sínú tó ń sìn wọ́dọ̀ sí òsínú ẹ̀ wọ́dọ̀ sí. wọ́n ní sọ́wọ́ àná alukuraani òsínú alukuraani bó ló ti lè wà ná alukuraani tí mùsùlùmí sí àwọn mùsùlùmí ọ̀tà. wọ́n nínú alukuraani wọn ti mú sùúrù àti mú ní kẹsàn-án láyé. bá wà ní kẹsàn-án ilé ìjọba ìṣèjọ adájọ́ alẹ́ yẹn lẹ́yìn náà sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti wọn lọ irọ́ púpọ̀ mọ́lẹ́sẹ̀ ó léwu púpọ̀ ó léwu púpọ̀ kí mùsùlùmí ọgbàgbọ́ tó bá gbàgbọ́ ojú kékeré tó bá ti lè gba nǹkan sọ̀n pa sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti gbọ́ kí ó ṣe pé dídé àlásán ojú kékeré tó bá gbà pé nǹkan kan tó alukurani lásán ojú kékeré á ń bọ̀ sí bọ́sí tó tó alukurani lọ. torí agbọ́dọ̀ wà very very careful láwùjọ Yorùbá gbogbo àti àti ọmọ àti gbàtí ọmọ àti ṣe wọn lè ní náà fẹ náà lórí fati lórí fati fati à ó ti kún ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́yọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n sọ wà lórí fati tọ́ba àmọ́ tó sì gbàgbọ́ kẹfẹ́rí nìyẹn tàbí òfin ọlọ́run ọba wa torí pé téèyàn bá gbàgbọ́ pé nǹkan kan tó alukurani lásán èèyàn ti kẹfẹ́rí sọ́lọ̀ ká tí wọ́n wá pàṣọ pé nǹkan kan ju on the twelve Rabi' al-Awwal ni wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam àwọn àti sọ pé àmọ́jọ́ náà táwa lẹni tó sọ fún ọ pé twelve ni sọ̀rọ̀ rẹ̀ kò dédé àwọn olùmọ̀ Islam sọ pé kò sẹ́ni tó mọ́jọ́ náà pàṣẹ tán bí Ànábì sallallahu alaihi wasallam kò sí àmọ́ wọn mọ̀ pé oṣù yẹn ni ó sì dájú pé oṣù yẹn náà lò twelve yẹn àwọn kan ni wọ́n gbìyànjú sọ bẹ́ẹ̀ kò sẹ́ẹ̀lì fún wa lórí rẹ̀ ilé ìjọba oṣù jẹ ìgbà tó dájú ní tọ́jú àtìní ni wọ́n bí àmì ìṣẹ̀lẹ̀ bá ìṣẹ̀lẹ̀ bọ̀tà àtìní yẹn kí ni déètì rẹ̀ sọ̀rọ̀ fún mùsùlùmí kan kọ́dé kan kọ́dé kan kọ́dé níṣẹ́ ló ṣẹlẹ̀ lẹ́yìn hijira lẹ́yìn tó ànábì sọ̀rọ̀ bá àlè ṣẹlẹ̀ à ń kọ́dé sí tó ṣẹlẹ̀ gan ẹ̀yìn tó ànábì ló tó ṣẹlẹ̀ láyé tani láyé Umar ibn al yẹn ànábì Abubakar ti kú àti wọn apẹ déètì yẹn kadà ó lè ṣòro títí wọn náà wọn sọ pé ah, ọ dájú pé náà ti fi kú sáì wọn bínú ọjọ́ àlàrúbá tì mí kí lọ ṣẹlẹ̀ bí tilẹ̀ jẹ́ kékeré lè rọrùn nǹkan ọ̀sán pe kàlẹ́ndà kadà gbèrègbèrèà a lè pé kọ́sọ́jọ́ yẹn fún pàápàá nígbà tí a ti wọ́n ní kí gbogbo ẹgbẹ́ láti ṣe mọ́lì iná ní kí àdáda lẹ̀ lẹ̀ àwọn sọ pé gbogbo ẹgbẹ́ láti ṣe mọ́lì ó fi àdáda lẹ̀ àmọ́ yóò jìyà ọ̀dọ́ ọlọ́ọ̀lọ́wà nítorí pé nǹkan ṣe yẹn ẹ̀sọ́ di kékeré àmẹ́sẹ̀ ńlá ni tó bá kú tó kú bá rọ́mọdé káṣẹ́ lọ́síyà tó bá wọ́n náà yóò di ara jẹ tó bá sì wúwo kò rí sẹ́ni tí sọ fọ́nà tó báyìí. torí pé ọlọ́run yẹn ara rẹ̀ ó sì ṣòdodo ó lè fa àárín lè má rí bá wù ló máa ṣe. wọ́n ní kí ni pé káwọn lu bàǹdírì nínú ẹ̀sìn bàǹdírì ẹ̀sìn tó ọjọ́ ẹ̀sìn káfíń tó lọ́ọ́ fi pa wọ́n bàǹdírì èlò tó máa ń pẹlẹbẹ tó bá gbé náà lẹ́sẹ̀ bá ń dérè sákàrà ni yorùbá ń pè pẹ̀lú tó bá ń tó ń ṣègbéyàwó ọkùnrin kan yóò lù fáwọn obìnrin o àwọn obìnrin náà máa lù láàrin ara wọn lọ́nà tí wọn ò ní bọ́ ọkùnrin gan gbọ́ ẹni tó fi káńtó ń lù gan yóò jìnnà síbi táwọn ọkùnrin wà náà mọ̀ pẹ̀lú náà mọ̀ lù lù gángan wọ́n máa lòlò ìyáàlù bàtà kẹ́míkà àwòdòdìlà lẹ́yìn láti ṣàlàyé gbogbo eléyìí níbi tí a ti ṣàlàyé èlò orin ijó nínú ẹ̀sìn Islam tó ní ìdájọ́ rẹ̀ a ti ṣàlàyé rẹ̀ ṣáájú. wọ́n ní káwọn àjọ máa ṣe fìyàm lọ́jọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam rárá o torí tọ́jọ́ ìbí rẹ̀ ní kọ̀tọ́. torí tọ́jọ́ tọ́jọ́ ànábì ní kọ̀tọ́ torí ẹ̀ tó bá ṣe fìyàm ní ọjọ́ àtúnú wọ́n á máa ṣe sùúyàmù yẹn pẹ̀lú àníyàn pé òní wọ́n máa kó fẹ́ kí yẹn ti hàn lọ́wọ́ bá wa ó wù mí pé nígbà tí wọ́n bá kó fẹ́ tèmi hàn lọ́wọ́ pé wà nínú sùúyàmù. nínú ẹgbàá wa mi ní ọjọ́ àtìmí àti ọjọ́ àlùkàmí kí yẹn bá ṣe sùúyàmù ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa yóò kó fún forí jin àwọn ẹni tí wọ́n ṣe sùúyàmù yẹn. àbí wọ́n máa kó iṣẹ́ tí yẹn ṣe níjọ nínú ọ̀sẹ̀ ní khamis àti ismail ó kò hàn ọlọ́run ọlọ́run ànìkan sórí ju gbogbo àwọn ẹrú rẹ̀ kò ó ṣe sórí siyam kò ó sórí ju gbogbo àwọn ẹrú àyà àfihàn méjì tó ń yàrá wọn lódì ẹ fi wọn lẹ káwọ bẹyà wọn ṣàkóso torí ẹ oníyẹ kọmọdọlà ẹni tó ń wà lójú ẹ tètè parí ẹ àìmọye eré ló ti fọọrù ẹ àforíjì àmì lọ́sẹ̀ fẹsẹ̀ ọdúnbọsọsẹ ẹ àmọ́ alùpàmì àti alùpàmì ẹni tó bá ń sọ sùn yàmù wa lórí wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò tara rẹ̀ yóò jẹ́ ẹni tó rí iṣẹ́ wa ní àwọn ọjọ́ méjèèjì nígbà tá a wà nù sílẹ̀ nǹkan dà púpọ̀ tó ṣe pé iṣẹ́ jọ́nà wọn bí ànàbì ẹni tó bá ń sọ sùn yàmù ètè àhálẹ́sílẹ̀ yóò máa ṣe pẹ̀lú kí wọ́n máa ṣe fẹ́ hàn lọ́n lọ́jọ́ yìí ó sì wù mí ìgbà tó bá ti tẹ̀mí hàn lọ́n tó wà nínú tòmùtẹ́mi rẹ̀ ilé ìjọba. wọ́n ní kí ni dájọ́ pé kí ni dájọ́ ríró lójú ọrùn òfin tó dínà kó orókù lójú ọ̀run tó arú túmọ̀ sí kò túmọ̀ sí nǹkan kan ọ̀rá láàyè ga lójú ọ̀run kò túmọ̀ sí nǹkan kan orókù lójú ọ̀run kò túmọ̀ sí nǹkan ẹ̀dín mú nínú òfin ọlọ́run ẹ̀ mú òfin kankan látara àlà torí tó bá sílẹ̀kùn rẹ̀ tó bá gbà ní ẹ̀sìn òkú bàjẹ́ ti pẹ́ ẹnì kan sọ pé ànábì òun rí lójú àlá ànábì ni ẹ má ti sọ láti má ọlọ́run tó mú kó ànábì tó ń túrọ̀ mọ́tàn bá ẹ má jẹun ni ẹ má ti sọ yá mọ̀rọ̀ mi ó ti lè ládàbí ní hajj ẹ máa lọ lóṣù muharram ẹ máa lọ ní belhijjam tó gbogbo ẹ ló lè ṣẹlẹ̀ tó ẹsìn ọba ti bàjẹ́ ti pẹ́ tó yẹ wọ́n mọ̀ọ́sì látara àlá. wọ́n ní bóyá làwọn tó máa forí kalẹ̀ bá àwọn fẹ́ẹ́ dúpẹ́ fọlọ́ tọ́lọ̀ ń bá sórí fáwọn tọ́lọ̀ ń bá sórí tuntun fún wọn tó fi sí pẹ̀lú rẹ tẹ́lẹ̀ nígbà tó ọmọ pé orin tẹ́lẹ̀ wàá ṣubú forí kanlẹ̀ fọlọ̀ wàá forí kanlẹ̀ fọlọ̀ wàá ti sọ̀rọ̀ dáa máa ń sọ ní forí kanlẹ̀ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la wàá ti gbórí sókè tó sọ pé allahu akbar ìgbà tó ń forí kanlẹ̀ allahu akbar ìgbà tó ń gbórí sókè allahu akbar tó ń bùkátà lọ́la tó bùkátà lọ́la lè sọ dọ́gba tó ń bùkátà kakọ̀ bùkátà ìṣubúlà tó bùkátà kakọ̀ bùkátà ìṣubúlà lè sọ dáa àmọ́tí a bá ṣe lẹ́yìn tó lálù àlà tó kọjú sáà ṣe gbà ọ̀nà dára jù. wọ́n ní tó bá síláṣì yẹn lọ síbi mọ́ lòdì ní ìdájọ́ rẹ̀ kọ̀ dájú tó wà lè síláṣì yẹn lọ rẹ̀. torí pé jáǹpọ̀ lè fi síláṣì yẹn lábẹ́ òfin ọlọ́run ó ní nǹkan tí òun jẹ́ ká lè fọpọlọ tiwa náà tẹ̀sà. bí nísìnyí wọ́n dìrẹ̀ lọ́wọ́ káwọn fẹsẹ̀ rẹ̀ balẹ̀ àfi bíi mọ́lì gbàtó tó wá délẹ̀ wọ́n tún so má ga àga yóò sì ṣe é dìde kátó mo gbé àga tó wá ti rì málẹ̀ ni tó dáadáa wọn bá wa ṣe bíi lónìí ni gbogbo wa ló ń sọ wá fẹ́ sọ pé wọ́n tú láti rẹ̀ ọ̀ tú láti rẹ̀ ẹ dàbí ẹni tó sọ pé wọ́n tú láti rẹ̀ ń fẹ́ jù náà ni irọ́ gidi ni nítorí tí wọ́n bá tú láti rẹ̀ tí wọ́n bọ̀ sí òwò tí wọ́n fagbára mú wọn bọ́ sí òrò tí wọ́n fagbára mú wọn bọ́ síwájú obìnrin tó ń bò náà sí òrò táwọn náà ni wọ́n túláàsì ìdí rẹ̀ kó le sọ̀rọ̀ ẹnì pẹ̀lú túláàsì ìdí èèyàn le èèyàn lè yàn bẹ̀rẹ̀ sí ní fún ọpọlọ rẹ̀ sígínà pẹ́ẹ́yà ah, kíbi òun le kíbi òun le ah, iṣẹ́ mi òun gbọ́dọ̀ ṣiṣẹ́ sọ̀rọ̀ ẹni jẹ́ bó ti jẹ́ sórí rẹ̀ wọ́n á lè fọ́ọ̀sì rẹ̀ sí gbogbo nǹkan yẹn sọ̀rọ̀ ẹni bí Abbas àtàwọn mí nínú àwọn wọ́n ní ìkíláàsì ẹni ṣe nǹkan ìjẹni pàṣẹ nǹkan wọ́n lọ wọn lórí ọ̀rọ̀ ni kò débi fẹ́ wọ́n lè fọ́ọ̀sì èèyàn sọ̀rọ̀ àmọ́ wọ́n lè fọ́ọ̀sì èèyàn ṣe nǹkan níṣẹ́ ni wọ́n fọ́ọ̀sì rẹ lọ síbi mọ́lẹ̀ ta ló fọ́ọ̀sì tó àyàfi ká tó wọ́n pàlè wọn àwọn tí mo ti tó sọ tó o tó débi àwọn tó so lókun mọ́lẹ̀ tó lè ìjàgbọ̀sẹ̀ jẹ́ mbẹ́ tó túmọ̀ sí pé ìwọ ìwọ fúnra ara rẹ lọ lọ èsì kí wọ́n mọ ọlọ́n kíláàsì. wọ́n ní káma ṣe competition alukur'an dáadáa lẹ̀ nìkan jọ́ nǹkan táwa sọ lónìí ẹlọ́wọ́ wa ti dánilẹ́kọ̀ọ́ kan lórí olóyè ìdánilẹ́kọ̀ọ́ nípa pé gbogbo competition pátá àtẹ̀tẹ̀rù àtẹ̀tẹ̀rù gbogbo ẹ̀bọ́ sínú rẹ̀ sókè nìdájọ́ wọn nù sọ̀rí à ṣùgbọ́n lóde kúkúrú wọ́n ṣe competition fáwọn ọmọ lórí pé wọ́n hàn kùránì àbí wọ́n hàn kùránì kìí ṣàdàdà lẹ̀ kìí ṣàdàdà lẹ̀ ṣùgbọ́n pé pé pẹ̀lú ẹ̀mí sẹ́fẹ́ gbowó lórí rẹ̀ wọ́n là dáadáa lẹ̀ nítorí pé àdúrà náà ti sọ pé láàtàbàkọ̀ láàtàbàkọ̀ ilá fi ọ̀fẹ́ àwọn náà fúlẹ́mù àwọn. أو مرضان أو شيء من هذا pé anamisọ̀rọ̀ lọ́wọ́ àṣọlá sọ pé ìdíje gbígba owó lórí ìdíje sábàpọ̀ ó yàtọ̀ sí sábàpọ̀ ìrọ̀ sọ sá dá ọ̀ àárín yẹn tí wọ́n fún fẹ́tà tọ́ba gba fẹ́tà tọ́ba gba fẹ́tà ìtumọ̀ rẹ̀ ní pé owó tá a fẹ́ gbà látàrí competition tọ́ba gba tukọ́ọ̀nù ìtumọ̀ rẹ̀ ní competition dada. so àwọn tí wọ́n ń kọ̀ndẹ́mù kínní wọn ò kọ́ dada. dáadáa because internet ń sọ bí mi pé gbogbo competition kò tọ́kẹ́ ẹ sí kẹ́ gbowó lórí ẹ̀ kò tọ́kẹ́ ẹ sí kẹ́ gbẹ̀bùn lórí ẹ̀ àyàfi tó bá jẹ́ pé lórí ìta mẹ́ta competition ta fi ẹsẹ̀ ṣe competition ta fi ràkúnmí ṣe competition ta ṣe nípa títa ọ̀fà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ lè gba ẹ̀bùn lórí rẹ̀. ṣùgbọ́n kọ́mpútíṣàn míì ẹ gbọ́dọ̀ gbẹ̀bùn lórí ẹ̀. ọ̀gbẹ́ wa yẹn ni pé kọ́mpútíṣàn ẹ̀bùn lórí kọ́mpútíṣàn kọ̀tọ́ àti lórí kọ́mpútíṣàn mẹ́ta ẹ̀ka di tiẹ̀ gbàgbà fúnra ara rẹ̀ kọ̀tọ̀ pé kọ́mpútíṣàn ọ̀tọ̀ rárá àti gbàgbà ẹ̀rọ gbọ́ ìdílágbà ọ̀hún sọ́ọ̀bì. láàsábàkọ̀ ẹ̀bùn ni wọ́n ń pèlè yìí. Yẹ́sẹ̀ lásàbùkọ̀ tọ́ba tó lásàbùkọ̀ lànàbì sọ ni yẹn pé kọ̀mpìtíṣàn ọ̀tọ̀. Sábà kọ̀ lànàbì ti sọ. Pọ̀rọ̀ pé wa ibi tí nǹkan ti dàrú máa wọ̀n tí ń sọ̀sọ̀ kú sọ̀ lójú ni. Tó ààbọ̀ ẹ̀kọ́ olóṣù bí àṣìṣe ńlá kìí ṣe àṣìṣe kékeré o àṣìṣe ńlá ọlọ́lọ́mọ yẹn tó ti kọ̀ndẹ́ẹ̀ ọlọ́lọ́mọ yẹn tó ti fi sínú ọlá ọlọ́lọ́mọ yẹn tó ti látàrí gbogbo àìsàgbọ̀ yìí náà àbí òye wa tòwọ́ wá jẹ́pẹ́ ní tí ọkọ̀ lágbọ̀ọ́yé ìnáwó náà ń gbọ́rọ̀ rẹ̀ wọ́n dájú pé àṣìṣe tiẹ̀ náà ìnáwó náà máa ṣe kí ni ìnáwó náà máa ṣe ilé ìjà bó ṣe jẹ́ àṣàlàyé rẹ̀ gẹ́dẹ́ńdẹ̀ yẹn nípa oríṣiríṣi ìdíje àti ìyà tí ẹ̀sìn Islam tọkọ̀ sí yé sọ̀rọ̀ wa ọ̀rọ̀ táwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ. wọ́n lóúnjẹ tó bá ṣe di mọ́lì tó káwọn jẹ àti bí náà ṣe mọ̀ dájọ́ tó ṣe ìṣẹ́lá dáadáa lè ó sì máa jẹ oúnjẹ tó ń ṣe fún ni nígbà tí ìṣèpọ̀ ebi ń pọ̀ lóbi bá ti ń pa ẹ̀ tí wọ́n jáde ọlọ́wọ́ bó fún lóúnjẹ dọ́dà ọ̀wọ́dọ̀ lóúnjẹ sáṣẹ torí torí kíni torí àdádálẹ̀ generally torí àdádálẹ̀ generally tọ̀gá ẹni oúnjẹ sáṣẹ ń di olókùn náà nù tọ́ǹjẹ ẹnìkan sọ pé oúnjẹ wo lẹ́ńjẹ ọwọ́ ń bínú sí i tóbi táwọn ti jẹ kàtí epo ń tàn ọ̀hún àti táwọn ọmọ jẹ ẹnìkan ní yóò ẹ̀dá fún un tó ti pé oúnjẹ sáṣẹ ń di olóṣù ló ń jẹ àmì ìtàn lóṣù wọn gbé fún un tó wà tútù ní òtí ìsè ọ̀wọ̀rọ̀gbá ètò fún lóṣù ọ̀wọ̀rọ̀gbá torí kí ló ti sọ rí òkú ráìsì sájà fún bí olóṣù lẹ́yìn ṣe jẹ ipò òkú tí wọ́n lóṣù lẹ́yìn ṣe kí ni lẹ́yìn ṣe jẹ ẹlẹ́gbẹ̀dẹ̀ àjẹjẹ kújẹ ẹgbẹ́ wo ti ṣe jẹ wọ́n ní táwọn ọba lè sọ síra ẹgbẹ́ sọkúsọ̀ká ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn ọba lè sọ síra ń di mọ́lì níbo làwọn ti àmọ́ sọ ẹgbẹ́ ẹgbẹ́ sọkúsọ tẹ́tẹ̀ bá ti mọ́lì ìwọ ẹ̀ lè sọ síra náà adájú sẹ́ni tẹ́tẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ń tóògbé tọ́ba jí ọ náà mọ̀ pé sọkúsọ ló ń sọ táwọn àfikún ìjọsẹ́ ń tọ́ka lọ́kàkàkùkà tẹnukẹ́ni tó ń kà náà ti ń fún dànù tó báyà dóso béèrè kò sọ ikú tọ̀ níbo láti máa sọ ìgbésí ayé àdáni àbí èyí ẹni tó kà wá sọ báyà bóyá náà ni orí bóyá náà ni o ẹni tó kà tẹ ẹ bá ní ká sọ síra níbi láti sọ yẹn síra ilé sá gbogbo kálukú wa lọ sọ́ndé. asọfúnni àwọn asọfọmọ kálukú ti máa ṣe ànábì sọlọ lọ àìsàn àgbẹ mọlì lọsọ àgbẹ síra ànábì lánàbì dídí àwọn àlòkè ni lọsọ ànábì dídí àti ànábì dídí àlẹ ti máa sọtà gbèsè ayé rẹ eléyìí jẹ gbèsè jẹ. wọn ní káwọn lè ṣe sọ láti lẹ́yìn tètè mọlì fún lóbi kan mọ ṣe sọ láti lẹ́yìn níta ti sọ pé ẹ̀jẹ̀ tẹsíríyà ọ̀rọ̀ sí ní ọsẹ ẹlẹmìíràn èèwọ̀ ló tún dé bí tẹsí ẹ lè ṣe sọ èèyàn tí èsè kèfèrí lóṣè kó ti ṣe bíbí àkóso di kèfèrí kí ni ìtumọ̀ tó lè ṣe sọ láti lọ ọbẹ̀ kàfàrà rẹ̀ mọ́. ìgbà táwọn tó kẹ́ńtì ọ̀gá ti mọ́lì kèfèrí nítorí ọmọ pé apá àbùbá nù àwọn míì wá yọ ọ́ bòmí ọ́nìtọ̀ àwọn tí ń ṣe mọ́lì náà kọ́ sí káwọn náà kàfàrà àwọn ní àbíbáwò bẹ́ẹ̀ kó ti di fifty báyẹn. kí ló lè mú kí mọ́lì jẹ́ sọ̀rọ̀ di kèfèrí kẹ́ni kan sọ pàrọ̀ ẹ̀sìn Islam ni ẹni tó bá sì ní kí sọ̀rọ̀ ẹ̀sìn Islam kẹfẹ́ rí mi ẹni tó sọ bẹ́ẹ̀ ẹ ti parọ́ mọ́ lọ parọ́ mọ́ ànàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsí lọ́fọ́ òbí dárí kàkàfẹ́. sọ̀rọ̀ pé yẹ wa àmọ́ àwọn kọ́tà lọ bí mọ́lì lọ́sọ̀rọ̀ àwọn akẹ́bí kẹfẹ́ rí kàkì rí àní ọ̀nà. ilé ìjọba bẹ́ẹ̀ lè pẹ́ ẹran àfikọ̀ fúnra rẹ̀ kí ló

ìbẹ́ yìí ti mọ̀ pé tẹ́lẹ̀ ọba fẹsẹ̀ nílẹ̀ á ní mú nǹkan kan náà ìrẹ́ ló fi ẹsẹ̀ kọ́ ọmọ pa kò sí wàhálà bẹ̀. tọ́ wọ́n ní ìhàwọ̀ ilẹ̀ islam kọjá àlà islam sọ fún àìmọ́fìn kankan náà àlà àìmọ́fìn kankan náà àlà àmọ́ tó bá kéwì lálàá mo rí rere màá sọ fẹ́ni tí mo bá fẹ́ràn nínú àwọn èèyàn ní kíá mo sì ti di màá bẹ náà kọ́lọ̀ ọ̀sẹ̀ màá sọ fẹ́ni tí mo fẹ́ràn jù ọlọ́run sì jẹ́ ọ̀sẹ̀ àwọn tí mo bá ń lọ lára ìdá màá pẹ́ mi ró ní sọfẹ́ mi kankan nínú àwọn ẹ̀dọ́ lọ títí tí mo bá ń ṣèjì màá tu atẹ́gùn tó dàbí tọ́sápọ̀ òsì lẹ́ẹ̀mẹ́ta màá wá tọrọ táàjì lọ́dọ̀ lọ kọ́lọ̀ mẹ́jọ ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ kò sì ní sọfẹ́ mi kankan. ìrẹ́ sẹ́ni kan bá wá bá mi ìrẹ́ àmọ́ lọ́la kẹtọ́ tó fẹ́ gbọ́. ẹ̀rọ tẹ̀gbẹ́ tẹ̀gbọ́. ìwé tí màá kọ́ ọ̀dọ́ ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ gbọ́ ọ̀tọ́ bá ti sọ̀rọ̀ ẹ̀wà kábùkù. ẹ̀sẹ̀ pé mi ò bá lẹ́bù báwọn ṣe ronú ọ̀tọ̀. ẹni tí ó kó bá wọn wá tọmọ kí tí wọn bá ti tẹ́ títọ́ ọgbọ́n ó ti tọ́ ọ̀nà àbúrò rẹ̀ sẹ̀lẹ̀. tòun àti bá palẹ́ ní mọ́tò dásí náà bára rẹ̀ bá balẹ̀ lọ́wọ́ sọ pé ibi tí mo fi rí ọ̀gbọ́dọ̀ sọ fún mi ń sọ fẹ́ bá tèmi jẹ́ mi. ẹ̀lọ́ lálàá fún kàtí mi tó aláyẹ̀wò àgbẹ̀ báyìí. kọ́mọ̀ lọ. Èrúkà lè bá Bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí lọ lẹ́nu rẹ̀ yóò lọ láyé náà gba wà láwùjọ lálàáṣẹ́ lálàáṣẹ́ ọ. Ẹ̀rí sẹ́ni mi náà tún máa bá yín sọ̀rọ̀ pé wọ́n lálàáṣẹ́ ọ. Ah, wọ́n lálàáṣẹ́ ọ kí ni wọ́n náà ń sí. ni ọ. wọ́n sọ fún onírin sí ọkọ mo rí ìrìn méjì sọ wọ́n sì mú orí sí ọ. dàbà pé wọ́n dákẹ́ ni tó nítorí pé tọ́lá ti gbá láyè gbogbo ẹ̀ sáfìkàn náà wọ́n tó ó túmọ̀ ká burú ẹsẹ̀ lẹ̀ lèyìn tètè palẹ̀ nu mọ́ wọ́n lẹ́nu tó wá bí máa ń kọ́ àwọn ti bí máa púpọ̀ àwọn ò sì pa kíkọ̀ kan táwọn lè pa gbogbo ẹ̀ ní dáadáa ẹ̀ta ni gbèsè ni ẹ̀yin lẹ́pà kíkọ̀ fọmọ yẹn kìí ti pẹ́ lópin ìgbà tó ti pé ẹ̀rọ náà rẹ̀ tẹ́lẹ̀ yẹn kiri ṣùgbọ́n ìjọba ni lọ́kẹ̀jẹ̀ òun náà ní fẹ́ẹ́ bímọ ẹ wá sọ pé ẹ̀rọ náà wà fífọ̀ ẹ̀mẹ̀ ẹ̀rọ wà jọyọ̀ ní yorùbá lẹ́mù wọ́n rẹ̀ wà jọyọ̀ ní gbogbo olórin àwọn tó jọ́nà wọ́n kó rẹ́kọ́dù jáde wọ́n máa lù wọ́n tó bá tẹ́ǹtì wọ́n lè lọ rọrí màálù irú màálù àwọn màálù gbogbo kòkó àmọ́ wọn ò rówó àfikọ́ yóò bá máa ṣe bẹ́ẹ̀ yóò bá máa ṣe bẹ́ẹ̀ ẹjá bẹ̀rù ọlọ́run àwọn ọmọ wa yìí àmánà ni wọ́n jẹ́ sẹ́ni tó bá ti bí ma kọ́kọ́ àfikọ́ fún ma kìí sì fẹ́ ẹ bá rí ìjọ keje ìjọ kẹ̀ńlá ẹ̀rí ìjọ kẹ̀ńlá ìjọ kọkànlélógún lẹ́yìn ìjọ kọkànlélógún gbogbo ìgbà tó lọ́nba fún gbogbo ìgbà tó lọ́nba fún. báwa bàbá wọn àfà àfà àbáwò wọ́n lọ́ pa kára fún wa abẹ́ẹ̀dẹ́ tiẹ̀ wọ́n ní ẹ̀ńdífẹ́ wa kù nù <laughs> àdìsẹ́ ikú ẹ̀yẹ kọ́kí ẹ̀rọ àwọn ọmọ kan kí ó àbúrò lórí wọ́n rí dáadáa tó ilé ìtumọ̀ sí pé àwọn ìta fẹ́ dáhùn náà ọlọ́ọ̀bà kò fi wá mọ̀nà ètò ti dáná ọ̀rọ̀ kálukú ọlọ́run kọ́dá kúkọ́ má bàjẹ́ ilé ìtòkùjẹ́ káàtó ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa dákúnbá tọ́rọ̀ wá sí i ọlọ́run ràn wá lọ́wọ́ níbi tí a ti wá ràn lọ́wọ́ ràn wá lọ́wọ́ níbi tí àmọ́ bá bùkátà ràn lọ́wọ́ ọlọ́run ọba kó wa mọ́tà wa dára wa ọlọ́run foríjì wa ká tó kú sàánú wa ká tó kú foríjì wa lẹ́yìn kú wa mọ́tò títí wa jọ̀gbọ́n dàrúkú yá mi. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك